ntàn mi wá lọ́jọ́ kẹfà tó nírọ́ ti ń para o tá a bá wúkọ́ lásán wọ́n ní kí la fẹ́ sọ o kí la fẹ́ sọ o lékeléke tó ti fi kú màlúù yeyeyeyeye ọgbọ́n àti balẹ̀ ló ń wá àti balẹ̀ ló ń tí kò táyé kí ló bá dé fake life. Oh. Tony Joshua Adechiwi dem Jay-Z olówó pọ̀rọ̀kù ni mí I get house for Banana Island lórí irọ́ ni gbogbo ẹ̀ lórí irọ́ ni fake life e no be big thing fake life ooo fake life ooo. Eh, eh, Tommy, Tommy. Tommy. Ọkọ it? Tommy okay. láyà alájìjọba ẹ̀mú ìmọ̀ òfin. My dad just bought this for me. You can know the last time I told you that my dad wanted to buy bicycle for me. This bicycle. Ah, let me ask you, let me ask you. Ah, not now. My dad mm -hmm. sent me on an errand. Small. I want to go and buy something. Small. Ah, Tommy Tomiwa kẹ̀kẹ́ tó wá gbà lọ́wọ́ bòmí láti yẹ̀tà kọ́ ni ṣùgbọ́n kí bó ṣe máa ṣe nìyẹn bàtẹ́sẹ̀ yìí náà ṣùgbọ́n kúwọ̀ kọ́ lóní àbúrò mi lóní gbogbo ẹ̀ ni máa gbà lọ́wọ́ ẹ̀. tọ́mi tọ́mi láyà. wọ́n máa fi rọ́ gbaṣọ máa fi rọ́ gba bàtà like father like son bàbá ẹ̀kọ́ máa ba yí ẹ jẹ́ o ti kékeré o ti ń parọ́ má jẹ́ kó gba nǹkan lọ́wọ́ ẹ o tó bá gbà lọ́wọ́ ẹ kò ní í dá padà ó lè ní. ó lè o mọ̀ pé ọjọ́ kí ló ti bá tún yí ẹ nílé wa Ah, ah. like father like son. ṣé o mọ̀ pé packaging packaging packaging wà lẹ́tọ̀ọ́ dájú ẹ ló máa pa ẹ́. Did you know that I was born in Sacramento in California in the United States of America? I know. I know. Why are you looking at me like that? Tommy. Tommy, you the best liar in the whole world. My daddies taught me how to lie. Your daddy said that to lie. But me, give me a better man. No, no, no, no. My daddy is a bad for me. Oh, oh, my daddy said me I'm better. My daddy said that life is all about packaging. Life is only about packaging. Packaging will kill you. Packaging can just be somebody. You make somebody to grow. You make somebody to grow. Bẹ̀tẹ̀ mi lọ́kì ìpínlẹ̀ rà fún mi. No, no, no, maybe I don't like it. No, no, no, don't like me. O ṣì jẹ́ kó ká fi lè rán ọ̀la ẹ̀sìn yẹn. Tá rédí láti aṣọ màmá lọ. Okay, no problem. Fẹ́jà, ẹni tó máa ṣe boyfriend rẹ̀ lélẹ̀. Okay. Bisida, ṣé kí àná àwọn tó ń rìn bíi kínní and ẹni tó máa tì lélẹ̀ ṣó ti gbọ́. there is something i don't get tẹ́ntẹ́n ni mo fẹ́ bá ṣiṣẹ́ dà. bọ́ síwájú bí sí kò rí ẹ̀ náà òun lélẹ̀. this thing. Yeah ẹ̀fọ́ eh, ni ẹ ṣe máa pe eléyìí wẹ̀ mi ò eléyìí ń ṣèyàn lójú tèmi ah. mi ò understand kí ló ń ṣe director tẹ̀ ń ṣe báyìí náà kí ló ń dé tẹ̀ ń act báyìí kí ló tẹ̀ ń ṣe báyìí kí ló tẹ̀ máa fẹ́ frustrate èèyàn náà ṣé torí pé ẹ̀bẹ̀ mi pé kí wọ́n bá yín ṣiṣẹ́ mo dẹ̀ agree pé okay o àwa náà mo bi tọmọ wa lè dé o ẹ jẹ́ kí help mi kí ah. ṣe yín later mo agree láti bá yín ṣiṣẹ́ cup coming jọ ìyẹn ò tún wá dùn mí ọmọ ilé tẹ pé ṣọmọ náà rí mi má bínú ṣára wa ní ẹni àbí ọkàn ṣeré wa because ó rí mi nínú mọ́tò ìgbà tí mọ́tò mi dé tí mo park èmi ni mo gbé mọ́tò white yẹn wá sórí Benz èmi ni driver mi ló wà níwájú and i'm very sure àwọn two girls tó wà pẹ̀lú mi so do you want to tell me pé o ò mọ̀ mí àbí o ò mọ̀ bí mo ṣe jẹ́ pé mo jù ẹ́ lọ in every way ọ̀dẹ̀. bísí kílé tí wọn náà wí. nígbà tó dé mo wà lórí fóònù mo ń kọ́ lọ international call ni mo receive lọ́wọ́ so mo láti hold ẹni ẹ̀ mo dẹ̀ kí. èmi ni fatia calm down ó ya wèrè ni ẹ jẹ́ sọ fún mi ó stupid ṣá. fatia ní sùúrù náà ó kàn ń everybody wọn sẹ́ẹ̀kì. jọ̀ọ́ dákẹ́ excuse me jẹ́ kí n fún lésì èmi ní ṣé mo jù ẹ́ lọ fẹ́tà ṣo fẹ́ gbọ́ mo jù ẹ́ lọ three million times tó bá mú ẹ tó kọ́ gbogbo generation àwọn forefathers ẹ máa rà yín máa ta yìí ìwọ náà dànù ọ oh, anyway mi ò lè blame yín ná let me tell you one good thing tẹ́mo sori movies is like a message to the world it is not even like it's a message to the world and bẹ́ẹ̀ bá ṣe place ẹ̀ làwọn tó máa wò ó náà ṣe máa rí àtìgbà tí mo ti wọ industry fine ló máa ti ń direct tipẹ́tipẹ́tipẹ́ àtìgbà yẹn náà mo fi ẹ́ lẹ̀ mo tún ju ẹ lọ mo tún lọ ṣàwọn international job ẹ ò tún fẹ́ kúrò níbi tẹ wà náà let me explain something to you next time tó bá tún fẹ́ kí n máa hàt máa kó mi máwọn bóyá bíi Ọmọ́tọ́lá Jọládé àwọn the likes of ọmọ àwọn big big brand àwọn big big names àwọn Genevieve àwọn Stephanie okay ó mú mi gbọ́rọ̀ ọmọ ìbáyìí nísìn I don't even know what she's doing whenever tí o bá sí ní location ó lè jàṣẹ́wó ló ń ṣe tó fi ń bojú ó lè jẹ́ nọ́ọ̀mù àwọn tó máa dúró sí pẹ́kàtì tó kọ́ máa dúró báyìí ọmọ fọ́ five thousand táwọn tó bá wọ fíìmù bọ́jọ́ rẹ̀mí àti ẹ̀kọ́ kọ́nà náà máa pè wá tó bá ní kó máa ní kó máa grade it from letter a to z o sí ní y débi pé ó máa wà ní z. pọfẹ́sà ṣe oní mi sínú tẹ́lẹ̀ ni. mo ní ẹ sínú gidi. àwa méjèèjì adult ni wá náà tí kò mọ́ bá ti ṣẹlẹ̀ láàrin èmi àti ó yẹ ká pẹ̀lú àwa jókòó ká ṣètò ẹ̀ ni ah. what is all this. Fitia, kò fi ẹ̀ náà. Nothing looks stupid pé mò ń bá ẹgbẹ́ PA mi gan sọ̀rọ̀. I'm ah. serious. I mean, Ẹni àti ọjọ́ sinmi lẹ́fù ojú jìnnà sí ẹ gan. Ìbọ̀lẹ̀ ti ní kọ̀ọ̀kan tó gbé sórí. Jọ jẹ́ kí n fún. Dẹ́rẹ́tọ̀ ẹ wọ́ mi, dẹ́rẹ́tọ̀ ẹ wọ́ mi. Mo expect pé kí n máa bá I want. I want. I want go, àwọn mọ́tò máa jọra dé kí n máa jẹ́ kí n máa bá I want Ẹni fẹ́ máa mú mi yẹn kò fẹ́ máa stay mi pẹ̀lú àwọn eléyìí. Ẹ mọ̀ bí ìgbà ṣe ojú mi lọ. Ẹ calm down. Oh, ojú ẹ lọ gidi, mo nù ẹ pa ìwọ́de yìí jẹ́ pé olóṣó lẹ máa ń ṣe láti ilé ayé yín ẹ máa wá wò pé òkè fẹ́ upgrade kayamata yín káwọn sẹ́nitọ́ lè máa pè yín ẹ máa wọnú industry ẹ tún máa wọnú industry tẹ máa rí páwọ̀ yín ò tẹ̀ ẹ tún máa lọ máa lo cream ẹ máa máa tọwọ́ bọ́ kẹ́ máa máa ṣòṣì kiri wọ́n bí má jẹ́ kí n tàn ẹ́ èmi ti blow mo ti jù ẹ lọ mo dẹ̀ ti jù ẹ lọ nìyẹn ó dẹ̀ jura wọn lọ ìwọ sọ fún mi pé ìgbẹ́ ni wọ́n jura wọn lọ gidi you are very excuse me. calm down now calm down èmi ni kí n calm down ó tó kí wọ́n sọ̀rọ̀ aṣòṣì máa mọ̀ bí ẹran aṣẹ́ wọ ọmọ yahoo ṣebí fcc ló ní ẹ lábúlé ẹ̀gbá tó wá dèrò bí ṣebí wọ́n fi fíìmù bójú ni olóṣì gbowó benefit wa máa lóun produce kiri ọmọ òṣì ayírada ṣebí ọgbọ́n fíìmù tó ṣí ara yín ṣe kiri náà tí wọ́n bá ṣe pé tó raptor gidi wa náà àtàwọn producer gidi wa wọ́n ti ń ṣe bọ́ ṣe ń ṣe irú yín yẹ kájọ máa act papọ̀ ni èmi tí mo ti so orí ẹni tí mo ti so ilẹ̀ mo ti wọnú location bus gbogbo yín wá mú polo tó dẹ̀ wá ń director ó tó kí wọ́n sọ̀rọ̀ ìwọ tẹ́ pé orun tẹ́ lanu ẹ̀ ń sọ fẹ́mi pé ẹ ẹ Fathia you are not supposed to do this is Fathia Azan, and I have a stage name mo dẹ̀ ṣiṣẹ́ débẹ̀ ni bí mo dẹ̀ ṣe wọ́n náà ló gbé mi débẹ̀ kò ń ṣe èèyàn tẹ́ẹ̀ bá rí mi ẹ̀ lè ta fíìmù tẹ́ẹ̀ bá rí mi fíìmù mi ò lè ta ẹ̀yin wá ń sọ̀rọ̀ èmi tẹ́ pé in three days fíìmù mi wọ millions of views lórí YouTube. mi ò jẹ́ rí yín bá wí torí ẹ̀ ló fà tẹ́ pé most of the movies tẹ́ bá ṣe náà ojú kan náà bóyá máa kàn máa ṣe fún ọmọ ẹ máa rí nìyẹn nígbà tẹ́ fẹ́ múrú mi tọ́ ẹ pé ẹ wá fi èmi odidi celebrity jọ má bínú náà sọ fún mi lẹ́ẹ̀kan pé gbẹ̀nìwá ó jura wọn lọ gidi ó jura wọn lọ fáfáfá ìwọ tẹ́ pé bó ṣe wà yìí ọwọ́ pò twitter wọn tẹ́lẹ̀ torí wọn mọ ibi tó ń lọ facebook ẹ̀gàn ayé ti padà lẹ́yìn ẹ̀ ó tún ṣí instagram náà ò ní followers ju two thousand lọ i have nine million followers mo ṣiṣẹ́ débẹ̀ ní kò easy ẹ̀yin wá sọ̀rọ̀ ẹ wá ní ẹ fitia wọ́n tàbí fi lélẹ̀ stop talking ó tó kí wọ́n sọ̀rọ̀ ṣùgbọ́n tàbí ló ti dé ẹ olóṣì director ẹ̀ ń tẹ́ máa jọ lẹ́ máa jọ ẹ máa kọ́ ọmọ mẹ́rin ọmọ márùn ẹ máa máa kó wọn sínú rúùmù ẹ máa máa kó bá sùn fún wọn òun náà dé ó ṣe tó o bá máa bá sùn ni ó máa rí mi kò ní tẹ̀ kí mi ni tó o bá máa bá sùn ó máa rí mi kò ní wọ́n gbogbo yẹ kò fẹ́ kí n kàn máa sọ̀rọ̀ ni. calm down now báwo ló yẹ ṣe báyìí now. owó tó kẹ́ ní kí n calm down ó tó kẹ́ sọ bẹ́ẹ̀ director mi ò dẹ̀ rí ẹ bá wí ó tún máa ṣe casting náà ẹ tún ṣe wrong casting ìgbà tó pẹ́ àti bíi production planning yìí ló máa ti fail ẹ wò sùsù ẹ mú ilé ìbáyìí ní kó máa ṣọkọ mi nínú fíìmù ṣé babaláwo ni mo fẹ́ fẹ́ ni torí mi ò mọ ẹni tó wọ t-shirt ilé lọ́rùn tó tún kó bàtà sí lórí ah. bí òrì máa gidi ẹ wò sùsù ní sẹ́díkẹ́ ni màá yí tẹ́ pé nọ́mà nọ́mà yí tẹ́ pé máa kó máwọn alápin ni ọ̀yí tẹ́ pé máa kó máwọn bóyá bàbá dẹ́rù pọkọ̀ kí gbogbo wọn jọ máa ṣe báálẹ̀ ẹ̀kú lé o ẹ̀ka bọ̀bọ̀ iṣẹ́ yìí ò yé yín mọ́ ẹ̀yin náà jọ wò wá ní sí ṣáàjọ compatible ẹgbẹ́ ṣe rí. but i'm much now. rárá ìyá gbóńkọ́ abẹ ní oyíbó yàwọn tó yẹ kó máa ṣèyàwó ah, nínú ìyẹn nu fíìmù ẹ wò mí ẹ nípa match ah má kankan ẹ yàtọ̀ sínà kídàn rè ọbọ̀ ṣe rí. ṣọlá fẹ́ gbọ́ tó bá fẹ́ kí n bá yín ṣiṣẹ́ ẹ bá mi wá ẹlòmíì tó máa replace eléyìí tó dàbí ìnà kí gbogbo lẹ̀gẹ̀ bí bọ́lẹ̀ ga jù ọmọ jẹ́ ká lọ. ọ̀gá ẹ̀ ẹ̀ ọ̀gá ẹ̀ ọ̀gá mi ò lè balẹ̀ di ìṣiṣẹ́ mi ò lè balẹ̀ di ìṣiṣẹ́. òun bínú wọn bínú wèrè ní ẹni calm down One of fi yẹn ṣe. ọ̀gá mi ò calm down náà ó dà pé inú wọn kó mọ ṣẹlẹ̀ kí ni o tún ṣe wọ báyìí. kó tó tiẹ̀ ń dún èmi jù ló ń fi ló ń fi èmi wé àmọ́ ẹ̀ bá ìṣe náà jókè náà bìrẹ̀ àmọ́ ìjọ àmọ́ ẹ̀ báyìí. ìgbéraga ni ìgbéra sàn. ó gbé mi náà mo ní mo ní dà lórí ọgọ́ òpó. ìdí ọkọ̀ àti ìgbéraga ló ṣíwájú ìparun. Ntọ́ mi wá lọ́jọ́ kẹfà tó nírọ́ ti ń parọ́ o tá a bá wúkọ́ lásán oh. wọ́n ní kí la fẹ́ sọ o oh, oh. kí la fẹ́ sọ o lékeléke tó ti fi kú máa lu. but ẹ eh, ní DKNY Golden. Ah. ok ẹ eh, ní baccarat leslamis sacred tbs. sir. baccarat leslamis sacred tbs. mo oh damn okay oh yẹ kẹ́ ní eh, ms twenty four football. Sir, I nǹkan tó wà líle ara mi. ah damn okay oh yẹ kẹ́ ní pep kan bá ti máa ń tẹ̀sára mi àtajá Vancouver ní summer lamẹ́ríkà uh, they call it Shumuk emirate it's about one point three million dollars per ounce. Um, e-, e-, excuse, excuse me, excuse me, uncle. Oh, <laughs> hello. Hello. Uh, you look good. Thank you. You're not looking bad. Either. Oh, thank you. Um, actually, mo mo go prefer perfume. Okay. And um, she said no. Um, our perfume here, eh, lè rí ní buy. ẹ. Okay. Yes. Um, but tẹ́ bá mind, mo lè buy select few few perfumes there, and you like them. They smell nice. Okay, I wouldn't mind. Um. Okay. Um. Okay, this is actually nice. This one. Nice. Uh, 1,800 naira perfume. <laughs> no, no, no, I can't do this. You can actually mix them. Ele eh, kò I can't do 2,000 <laughs> naira perfume. See, problem is, it's not that I am being garrulous, you know. Tí n perfume see ara mi, ó máa fún mi body itching and I don't want to use perfume. Jẹ́ pé at the end of the day, then I'll be, <laughs> you know, my lọ land hospital. I can't do all this. No, no, no, no, no. Okay, um, Teba Mind Mule introduced in CRM. She's a personal shopper. She can help you order for it or you order online. Oh, that would be nice. Thank you so much. My name is Tomiwa Tokumbo Richards. My friends call me TTR. Um, Tolani Adelibibe. It's pleasure meeting you. I'm having a plane to catch actually. I'm running late. Um, um, you ah. didn't allow me to introduce myself properly. Okay, okay, my bad, my bad. Uh, um, into properties. Um, a máa ń ralẹ̀ a máa ń talẹ̀ a máa ń kọ́lé fún yíyan irú ẹ̀yin olówó báyìí tẹ́ẹ̀ bá ráyè tẹ́ẹ̀ bá wà lọ́hùn àwọn màmá bá yín kọ́. Really? That's really, really good because um, I have been looking forward to extend my business empire into real estate. So bí a ṣe meeting sí is is really, really good. Um, ṣé mo lè rí bíi twenty acres ní Banana Island? Um, of course, of, of course you can, but ah, àwọn ọlẹ́bẹ̀ yẹn wọ́n ò bí expensive. <laughs> Man, come on. They be not want me, when money talks, bullshit round. You know what I'm saying? It's all good. I know, I can see. Oh, I am actually running against my time. I have a plane to catch. I am traveling to Rancho Cucamonga. Sorry. <laughs> Rancho Cucamonga. Here in Nigeria. Oh, <laughs> my bad. <laughs> Actually, it's a town in Sacramento in the United States of America, Rancho Cucamonga. I was actually born there, you know. Um, I have to run along now. What's your money skin? Oh, this is my card. Oh. Give me a shout. I will. See ya. Thank you. Pay 5,000 naira. I can't do this. I know. Damn, this is hot cake, I need to say. Oh, no, no, no, no. I can't do that. I can't do all of this. Koda, ah. oh. Koda, o, o, ta gbéraga kò dá o mo ní kò dá o. agídí ọkàn àti gbéraga ló ṣíwájú ìparun ìgbéraga ní gbéra ṣọlẹ̀ nígbéra ṣọlẹ̀ agídí ọkàn àti gbéraga ló ṣíwájú ìparun ìgbéraga nígbéra ṣọlẹ̀ nígbéra ṣọlẹ̀. No, no, no, no torí wá lọ́jọ́ kẹfà tó nírọ́ ti ń para o tá a bá wúkọ́ lásán wọ́n ní kí la fẹ́ sọ o kí la fẹ́ sọ o lékeléke tó ti fi kú máa lò yeyeyeyeye ọgbọ́n àti balẹ̀ ló ń wá àti balẹ̀ ló ń wá. ẹni bá jẹ pọ́nlá tí kò bá iṣẹ́ ilé ni ò gbé wọn dé ta o iṣẹ́ ilé ni ò gbé wọn dé ta o ìyàwó òṣì ẹlẹ́jọ́ wẹ́wẹ́ mo wí tó kẹgbọ́n ràn sọ́kọ yín lẹ́nu àwí gbọ́ yín máa ń pọ̀ jù ṣe báwọn bàbá yín láyà ń lé kí ẹ pọ̀ o. ìṣẹ̀lẹ̀ ni ó gbé o ìṣẹ̀lẹ̀ ni ó gbé wọn déta o ìyàwó òfò ẹlẹ́jọ́ wẹ́wẹ́. báyìí báyìí líle ni gbogbo ẹ̀ máa máa lé papọ̀ báyìí tó bá ti gbé sára wọn sọ bá ti wọ tọ́lẹ̀tì kó fẹ́ bùbù lásán ara kó fẹ́ bímọ ni. Ah! Ah! Ah! fùfú ya wà sílá kì í ṣe ẹ̀bà ya wà sílá kì í ṣe gbẹ̀gìrì ya wà sílá iṣẹ́

gàrí èyí kò wú mo ti bu gàrí sínú omi láti fi five minutes ó yẹ kó ti wú gàrí máa ń wú ni. Yeah, sweetie. Yeah, what's up now? Ó fẹ́ wá sí ọ̀dọ̀ mi. Oh, ó bá ti pè mí now. Right now, I'm not around. Mo wà ní Banana Island báyìí ẹ nà àwọn mọ́tò tí mo fẹ́ kó fún Davido tó gbogbo àwọn score DMW yẹn gbogbo wọn lọ́wọ́ àbí bá à ń ṣe meeting lọ́wọ́ yeah definitely okay you know what's gonna happen um, <clears throat> oh you notice I'm I'm eating right yeah mo ń jẹun lọ́wọ́ ni à ń jẹ pizza ó mọ̀ mí now you know me too well ó mọ̀ kí mi kì í jẹ oúnjẹ tó bá ti hard àwọn bíi swallow mi kì í jẹ àwọn oúnjẹ you know I do pizza. I do shrimps, I do rice, fried rice. There is this rice that jẹ the other time yẹn ní Italy ní Ireland, ṣòrántì. Yeah, pasta, yeah, I love it. That's that's what I do, you know. Okay, give me like two hours. Magic ti Yeah, all right. All right. Take care of yourself, Sudi. I love you. Mwah. Ciao torí wá lọ́jọ́ kẹfà tó nírọ́ ti ń parọ́ o tá wúkọ́ lásán wọ́n ní kí la fẹ́ sọ o kí la fẹ́ sọ o lékeléke tó ti ah, fi kú ah. máa lọ yeyeyeyeye. wú dáadáa tí gàdí yẹn wú kò lè yóyàn. Hmm, hmm. Ah. ọmọ máa fi máa jí bíi one hour thirty minutes ó yẹ kí gàrí yìí ti kó ti wú dáadáa ló wò gbọ́dọ̀ máa wù gàrí àtàwọn àtẹ̀bí mọ́ ọ máa ń wù ìwọ ṣe wá rẹ́gbẹ̀dẹ́ ó kan rẹpẹtẹ. fáyì nìyẹn o. gbéra gbéra gbéra ajá fọ gbéra gbéra. o foolish ààrẹ o foolish ààrẹ pẹ̀lú gbogbo ọ̀nà burúkú tó ń ràn yìí orí wọn máa mú olúwẹ̀ báyìí ni. ẹni bá jẹ pọlá tí kò tá yìí kò jẹ gbèsè kò bàtà wọ̀ wọ́n tún yá aṣọ wọ̀ o fake life ló bá dé ah. packaging ló bá ah. dé. ẹ̀sán ẹ̀sán alábí. ṣẹ̀sán ṣẹ̀sán. ọ̀gá gàgàgàgàgàgà. àwa lè sọ pé ẹnu ní pàkó bí àmọ́. <laughs> Oh, oh, ìwọ bẹ̀rẹ̀ sí tẹ́ni ẹ̀. àjẹfáyé kí ni ìyàtọ̀ mi àti ẹ̀. ṣẹ̀sán ṣẹ̀sán. kí ni ìyàtọ̀ mi àti ẹ̀. ah ìyàtọ̀ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbọ̀ọ̀rọ̀ gbọ̀ọ̀rọ̀ ni. ẹbí eh, ti bá wò. Ah, ebe yìí lẹ dàbí ìgbà tí gbogbo èèyàn jẹun tán nù sọ. ó mọ fọ́ọ̀nù ìlà. kọ̀ọ̀kọ̀ mẹ́ ojú àlàkẹ́. don't leave me. <laughs> alaka burúkú tí wọ́n ní ìwé kan ọ̀rọ̀ yín ẹ̀fọ́ ní ọ̀gá jẹ́ tó kí ni tẹ́ ẹ ọ̀gá lẹ̀ mọ̀ wá wá ọkọ̀ òsì sí ń sọ ara mọ̀ wọn ọ̀yá wọn lọ lè dúró tí wọ́n lọ sí kí ni tẹ́ ẹ fẹ́. mo ní di two by six ni. Ah. two by six ah. ibi ilẹ̀ kan fẹ́ nu pé báwọn ah. igi mọ̀ ti gbéra. ọjà bá a sọ èmi ò tẹ́ fẹ́ igi ti gbéra lọ́kàn mi ò fẹ́ dá sí o one two látẹ̀yọ̀ kọ̀ọ̀kan lásán àwọn tún fi pa apá ẹ̀yin méje ti láìké wójú nǹkan tó máa ń sún lọ́wọ́ yín nìyẹn ká ní ẹbẹ díẹ̀ ọ̀gá yín nísìnyí ọ̀rẹ́ àti wọn ó yé ra wa. ṣẹ̀sán ṣẹ̀sán mo ní one thousand one fifty ká máa pàdé mọ́. títí ilẹ̀ ìsàn yẹn máa mú ní one one ẹ jẹ́ ká ṣe ní one one twelve ni mo ní. ẹ ti nájà káàkiri gbogbo sọ mẹ́rin Twelve. fẹ́. twelve yé yé twelve lè fẹ́. twelve mo fẹ́. sábà wá sí one one ọ̀nà twelve thirteen two re thirteen two re ẹ kó jalè. mo ní ṣò mo ní páànù mo lọ́jà àgbà o máa bá yín rajà bọ̀tí ya ní kọ́sítọ́mà mi bọ̀tí náà bá yín ra nǹkan kan ẹ má wọlé ẹ má wọlé. alájà ẹ má lọ ẹ má lọ sọ ma fẹ́ ra nǹkan kan yìí. ẹ̀rọ bẹ́ẹ̀ ti máa ná òsì nù pé kóra yín sanwó ìṣe ẹ̀ ẹ̀ mọ̀ ẹ lọ tàre. ìdí lọ́kọ̀ tí ò yí wù. mo fẹ́ àjẹpẹ́ ayé àjẹpẹ́ ayé. ẹ fẹ́ jẹpẹ́ fẹ́ pẹ́ láyé ni. bọ́dì kan ló fi ṣe. ṣe lórí igi tá a fẹ́ tà ọ̀rọ̀ wà lórí ẹ̀ o ọjà ẹ̀mọ̀kọ́ gà tèmi lòun. nígbà tá a lọ sí oko. tá lọ sóko ngbà tán bá alagi. tó bá wa alagi kí ni kókó nǹkan tẹ fẹ́ sọ. tọ́pì ní sùúrù tí bí ọba wọlé eléyìí ọmọ wọlé lóyá. tọ́pì tọ́pì ní sẹ́ tọ́pì. Topi. Topi tọ́pì se. ṣé kò ṣe kí tẹ bá là tó yẹ tó máa lọ. irọ́ ipe ngbà tán lagi tán èyí tó lé lórí ẹ̀. nǹkan tẹ́ ẹ sọ fún mi sì ni pé. fourteen ni tó lé lórí ẹ̀ irú twelve tẹ fẹ́ra àtàtọ́ fún yẹn bẹ̀rẹ̀. ok se. ṣe bísínẹ́sì yẹn fúnra wa àwa ni àwa ni ni so láàrin mi àti ẹ láàrin mi àti ẹ ẹ̀bẹ̀dì ò gbọ́dọ̀ mọ̀ se jàgàbá hmm, ẹ eh, eh, eh, nítorí ìdí èyí nítorí ìdí èyí one thousand ni màá san. Ah, ah, ah. ẹ dẹ̀ wá ṣẹnu bí ẹnu ṣàkùrọ̀ èwo ló ṣì gan náà. ẹ wo bí àwa la ní decision àwa la bá ṣe ṣe nítorí pẹ́yìn náà ti lójú olè ẹ ti dára wa nù. ẹ ṣe bẹ́ẹ̀ inú dìmùlẹ̀. ẹ ó dà wo. ó dùn àṣírí. nítorí bá ti wá dé báyìí. ó dùn kùkù bíríbírí. ṣe rí tí tàbí tù onígi àmọ́ àwọn yóò two hundred fún yín ẹ bá kó thirteen kò sí wàhálà ẹ má wàá kí ẹ bí à lọ à bá kó lọ àjàkálọ̀ lè fi jọmọgé ó kó kàn mí wèrè tó ń kó gìdá wèrè tó ń kó gì. ẹ ẹ bọ́ bí ẹ bá wù ẹnu òsì kalẹ̀ jáde. ẹ mò gbọ́ ọ̀dà tó ń kú sí six. àbáwù sáwà kókì. six kíní fún wọn. ten thirteen. mo ṣe jẹ́ kí wọ́n yọ sàkáàtì. orange orange. olómi community bank lèmi ló ti. ok àkókì. ẹ̀rù tàn mí wá báyọ̀ àwọn pictures yìí jọba mi yà kó fáyìn o ìfẹ́ kó ya nonsense mi o fake life ti bà ti yín jẹ́ ọmọ hmm? ṣe ó pọ̀ ó pọ̀ ó pọ̀ social media ó pọ̀ ó pọ̀ ha ẹ̀gbọ́n fake life ti bà ti yín jẹ́ ṣé wọ́n fi ṣe yín ni. Bayo is it your fake life. Ha? bá mi ya pictures now then àwọn pictures yìí snap ni kò fi ya o jẹ́ káwọn pictures yìí fine o gbọ́dọ̀ dope. ẹ̀gbọ́n social media ń bí social media ń bẹ ọ náà pé kò kìlẹ̀ wọ́n sínú ìkọ́tẹ́gbẹ̀dá ni àfi fake life ṣáà lọ́dún sí. Bayo please ó ti yé mi. ah ọ̀rẹ́ àtà yà lórí mọ́tò yìí. ah sọ fi ṣe ẹ̀gbọ́n ni kí ẹ tó ní mọ́tò tó ah! Ah! yà yà yà sọ ti tán ó yà ah ìgbà hmm. ẹ tún mi ẹ̀rí nǹkan iṣẹ́ àgbèdè àdáàrọ̀ wọ́n um, bá kọ́ta máa ṣe ń sìn ah, kí n tó ní mọ́tò ètò dé asáré ṣe Instagram live ó ti yẹ like ten minutes àwọn jẹ́ kó yíwọ́ pé mo yẹ̀ṣẹ̀ ra mọ́tò yìí ni tẹ̀ Instagram live now táìmù ń lọ ẹni tó ní mọ́tò yìí kó má lọ yọ. egun kí ló ṣe Instagram live ègé kí ló ṣe rẹ ló fi ṣe yín ni. Báyọ̀ Báyọ̀ Báyọ̀. ẹ wọ kókì sínú ẹni ẹsí ẹgbẹ́ ẹni ẹsí dáná kí ló ṣe lè ẹ ṣe díẹ̀ díẹ̀. Báyọ̀ ṣe nǹkan tí mo ní kó ṣe. kí ló ṣe ń sẹ́ẹ̀tì ẹ̀ níbọ̀ tọ́wọ́ máa ya Instagram live yẹn bá mi bọ́ sí apá báyìí bá mi bọ́ síbí báyìí náà ẹ̀hẹ́ o ṣe wọ́ọ̀kì bẹ́ẹ̀ yà go go lọ sórí Instagram live náà okay o ti wà bẹ́ẹ̀ are ready yeah yeah what's up it's your favourite golden boy Tomiwa Tokumbo, Richards, TTR. I'm live here and we are grinding, we are popping, we are killing it, we are reeling it. And um, this right here is my new toy, ES350, and it's going straight down, get down with it, get down. You know what I'm saying? You know what I'm saying? You know what I'm saying? èmi ni ẹyọ Anthony Joshua àdèjì ìdẹ̀rù ògbó olówó pọ̀rọ̀kùn ni mí ajẹ́ àwòsí kan banana island lórí rọ́ọ̀nì gbogbo ẹ̀ lórí rọ́ọ̀nì pépà inú bíbí ìkèrè pépà ó mọ̀ ọ́ fi wọ́n sílẹ̀ ní àwọn ọ̀dẹ́. Eh, eh, eh, whoa, whoa, whoa, whoa. Nah.

ìyá ọ́fíìsì náà mo lọ sí sà ìyá wọn ti gbé wá fún mi wọ́n sọ pé ẹ ló kéré ok màá ní compact forty five fún yín all right sir no problem no màá sẹ́yìn náà sínsìn sínsìn yes sir yes sir all right sir thank you bọ̀bọ̀. how far now. àdéhìí ìjà rẹ̀ kí ló bọ̀. ọmọ ṣáà máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó rí mi ní ayọ̀ àti àlàáfíà bí mo ṣe dúró yìí. rẹ́rẹ́run nǹkan ṣẹlẹ̀ lágbo Instagram live video ó tẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ tó ti di jẹ́jẹ́ ni mo kàn ra wà níbi ẹgbẹ́ mọ́tò onímọ́tò kan báyìí ó mọ̀ mú wá àti lórí Instagram live video yẹn pé my new whip you know I'm about to cruise around town èmi ò mọ̀ pé ẹtún ni mọ́tò yẹn ó gbájá sínú mọ́tò dẹ̀ǹkó dẹ̀ tilẹ̀kùn yẹn tó fi mi ṣe sílẹ̀kùn yẹn báyìí gbá ọmọ ajá yẹn bẹ́ jáde báyìí mo jápa ajá fọ eré olórí burúkú làwọn àṣeṣe àyẹn o àbí kí ló ń pe àwọn ajá yẹn wọ́n ja olórí burúkú kárípájá yẹn mú mi ni kádó mú mi ni. Tókunbọ̀ ọmọ. ìwọ ń bá sọ̀rọ̀ kan ṣàwọn ará ta kí ló ń ṣẹlẹ̀ gangan just go straight to the point kí ló fẹ́ fàyọ gangan gbogbo àwọn lámbà tó máa ń fáwọn èèyàn má fún mi kí ló ṣẹlẹ̀. àdàfún ẹ tó ti rí o mọ̀ pé òkú kì í farapamọ́ fẹ́ tó bá sìn ọ̀rẹ́ mi ni adẹ̀jújọ wà tí pé mi lè lè máa ṣe báyìí fún ẹ. nǹkan tí mo ń tọ́ láti sọ ni pé bàtà tí mo wá yá ní ìjẹta ajá yẹn lé mi wọ ni bí mo ti ń sáré mi tẹ̀ mo bi tí ẹsẹ̀ kan bàtà yìí fò lọ nǹkan tó ṣẹlẹ̀ gbọ́gbọ́n ni kò fọ́nì o kò fọ́nì rárá. bàtà bàtà ta bàtà tí mo yá ń jẹta. bàtà mi as in mo wa gbogbo gọ́tà bẹ̀ yẹn ni mo wa mo dẹ̀ try ẹlẹ́dàá rí pé mo wa gbogbo bàtà yẹn mi rí then àwọn aṣọ tí mo yá yẹn náà bíi kí bíi kí dìdì yá bíi kí eré yẹn pọ̀ gan ah eré yẹn pọ̀ ọlọ́run ló jọ mí ah, kẹ́rì mọ̀ mi eré sáni. Ah, ah, àwọn aṣọ yẹn náà ni mò ń ṣàlàyé fún ẹ pé gbogbo ẹ ti ó ti yá bóyá a ti rí èjìká ní ṣọ́ọ̀bù máa gbé fún wọn máa mẹ́rin gbogbo ẹ̀ máa dá yẹn padà so um, <clears throat> òkùnkùn ní bínú ni òkùnkùn ní bínú jọra wọn chain mi kan. mo rí chain mo rí chain mo rí chain mo rí chain chain yẹn rè ríǹgì gan ti wà ń bí so. Um, bá mi bá aago mi. ọlọ́tẹ̀ ṣe wà lórí aago yẹn náà pọ̀ ok ok um, party kan wà ní weekend yìí so ti rí pati yẹn gbogbo àwọn biggest ballers gbogbo ilé ayé yìí ló máa wà àwọn strippers máa ya pagan bẹ wọn fẹ́ ṣe ní banana island ọmọ pati tí mo ń sọ̀rọ̀ yìí davido ń bọ̀ ọ̀rẹ́ mi wizkid starboy òun náà ń bọ̀ ń bẹ ọmọ zlatan naira peruzzi mayokun everybody máa wọlé ọmọ shutdown ọmọ mo ti wá gbọ́ pé àwọn lady baby àti dabibi àwọn náà tún máa fall in so nǹkan tí mo ṣe wá báyìí sìn ni pé um, mo máa need àwọn latest designers àwọn bíi balenciaga àwọn bíi moncler dolce gabbana versace Cartier Hermes Dior you know then ó wá tún ní lẹ́bùn kan tó máa ń lò ní town So ti rí àwọn ballers tó máa ti lo aago wọ́n kàn máa gbé aago yẹn báyìí wọ́n kàn máa pọ̀ wọ́n kàn máa da ọtí yẹn sí ó ti mọ style tí mo sọ yẹn so now wo bàbá mi wá bíi Sherman, bíi Frank Muller bíi Rolex mi tẹ fẹ́ ordinary Rolex Rolex Daytona bí kò bá mi wá Philip Patek ó mọ̀ Philip Patek kò tún pọ̀ oríṣiríṣi Philip Patek five thousand and forty ìyẹn náà tún wà ìyẹn ló bàbá mi wá ó ti yẹ ọṣọ mọ̀ pé àwọn àgbàlagbà máa ń sọ pé àkì ń bá nìtàn káfa nìtàn yá. ọ̀rẹ́ mi ni ẹ o ò ṣe bí mi o even tó bá jẹ́ bí ò ṣe bí mi ò ṣe fámílì mi even tó bá jẹ́ fámílì mi tó bá ti ń ṣe jura ẹ lọ màá kàn jẹ́ kó mọ ibi tó belong to náà ni. no ok bàtà tó mú lọ ń sìn tó sọ ẹyọ kan nìjọ ibo ni kí n kọ́ sí àwọn aṣọ mi ń sìn ibo ni kí n ti bẹ̀rẹ̀ no tó bá jẹ́ pé nǹkan tí wọ́n ń ṣe yìí lèmi náà ń ṣe ọwọ́ ta la ti máa jẹ ọlọ́mọ agbáṣọ ta ti máa lọ máa yá bàtà mo dẹ̀ fẹ́ wá iṣẹ́ pé kó o ṣe iṣẹ́ ṣé ọ̀nà tí mo sọ fún mi pé o lè ṣiṣẹ́. ní wọ́n fẹ́ fi mí ní thirty five thousand naira lóṣù báwo ni mo ti fẹ́ fi tàtọ́ kí ni fẹ́ fi thirty five thousand naira ṣe lóṣù èho e, e, mi tọ̀mí wá Tòkunbọ̀ Richards tí gbogbo yẹn ní TTR kí wọ́n máa gba thirty five thousand lóṣù come on I can't do salary you know that lifestyle tí mo live lórí instagram yẹn tí n live ẹ̀dẹ̀ level kan tí n build instagram lifestyle ẹ̀dẹ̀ level kan tó tó tó tó posh tó wà top notch instagram endorsement máa wá wá advertisement máa wá máa máa cash out owó ọpọlọ lóyìnbó sọ bẹ́ẹ̀. ọjọ́ òwò lo tó wá fẹ́ cash out jẹ́ kí n kàn mọ ọjọ́ yẹn gangan náà same life tí wà àtàwọn wèrè tẹjọ wà lórí Instagram tẹjọ ń lì òun náà ló ń lì yìí kò síjọ́ kan tó jírí tó sọ fún mi pé ó wà lọ́wọ́ èmi náà ni mo tún máa fún ẹ èmi tí mi bẹ lu fake life. ẹ ọ̀rẹ́ tó ti rí ninety percent àwa tàwa lórí Instagram táwọn bọ́ọ̀lù yẹn fake life ni gbogbo wa ni gbogbo wa á pọ̀ kò kí ṣe mi nìkan that that that's how we do that's how we roll you know. oh that's how we do. that's how we roll. that's how we roll no problem jọ̀wọ́ máa lọ. so um, no no no no ah má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ ẹ ò lè ok ìwọ lè máa lọ wàá fèmí lẹ̀ sínú ilé so. sílẹ̀ bọ̀ inú ilé mi ni mi fẹ́ lẹ̀ sínú ilé mi dẹ̀ lè yá ní nǹkan kan mọ́ o rò pé mo. o lè ṣe bẹ́ẹ̀ o lè ṣe bẹ́ẹ̀ o lè ṣe bẹ́ẹ̀ o understand àní mo retí àlejò kan mọ̀ kan kó wá mi bọ̀ mọ̀ kí bí náà ni máa ń lò sí. máa yìí inú ilé kan ni mo ti ń pa owó o dẹ̀ gbọ́ orí o bá mi lórí fóònù pé mo fẹ́ lọ ah, deliver ọjà. àná ah, ah, mọ̀ kan wá mi bọ̀ lẹ́ẹ̀ lẹ́ni bọ́ta ń gbà yẹn lẹ́yìn lẹ́yìn mọ́ta ń gba ẹ̀ náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pàdé nìkan ni ẹ́ àti ilẹ̀ láti wà láti kékeré báyìí láti àti kékeré báyìí àti kékeré báyìí àti kékeré báyìí láti wà. má jẹ́ lójú ṣé bó ṣe fọ́ ọ̀nà ọmọ mi. ọ lè gbé mi jáde ń bí my friend ah, ayé láti ń tògún ọ̀rẹ́ tó lè bá kú kò sí kọ́tà máa jẹ ẹ bẹ́ẹ̀ ni mo sọ pé ò lè gbé mi jáde níbà kó máa lọ kó máa kó kó níbà àti àtẹ̀ńsọ̀ rẹ̀ mọ́ àti di brọ́dà ah, kó lè dé tọ̀ mi wá àjọ wáyé ni má wáyé mi náà mi ì lè kúrò bí o bóyá kó máa lọ tó bá ti lọ má wà ní lálẹ́ yìí o má wà ní lálẹ́ yìí nǹkan tó máa gbọ́n ọkọ̀ wá àtẹ̀ máa tó bá ti dọ̀la àwọn aṣọ tí mo sọ àwọn designers yẹn wàá bá mi kó mo dẹ̀ àtẹ̀wọ́ ní wardrobe ẹnu máa lọ kó aago kó designer màmá ló tèmi. kò dáa o yéyéyé kò dáa. sọ fún producer ẹ báyìí torí ọlọ́run ó dẹ̀ láwọn òfẹ́ mi mo ṣáà kọ́lù kọ́lù. Ah! alágẹmọ tó ń tẹ̀lé jẹjẹ ìkópa yé àmbẹ̀lẹ̀ ń sí ọ̀pọ̀lọ́ tó ń jọra ẹ̀ eh, mọ́lẹ̀ o. ẹ eh, ah. eh, sọ dúró kí mo gbọ́ rọ́bìtì kí ni mo gbọ́ òṣì tẹ́ ẹ̀ bá mi ṣe yìí. ìgbà ọlọ́mọ yìí wá fẹ́ dẹ́sìn. òun náà mò ń pè òun náà mò ń pè kẹ́tọ́ máa pìkì ẹ̀ máa pìkì ẹ̀ ah. máa pìkì ẹ̀. òun náà ló ń pè ó máa pìkì ẹ̀. ó tún ti ring ó máa pìkì ẹ̀. àbọ̀dẹ̀ lélẹ́yìn ni ṣọ́ṣọ́ mọ pé mi àti òun ojú ara wa rí má jẹ́ òun ojú ẹ̀ o kí ni mo gbọ́ ní burúkú ìnà. Eh, mọ mi mọ mi àti òṣèjọ òṣìṣẹ́ máa wò ó máa pìkì ẹ. ṣọmọ pátánà lẹ́ẹ̀kọ́ ti dé ah. àtànà lẹ́ẹ̀kọ́ ti dé ó bá mi sọ orí burúkú ó máa pìkì ó máa pìkì ẹ̀ ẹ má bí mo tún ti ń try number ma mo ti try number. o tún ti ń try number yìí ìdí yẹn ni kẹ́mi jókòó sí àbí ìdí yẹn ni kí jókòó kí n rẹpẹtẹ sí ládùúgbò gbogbo adúrò owó tí lẹ́dí yẹn gbà lọ́wọ́ mi. mo tún ti ń máa píkẹ́ máa píkẹ́ máa ó máa píkẹ́. ẹjọ́ ń pé owó iṣẹ́ ni àṣírí ẹ ti tú wo nǹkan tí máa fojú ẹ rí tí ò bá dé kí láàrin thirty minutes sísìn tí ò bá dé ọkọ tí máa fojú wàá rẹ̀ bóyá ó jù bẹ́ẹ̀ lọ ni abẹ́wò lò sórí bú. kí ló ṣẹlẹ̀ báyìí àwọn náà mò ń pè but uh, wọn pick up mi wọn ti pick up mi. wọ́n máa pick ẹ pẹ̀lú gbogbo tó ń ṣe ṣó mọ̀ wípé sí méjì péré mo ní pẹ̀lú gẹ òye láti àárọ̀ producer ojú yín ni mò ń tì o. ojú ọlọ́run gbogbo wa ń tì í ṣé bí mo ní mi ò lọ́ọ́ mi ò lọ́ọ́ lórí ibú tó pẹ́ yìí akílẹ̀ kẹ́kẹ́kẹ́ fẹ́tí àlọ́ rẹ́ ni fẹ́tí àlọ́ rẹ́ ni ọ̀tọ̀ òjò fẹ́tí àlọ́ ti ṣú yìí o ọ̀tọ̀ ṣé kò ní padà rọrọ ẹ̀sìn wo àánú wọn ló ṣe mí jù. ṣùgbọ́n pé gbogbo àwọn pm tó kù tí mo gbowó lọ́wọ́ wọn wọ́n ti ń pè mí ó dẹ̀ mọ̀ pé mi ò lọ́lá fún yín. ẹ ẹ sà ó ó ti rìn yóò máa pé. sílẹ̀ ọ̀la bá fi lè mọ ẹ ní rí mi o hmm. mo máa lọ o producer mi. wọ́n tó bá dẹ̀ lọ tó bá lọ tí ò parí iṣẹ́ mi ayé ẹ bàjẹ́ ọkùn mọ̀ mi ṣé bó mọ̀ mi kì í ṣe pé ẹ̀ṣẹ̀ ń mọ̀ mi lẹ́nu ó ti mọ̀ mi ti pẹ́ wò ó. Hmm ó tún ti rìn ó tún ti rìn bí màá tẹ̀ píkẹ̀ ń sin ó ti rìn. ó tún ti rìn. àbí kò wá solution bí yàn ṣe máa débi ṣé o ti mẹ́ni tó. ó tún ti gbọ́ngbọ́n náà ń gbọ́ngbọ́n ẹni rere ẹni rere ẹni rere ní sọ̀wọ́ ọ̀pá ẹni rere ẹni rere ẹni rere ní òkè láwà èé àwa <laughs> òkè láwà ẹni rere ẹni rere ẹni rere ní sọ̀wọ́ ọ̀pá ẹni rere. what's popping. ah tọ́mí wa. ọmọ ìyá mi. àfa mi tọ́mí. mẹ́ni mẹ́ wish death upon me lọ́ọ̀dì máa dọ́gí agẹ̀ sí i. I don't to be my destiny bí oníkété wọn náà tó yẹ wọn là fún mi. ọmọ wẹ̀rẹ̀ so what's popping what's popping what's good. papi what's popping. Yeah. papi is good papi is good papi is good. papi papi. Um, like seriously um, see I'm having a situation right now and I need you guys to help me out. ọmọ bá ọmọ bá ah, bíbá ẹ ló wà ló wà pẹ̀lú ó ti yẹ èkó come to my level ló ti lọ ló ti lọ fáájú. because tí èmi bá ti wà ń tàn mo máa ń bọ̀ pẹ̀lú whiskey. Do tó mọ̀ pé ọmọ mi ni wizzy ó ti yẹ starboy àti dmw eh, davido peruzzi we Get together. àwọn ọ̀ṣpọ̀pì ọlọ́run àwọn ọ̀ṣpọ̀pì. ẹ eh, àwọn ní gaza ìdí ọwọ́ owó láì àwọn ògbó yeye yeah, yeah, bẹ́ẹ̀ tó sọ̀rọ̀ yẹn àwọn bí ọmọ fàṣásí ọmọ tó débi i'm telling you. wọ́n wà pẹ̀lú. àwọn ojú ọmọ. ọlọ́ọ̀ mm, so bí mo ṣe ń sọ̀rọ̀ yẹn lọ sí like i'm having a critical situation you know so i need to um, get some cash so uh, ah tí má ti wà ní ìgboro ó ti yí ẹ mo máa ń wà ní level international yẹn but tí má ti wà lábẹ́tẹ̀ wà báyìí mo máa ń like wá sí level yìí. ó yí náà ó yí ká lè máa bọ́ àwa yé kọ́wé ẹ máa yé wa àwa sí level wa ó yí ẹ. ọ̀hún torí yìí o so nǹkan tí mo sọ láti sọ ni pé mo ní di hundred thousand naira but this is the situation see but mo invest àwọn owó mi kan sí bitcoins so bitcoins yẹn ti wá deep so tó bá máa máa rise padà báyìí máa gbowó pa so nǹkan tí mo wá ní ìdíyẹsí mo kàn ní ìdíyà bíi bíi hundred day kí n kàn fi clear business yẹn so tí bitcoins mi bá ti wá rise padà ọmọ automatic cash out àdáwọ̀ ẹ̀ padà fàyà mi ní hundred thousand naira so tí biscuit ẹ bá ti rise cash out That way, padà fún ẹ àkọ́tù fún ẹ ní four hundred thousand sórí ẹ̀ jẹ́ five hundred thousand. àkọ́tù ẹ̀ sí ní ká gbogbo ghetto lọ ni. ọ̀dọ́run ọ̀dọ́run. ó yà mí lẹ́nu ni. pé ó ní hundred bay. hundred bay. Ah, ó máa ní ìdòwò ó máa ní ìdòwò gan-an olórí burúkú oníṣẹ́ ni wèrè fẹnu dáràn ni wèrè wèrè máa ń fẹnu kọ́lé ni àkáǹtì wèrè ráìsì yóò máa ń lò ni títí mọ ibi tó ń lọ tẹ́lẹ̀ pípa tó wọlé ó gbé hip-hop wọlé òun àtàwọn ṣọ́ọ̀pì àwọn Davido àwọn ní gàṣà èdè ọmọ owó láàbí eh, àwọn ọmọ fàṣásí fàṣásí àwọn làwọn jọ wà ní Chicago èmi ti mọ ẹgbẹ́ tó ń padà bọ̀ nìyẹn. wọ́n ṣé wò jẹ́ ẹ máa jà wá ni ah, ṣé o mọ àwọn nígà tàwa ni jọ́jọ́ lọ sọ́mọ àwọn tá a àwọn bàtí bá mọ àwọn tá a mọ àtọkùnrin tó máa ká sókè ló máa ṣe tuwale tuwale tuwale tuwale tuwale ó ní máa gbé wàwà bá wa ó ti yẹ ṣé ó ti yẹ ṣé ó máa gbé òjò oríṣiríṣi ló wà àwọn òjò kan wà irú àwọn òjò tiẹ̀ báyìí ni onísùtù ni wọ́n pẹ̀lú ṣẹ́ẹ̀tì pẹ̀lú bàbá pint water láàárọ̀ monday wọ́n máa tọ́kì wọ́n máa gbé fáì wọ́n lọ́ọ́ bí iṣẹ́ o wọ́n kàn máa jáde wọn abọ́ bus stop á tún wọlé padà ó ti yẹ àwọn kan lẹ́tí wọn alágbádá ni wọn alágbádá irú aṣọ tó mú pati tó máa wọ̀ ọ máa gbé fúlà sí ọ máa wọ pati ọ máa jẹ ọ máa mu ọ tún máa padà sí ilé ó ti yẹ ṣé irú òjé tiẹ̀ ìwà kú ònú ghetto wàá bọ́ sí gbòòrò àwọn ọlọ́mọ ọmọdé kọlù kó ń jórú àwa o tó bá kọlù àwọn òwe ni ó ti yẹ nígbà tí mi bá yá ìyá ẹ lówó jọ ọjà ń bọ̀ irú àjẹ tó ń bọ̀ yẹn jọ ṣe colonial love. Whoa, whoa, whoa, whoa, whoa, whoa. Hey, guys, guys, guys. What the fuck is this now? So is it because I'm having the situation and I come to you guys? That's why, because I, I've been able to scoop so low to ask you guys for money. Now you're trying to, you know, embarrass me and, and, and talk shit to me. Oh, no, you good news. What's this now? I'm going to go to the Yeah, you do English if you want. What you want ah, to do? No, no, ma, I shot. Yo, yo, ah, yeah. Only, only, down. I want, I want, I want, I want, I want, I want, I want, I want, I want, I want, I want, I want, I want, gbàs. àwọn local oṣù. jẹ́jẹ́ gbàs. local. olórí burúkú onípátákọ̀ fọ́sẹ̀ kan ìrọ̀lẹ́ ló máa ń wẹ̀ olórí burúkú onísọ́ọ̀dù uniform. skẹ́ẹ̀tì kan onísọ́ọ̀dù uniform O ní jèrè èrè ò ní súnmọ́ sáìdì ẹ̀ olórí burúkú ṣé irú àwa ló máa kó láṣẹ tí wọ́n mọ irú àwọn nígà ẹ̀ kò ní dáa fún ìyá ẹ̀ lẹ́ẹ̀kan sí kó jà padà sórí orí àti eh, eh, máa gbọ́ pé ń gbàgbà náà ń ẹni rere ẹni rere ní ìsàwọ̀ apá ẹni rere ẹni rere. nogudo fake life oh. fèrè bó ṣe ń pè mí tó ń fi call bọ́dà ń gbà yìí ní èlé dúró sí rancho Cucamonga you know i just add up cash the next flight back home. i know but baby that's your. Ran Rancho. Rancho Cucamonga. I just want to go there. I want to go there with you. I want to go have fun. Okay. Um, the next time I'll be going to the States, Akimaloni. Okay. Madam, make sure we private jet uh, Professor Yemi Shibanju ni. I trust you, Have you ever flown in a PJ before. Ah, PJ, did private jet. Mi ò tiẹ̀ lẹ́yìn Abuja, you know, like Dubai. Dubai, that's, that's just it. Yeah má worry the next time I'll be going to the States I'm a I'm a dollar together. Okay. <laughs> I don't mind. I just want to go have fun, you know. Look at your skin glowing. <sighs> No now, no now, Kurede, it doesn't add up. You, you can't just barge into my privacy like that. Oh, kò lè máa dédé wálé mi náà, kò sí demand you call, you call. Wàá pè èèyàn tó bá fẹ́ lọ kí pay pé hello, mo ń bọ̀ lọ́dún ẹ o, mo fẹ́ wá rí ẹ o. Tàbá dẹ̀ máa wá lọ wá bọ̀ ń sìn bí o fẹ́ tọrọ urgent two thousand naira ni. baby um, calm who is it. he's a friend of mine now ọ̀rẹ́ mi ni a ti jọ wà láti kékeré ẹ tí ìta bá wájú rẹ̀ gan ṣé wọ́n máa wọ́n máa wọ́n máa ń bá ni tan káfáni nítan ya ni. your friend kò ń ṣe ẹ̀gbọ́n ẹ̀ kò ń ṣe ọ̀nkú ẹ̀ kò ń ṣe àbúrò ẹ̀ kò ń ṣe fámílì ẹ̀. ọ̀rẹ́ mi ni. Um, baby kí ló kọ̀ wá. Um, kọ́láwọlé i call him k. ah no wọn ò kọ́láwọlé òṣì lọ́kọ̀ wọlé ìranù orí burúkú ló kó wọlé náà ń kú. no no clayton rem it's not funny uncle what, what is wrong with you. no no at least tí o bá kọlẹ̀kùn ẹ máa gbọ́ kọ́ mi mm-hmm. kíyàn tó wọlé. yes now. ẹ gbọ́ kọ́ mi kẹ jábúrò bébì mi gan mi ò ràn yín and that's the truth. ẹ wọlé sí i ẹ tún kí pọ̀kẹ́ à ń ṣẹ̀kọ́ like bébì like èmi àtọkọ mi ṣé bí ẹ kẹ̀tẹ̀ ẹ tún wá dúró ẹ tún pọ́kẹ́ẹ̀tì ẹ tún fọwọ́ sápò èmi fọwọ́ sápò. no now no now it's not right it's not right ọ̀rẹ́ mi mi ò láìkẹ́ gbogbo àwọn kan báyìí last week ó ṣe wá síbí last week now ó wá síbí last week ó wọnú wardrobe mi ó bẹ̀rẹ̀ sí ní kó shirt mi bẹ́ẹ̀ sámà mi ló kó o part mi. baby i know àṣewò wọn fẹ́ ní designer ni. wọ́n ṣe máa ń live fake life. mo mo mo ah she ah, don't need to tell me mo ti rí aago yìí rí lọ́wọ́ ẹ̀ aṣọ yìí automatically size wọn kọ́ nìyẹn kò sọ ẹgbẹ́ size wọn ni kò ní kò ní ṣò wọn bẹ́ẹ̀ yẹn ó ṣọ̀wọ́n náà uncle please please ẹ jẹ́ ká máa respect ara wa mi ò láìkí máa sọ̀rọ̀ mi ò láìkí máa réyàn fín but look at me mi èmi àti bébì mi èmi àti ọkọ mi i need good time ẹ lọ ẹ lọ ẹ jọ ẹ lọ oh, ẹ pàṣẹ lọ fúnjà lọ. sweetie just take it easy um, Kọ́lá please wọnú living room lọ bá a wà bẹ kò sí irú ọtí tó fẹ́ tí ò ní nínú báyẹn lọ síbẹ̀ kọ́ ló máa mọtí o mọ̀ pé amọtí kú náà ni ẹ. baby Atenu. let me tell him i don't know his brand we have martel we have hennessy we have red remy martins martel you know if you want ah. champagne i need varieties one brooch one rose just go drink and don't distract um, me now baby. sorry come on baby. i don't like uh, distraction. ọ̀nà máa ṣe riding yẹn fún mi ní three sixty degree. kódà kódà oh! o yéyé kódà ìgbéraga kò o mo o yé alágẹmọ tó ń tẹ̀lé jẹjẹ ikú pa yé àmbélé ń ta sí ọpọlọ tó ń jọra ẹ mọ́lẹ̀ o. wàá ṣe nǹkan ṣe nǹkan ṣe bò. ìgbéraga kò dáa o mo ní kò dáa o. àgídí ọkàn àti ìgbéraga ló ṣíwájú ìparun ìgbéraga ní gbé aṣọlẹ̀ ní gbé aṣọlẹ̀. ṣé bọ̀bọ̀ ìtìyàwó yìí. ọkàn àti ìgbéraga ló ṣíwájú ìparun ìgbéraga ní gbé aṣọlẹ̀ ní <laughs> David òun àti Drake Anthony Joshua ṣé nǹkan ti ṣe bọ̀bọ̀ ẹ̀ ni ẹni tí ò rí pàṣẹ orí ló ń sọ pé ah no no no eléyìí ò nà má bọ̀ náà. èmi ni ẹyọ Anthony Joshua Adechiwi dem jay olówó pọ̀rọ̀ǹkù ni mí I get house for Banana Island o oh. lórí irọ́ gbogbo wẹ̀ lórí irọ́ rẹ̀. ẹ tó bá mi fọ nǹkan kó bá mi star ṣe o star ṣe kínní báwo ni báyìí wọ́wọ́ gbòòrò náà. ẹ ilẹ̀ ké ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ọmọ yèémí ọlọ́run láàrúd. <laughs> opp ó pọ̀ pa opg ó pọ̀ gan <laughs> ọmọ ìyá mi ó láàrúd. kí ló ṣe é tó ń ké mo mò ń béèrè lọ́wọ́ ẹ̀ ní ìgbà tí mò ń bọ̀ ń mo daṣọ borí ni àbí mo jọ comedian lójú ẹ̀ kí ló ń pa ẹ́ lẹ́rìn gangan mo fẹ́ mọ̀ kí ló fọ́ọ̀nì kí ló fọ́ọ̀nì. má bínú ọmọ tó ti ń bínú tó bá ti ń bínú ló máa ń ká lòlò no vex. Oh, o o ti mọ nǹkan tó ṣe. má bínú. orí burúkú tó ṣe inú ilé mi lánàá yẹn má bẹ́ẹ̀ mi try ẹ̀ o no mo ń sọ fún ẹni orí burúkú tó ṣe inú ilé mi má bàa mi try ẹ̀ o èmi wọnú yàrá mi wọ́n sọ òun sọ fún idiot tó gbé wá pé òkè ó scott lọ́dọ̀ mi ni ah, ó tún wá tọrọ fifty thousand no aṣọ mi ló wà lọ́rùn ẹ̀ èhó mi. Ehm, ọmọ ìyá mi <clears throat> má bínú pákéjì yẹn gbọ́dọ̀ solid. pákéjì olórí burúkú ló gbọ́dọ̀ solid wọ́n fún ẹ náà wúra ẹ̀ nà ó wípé tó ń gbé tó ń parọ́ tí ò ní ìtumọ̀ ṣiṣẹ́ ò fẹ́ ṣiṣẹ́. ṣé kò sí nǹkan mi ń bẹ fún ọ bọ̀bọ̀ yìí no ok ìwọ náà fúnra rẹ wóru bí tó ń gbé for God's sake no a ní kò ṣiṣẹ́ olóòlè ṣiṣẹ́ fake life yìí náà ni fake life tó wá ń live yẹn ọ̀rọ̀ máa live ẹ̀ ń bí pẹ̀lú ọmọ olórí burúkú tó gbé wá yẹn ó oh, ó oh, nǹkan tó expect ń sìn ni pé kémi rọmọ yẹn ń gbòòrò kó máa fi mí ṣe yẹ̀yẹ́ kó máa sọ fáwọn ọ̀rẹ́ ẹ̀ pé àmọ́ o o aṣọ aṣọ ọkọ mi ló wọ̀ o ah, ok inú ilé ọkọ mi ló máa ń wá o ó máa wá tọrọ owó lọ́wọ́ ọkọ mi ni o níwọ̀ idiot tó fi ṣọkọ yìí ṣọmọ nǹkan tó ṣe lánàá ṣọmọ bó ṣe dùn mí. ọ̀rẹ́ mi máa bí ó mọ̀ pé ojú tọ̀rẹ́ mi ojú ò tì onítọ̀hún ni kò lójú tì í. Oh, mo ṣe understand ni so ojú tọ̀rẹ́ mi ojú ò tì ẹni ẹni ò lójú tì ló ṣe mọ̀ọ́mọ̀ dójú tì mí nínú ilé mi no oh oh oh o oh. ti rí pé mo lè ṣẹra mi nísinsìnyí pẹ̀lú statement tó sọ yìí because ká ní mo fẹ́ ṣe fún ẹni bínú ṣe ń bí mi tó mo fẹ́ rí gbogbo frame kí n dá frame mi padà ah! kí wọ́n wọlé padà kí ló hàn ẹ́ lẹ́nu kí n wọlé kí n jẹ́ kó yẹ pé ok inú ilé mi ló wà jáde kúrò ó dà pé yẹn máa pè ẹ́ ọ̀rẹ́ mi onídùúró mi ni ẹ̀ ó lè ṣí fọ́ọ̀rẹ́ ẹ̀ èmi àti ẹ̀gbọ́n à ń ṣọ̀rẹ́ mọ́ láti kékeré báyìí tá a fi dàgbà onídùúró mi ni ẹ̀. èmi ò ń ṣe onídùúró ẹ̀ kódà mi ò ń ṣe oúnjẹ oko ẹ̀ mi ì ṣe nǹkan kan ẹ̀ mi ò ń ṣe nǹkan kan mọ́kàn ní kí wá wọ̀n ọ̀nẹ́ náà ni nǹkan tó dánwò nù lé mi yẹn ọjọ́ tó bá tún ti ṣe fún mi to God made me ma regret. ọ̀rẹ́ mi má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ ah. ó mọ̀ kí yẹn tá a bá sùn tí náà la máa ń jarun pa. má jarun pa lù mí àní ká má jọ jarun pa lùra wa mọ lọ ṣiṣẹ́ tó o bá ti wá lọ ṣiṣẹ́ máa gbégbé ẹyin ẹ̀ ń bí jẹ́ káwọn ọmọ yẹn máa wọ́ bá ẹ̀ ń bí. ọ̀rẹ́ mi ò lè wá sí ghetto ghetto ó ti yẹ mo gbọ́dọ̀ gbé mo gbọ́dọ̀ raise stake yẹn lọ sí level tí wọ́n wá ó ti yẹ so mo gbọ́dọ̀ máa mú àwọn iṣẹ́ yẹn wá sọ́dọ̀ ẹ̀ máa mú àwọn iṣẹ́ yẹn wá sọ́dọ̀ ẹ̀ and most importantly iṣẹ́ tí mo ń tẹ̀ lọ torí mi tí mo ń tẹ̀ lọ lánàá yẹn iṣẹ́ yẹn tó bá ti dán àwọn náà máa gbélé gbọ̀nà ọmọ kí gbogbo gbèsè tí mo jẹ́ ó ti yẹ màá lè san gbogbo ẹ̀. èmi mọ̀ pé fake life tó ń lè yìí ó máa lè rẹ̀ síbi kan. okay o jẹ bírèdì àtẹwà. ọmọ ìyá mi onídùúró mi ò lè ṣe bẹ́ẹ̀ bírèdì àtẹwà ẹ wà ó bàdì gan sẹ́ ó wà nílé ó máa ń láìtẹ̀ wáyà táwà gan ẹ ó bàd tó bá rí epo tó wà ló. fake life ló bá dé packaging ló bá dé fake life ọ̀hún oh, not good ooo oh. fake life ọ̀hún. Oh kí ló ń ṣe Naira Marley now eh? I don tell you say make you chill just dey take call dey disturb person. babe fún mi. Naira Marley ni now hello Naira Marley. how many times mo ti fẹ́ sọ fún wọn wípé kò ní sùúrù you just have to take a pill and chill yeah ship yẹn ó ní láti lọ kó àwọn mọ́tò kan ní Vancouver ṣé òun get. Then to buy the chrome there, is this rose rest. He did video not order from, So I will have to get the ship to go to uh, Frankfurt in Germany. Go lè pick àwọn automobiles kan bẹ́ẹ̀ yẹn náà. Yes now. Ó máa stop over in Germany mo ti sọ fún at least give or take by the end of the month ship me my débí by. All I have to do is just to go to the port and clear those vehicles. Má worry now, for ẹ balẹ̀. Yeah, end of the month. Uh, just make sure my 25 million naira balance is available by the end of the month. All right. Stay safe, bro. Um, baby. Yeah. Um, is it the same Neramali, the popular Neramali, or you have a brother, uh, a friend a veers Neramali? Like, what? like you don't know me. Most of these celebrities, we are friends. Like we are, we are like this. Mm. ṣé o mọ̀ pé mi mo bá Davido get Rolls Royce tó fún Chioma ah, nínú assurance ni. Really? <laughs> of course not. No. Oh, Jesus. <laughs> My boyfriend is a superstar. Oh, oh damn. Come on. My boyfriend is a superstar. Oh, I want ọ̀rẹ́ mi ti rógó. <laughs> Like, seriously, Naira Marley máa wá be by now. Um, he be by. Yeah. I cannot wait to meet him. I'm his fan. He's my favorite. Okay, jẹ́ kí n boss bubbles here tó bá next week okay i have a flight to catch next week Mama má that day. I'm a máa On the sí ọ̀dà you see everybody Peruzzi ah, meyokun Davido and everybody. dmw that guys. ọ̀dà àwọn Davido. <laughs> of course now. oh damn baby i love you. i bought this for you just just just take this okay. you know i can't i can't drink right now. oh baby she mo ṣe oh ṣe mi um see the thing is mo need láti clear àwọn mọ́tò kan so mo need àti ṣe àwọn processing àwọn documents kan ní port so mo dẹ̀ máa need like like two point five million naira because. gbogbo cash tó wà lọ́wọ́ mi mo ti invest ẹ̀ sórí bitcoins and you know ká ní mo ti lè rí ìyàn tó máa yá mi níbi ibi two point five million naira màá fi fún ẹnìyẹn ní ten million naira ní next week. Um, baby wait wait wait o fẹ́ o ní two point five dollars ọkọ mi ò lè ya two point five o kò ní ìdẹ̀rù náà. o fẹ́ fi clear àwọn kankan. I understand. Yeah màá fi pín tọ̀hún ten million. naira give or take next week. ah we need láti first, sorry. Now, náà kọ́ tí n bá ní ìwọ lónìí kọ́ tó bá jẹ̀ ní èmi mú ní um, ó ní àwọn ilẹ̀ kan tí eh, what deposit Oh, mo lè fún two point five my yẹ ẹ two point five. Really? Yes, my year 2.5. My dear, if you me 10 million. ten million naira next week. You see, I can always give you. Mm. That's my baby. Should I transfer for you you want cash? Yeah, transfer. do Do you want it now? Or? I will do the NSC now, and I will, you know. Oh, baby. <laughs> then we'll go inside. Wow. I'll transfer for you right with 10 million like, yeah. You know, Ah ah. mm. your, your account. Fake life, oh, Oh, babe. No, no, no, no, no, no. Come on. Have ah, fun. It's it's vibing it's vibing kò sẹ́rẹ̀ now, ọ̀tọ̀ mi wá tọkọ bọ̀ ló sọ̀rọ̀ you already know <laughs> Yeah yeah yé yé yé It's vibing it's vibing you know what I'm saying <laughs> oh wow <clears throat> like seriously taba di kúrò mi ba till the next one taba ma lọ i shut down. Here. We are shutting the hell down. Hey, Oremi. <laughs> What's up? What's up? What's up? Man? What's up? Man, come on. Oh, <laughs> man, ti go there like crazy, like crazy, like crazy, like crazy, like crazy. It's going straight down. Oh, man, take take take. Gba man, we are burning this night. Shut down ni. Shut down. Shut down, babe. Ejayilo, Ejayilo, Ejayilo, Ejayilo. yìí ọ̀rẹ́ mi orí pépà tí yẹn ń lọ gan. ok ok kúlè ẹyin babes hmm. ẹ máa ẹ máa vibe lọ ẹ máa vibe lọ yẹn I will be back Yeah. I will be back. Uh, uh, mm. Ma, you guys can, you know, every day I put this one. Yeah, okay, I'm. ẹja jayelo, lọ you know what i'm saying yeah yeah yeah yeah what's up what's up. baby i go like to like to love like to like to fall. na bottom make lose me We are balling. Like seriously, more enjoy a millennium. Even the latest baller in town. Yeah, yeah. yeah. yeah. okay. what's up what's President, what's up. reason tí mo ṣe wò pé ká sáré sọ̀rọ̀ ni pé àwọn àgbàlagbà sọ pé a lè má bára wa rìn ká má lè bára wa sọ̀rọ̀. yeah most definitely. bẹ́sì o mo mọ̀ ẹ́ mo mọ̀ kó ṣiṣẹ́ mo mọ̀ tó ṣe ń sọ báyìí i'm not i'm not i'm not sorry to say that mo ṣe pé bí amòfin yẹ̀yẹ́ ṣe gẹ̀bọ́ mo mọ̀ ẹ́ dáadáa bọ́bọ́ bolo sí rówó tó ń ná yìí what's going on. <laughs> ọgbọ́n ìbò fọ́ni. like seriously bó ṣe fi lọ́ọ̀bì yẹn ara ẹ̀. ó fọ́ni sí mo ti máa ń sọ fún ẹ pé owó ọpọlọ lóyìnbó máa ń sùn. I made two point five million naira in five minutes ò ní believe ẹ that kind of money kó tó mèkẹ o mọye materials tó máa ra tó máa gé tó máa rán tó máa deliver tó máa supply kó tó make two point five million naira i made that money in five minutes <laughs> owó ọpọlọ ni mẹ. fine. yeah mo oh. <laughs> máa fọ àwọn ọmọ sì máa wọnú kílọ̀bù yẹn lálẹ́ àwọn strippers wọ́n sì máa wọlé aṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nínú ẹ̀. <laughs> okay accepted but you all have to be very careful because two point five million pọ̀ kó tó dọ̀rọ̀ lọ́lọ́pàá dé kó tó dọ̀rọ̀ ní fcp kínní kan you understand ìwọ kan máa bọ̀ gbogbo owó tí mo jẹ́ ṣùgbọ́n ìbá o maybe two hundred thousand naira máa fún ẹ. mo ṣì máa dé bẹ́ẹ̀ mo ń kọ́kọ́ bá èso tọ̀rọ̀ náà ni. láti sọ̀rọ̀ you don't have anything to worry about I got this I'm the latest baller in town and I'm balling you are my friend adetiwa àti pé time tí kò sí nǹkan kan tí mo máa ń kù lose kalaas. ìwọ máa ṣòwò náà sí ní sí. máa send owó ẹ sí ẹ sí. ká tó máa ṣe fàájì lọ ni o. ọkùnrin ló wẹ̀ mẹ́ àkọlé my friend you have done so much for me ìgbà tí kò sí nǹkan kan àjọ máa ń grand àjọ máa ń wà yìí so thank you so much from money. to morning. ẹ padà sínú club náà wọ́n bọ̀wọ̀ bẹ̀rẹ̀ lílo gbọ́ra in town. <laughs> yeah what's up what's up ọ̀gá pa you know what I'm saying. damn ah you serious. Ah. ẹ máa jẹun yín lọ. ẹ ṣe é sá hmm. ẹ sáré gbé màá ń fa wàhálà èmi ẹsùn oúnjẹ gbọn. ọ̀gá gidi nìyí ẹ sì jèrè wa lágbára Ọlọ́run ọba tó ń dúró sẹ̀dá bá ń dúró sí. ó bá wà ń jẹ́lá bẹ́ẹ̀ yín bẹ́ẹ̀ wà àwọn ń jẹ́lá bẹ́ẹ̀ yín nù. ẹ má ṣàdúrà fún mi ẹ má ṣàdúrà fún mi. àmì àní kọjú kú ojú òní tí wà. èso ní gbà wá lọ́wọ́ wọn. ẹyin gbọ́dọ̀ ẹyin gbọ́dọ̀. èso máa gbà yín lọ́wọ́ mi lágbára ọlọ́run èṣù ó máa gbà yín lọ́wọ́ mi ẹ máa jẹ́. ẹ sà ah ṣé bí wẹ́n ti jẹun rẹ̀ bẹ́ẹ̀ kùtẹ́ náà sì máa jẹun tí fi máa jẹ sọ́ọ̀rẹ̀ lásán ah, ah. ẹ máa jẹ́ ẹyin ẹ ti ọmọ gidi ẹ̀yin fẹ́ pa èmi. lọ́nà wo sà. ọ̀dà bóò ni two by six ṣe dín méjìlá. o kò dín o ojú wa bẹ̀ ó pè. ṣé nǹkan kan ò sí ọ mo ní gidi méjìlá oníkòdì ṣé mo yẹ gidi mo fílẹ̀ ni. ta ló sọ fún yín pé gidi ń bí bá a ṣe fílẹ̀ lánàá náà ló ti ṣe wà ìbáyìí ọ̀gá ẹ dákun ah. ẹ dákun wọn nípa oúnjẹ èsè tí yín mọ yín. ọ̀dà ṣé gbọ́ tèmi. wà á gbọ́ yín. igi ìdín two by six ó dín méjìlá igi ò la lẹ́sẹ̀. lágbàrá òjò lè wọ igi lọ. tó máa fi mẹ́sẹ̀ kúrò láàrin ọgbà báwo lè yọ fẹ́ kú omi kò lè kú ó pè. àló méjìlá. one dozen. àbọ̀ báwo ló ṣe dé. sọ́tí ń jalè nínú ọgbà yìí ni. ẹ̀rọ ó lè ti wà mí o ẹ wo ọ̀gá ẹ pé àwọn chairman kẹ̀jẹ̀ mi ti o. bọ̀dá bàtà ni ah. bọ̀dá bàtà ti da alábọ̀dẹ̀ nínú ọgbà yìí ebi bọ̀dá bàtà náà ń sọ̀tà àwọn ti gíga tẹnu bí abitu bọ̀dá bàtà fẹ́ ta ni. ọ̀rẹ́ àbórí ń ta yín bọ̀dá bàtà yín wò lẹ́ ń sọ tábàtàbà àwọn òdi òkè yín kọ́ mọ̀rò para lè orí wọn o ẹ̀yin mú igi tèmi ẹ wá lọ rè tà fún ṣẹ̀sán. Ah, yorùbá yorùbá wa àánú ni mo ògùn à. àwọn náà máa ní kẹ̀ṣẹ̀ nǹkan àwọn náà tún máa ní máa jó lọ mú wẹ̀yìn ẹ wá dẹ̀ tún padà. mo sọ bẹ́ẹ̀ náà. ẹ ti yọnu ẹ ti yọnu ẹ ti yọnu. mi mọ ṣẹ̀sán tẹ̀ ń sọ gan ṣẹ̀sán alábi. wèrè tó bẹ̀rẹ̀ dà ẹ ti lọ wọn àná ní ti yín gbọ̀ngbọ̀n ẹ má jẹ́ wọ́n ti yín gbọ̀ngbọ̀n. ẹ má yẹ kó ṣe é ṣe bá ṣe bò. àbí nǹkan ṣe yín. ẹ má yẹ kó lọ fẹ̀ kọ́ńtánná fún yín o. tó lọ sọ òyìnbó clever fún yín. Ah! mo ti mo ti mo ti gba mo ti mo ti mo ti mo ti mọ̀ pé mo ti gba wèrè sáré bẹ́ẹ̀ ti àmọ́ wà clever sọ́ọ̀rí wọ ọlọ́sẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ ò lé rárá ẹni ọgbẹ́ kòtò ọgbẹ́ jẹ́ ẹni ó kò sí ọ̀farapa wọ́n wá mú ọ fún mi wọ́n bẹ̀ mí ìgbowó sẹ́lọ̀ rẹ pẹ̀lú kọ́sẹ̀. bẹ́ẹ̀ ni òótọ́ ni ìní kan ti ah, tẹ́lẹ̀ orí ẹ̀ yí o wọ́n bẹ̀ mí wá kọ́sẹ̀ òṣìlẹ̀ oúnjẹ o o sọ bàgà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ìwọ ní mélòó tó gbogbo nípa àpáta báyìí ká tó sọ mí ló ń gbèsè á yanjú ara wa lónìí mo sì mọ solúsàn. ọ̀gá bẹ́ẹ̀ ṣe ń rọdún yìí mo mọ̀ yín o tínú bá ti bí yín pátápátá lẹ̀ mọ́tẹ́ ẹ má gbà láka ayé ọ̀sìn mọ́lẹ̀ láàyè o. èmi ẹ jẹ́ wọn ní wọn náà máa ń da gbogbo nǹkan rú ni o. sẹ́ẹ̀rì gìmí tí a tún ń dáhùn tí n bá gbà yín láàyè ah. ẹ tún jí. ayé ah. èmi èmi wà clever ee kílẹ̀ bá jẹ́. ta ló mi jẹ́ àjọ ọ̀la fi wa ta àjọ parí ayé àwa ta túṣù. ẹ má jẹ ọ̀gá o wá ọ̀gá ọ̀gá má lọ lẹ́bù yẹn ṣe rí gbogbo ibi tá ẹ lọ yẹn èṣù nìyẹn o èṣù rẹ o èṣù rẹ o ọ̀gá ẹ nísò ọ̀gá ẹ nísò èṣù rẹ o èṣù rẹ o èṣù rẹ ẹ má èṣù lọ́wọ́ o lọ́jọ́ kẹfà tó nírọ́ ti ń para o tá a bá lásán wọ́n ní kí la fẹ́ sọ o kí la fẹ́ sọ o lékeléke tó ti fi kú màlúù yeyeyeyeye ọgbọ́n àti balẹ̀ ló ń wá àti balẹ̀ ló ń wá. ẹni bá jẹ pọnlá tí onísàn o. wọ́n yá bàtà wọ́ wọ́n tún yá fake life ló bá dé packaging fake life Oh. baby. Uh. Tommy love. Hey, baby. Hi. Hi. Um, where's my husband? Um, Tomiwa. Eba, bá mi Hello. No, Eba, bá mi sọ fọ́kọ mi pé Are you okay? Bọ̀ etí ò dùn ẹ̀ náà this is my house my house. Um, okay bóyá um, ẹ mọ̀ mi àbí ojú yín ti kúrò lára mi this is Tọ́lání ìyàwó Tọ̀míwá ọ̀rẹ́ yín. ojú mi kò ṣáà ń ṣe bíi pé ah, ó dà pé mo ti rójú èrè oh, ìwọ ló gbé wá sínú ilé mi last time tẹjọ wà nínú bedroom mi tẹ́yìn méjèèjì jọ ń act fún mi tó ń sọ pé kémi jáde tíwọ náà sọ fún mi pé ṣé mi lójú nókè tó bá pẹ́ wà lórí ara yín tí mo ṣe máa wọlé náà nìyẹn ìwọ ni. Um, no uncle uncle um, Kọ́láwọlé ẹ̀ hmm. <laughs> wọ́n ti hmm. ẹ̀ hmm. ti mix ẹ̀ up nínú yàrá wa yàrá èmi àtọkọ mi tẹ fi wọlé inú ẹkọ̀rọ̀ ẹ wọlé time tí ó yẹ kí ẹ kọ́ mo rántí nà yín yẹn so please help me tell him I'm around. are you okay because mo ń sọ gbogbo ẹ̀ ń sìn náà same thing náà ló ṣe ń sọ nínú bedroom ọkọ mi ok nínú ilé ọkọ mi ọkọ ẹ̀dà inú ilé mi ló wà yìí if you wanna know. kíni what. Eh, Drake eh, Drake Anthony Joshua Davido Naira Marley uncle ẹ má bínú mo. ọjọ́ yẹn bíbà ni mo jókòó sí òun jókòó síbẹ̀ yẹn mo gbé laptop lórí ẹsẹ̀ mo wá gbẹ́ni sí àti cup two point five million naira ten million mo ní mo yá ní mo five million naira. ṣé ṣé bẹ́ẹ̀ lẹ́yìn. ṣé ló ń gbé fún mi ten million naira. what. ah bá mi ṣeré ni bí ó ti travel ẹ̀fẹ́ kébọ̀ àbúfẹ́ propose bí ó ti propose rẹ̀ àti bíi three weeks mo ti ń pe tọ́mì gbèsè <laughs> sorry sorry sorry. are you okay? kí ló dé tó ń ṣe bí ń bẹ́ zàgbá ẹ̀. ah mo ti ń bẹ̀ ọ́ òun ni màá fi fún mi tẹ̀mílà. ṣé bẹ́ẹ̀ náà lè máa ń dáàfù tó ó dénú ilé mi èèyàn gbé picture òun àti Davido gbé fídíò òun àti Anthony Joshua òun àti jay ibo nípàdé ọlọ́jà àtàsínmi bó ló ti ríra wọn rí ah, no ṣé olórin ni iṣẹ́ wo ló ń ṣe tó fi rí gbogbo wọn bó ló ti fẹ́ rí wọn ṣé ò kàwé ni. important is important. oh my god. superstar. oh my god kí ni. padà síbí jọ. Ah! ó dà pé o ti rí ibi tó fẹ́ dúró sí èmi wà nù lémi mo wọnú lémi ìwọ o tún sọ fún mi náà pé gẹ́rẹ́ o tó bá draft náà ṣe ọ̀rẹ́ èèyàn gbọ́dọ̀ wà kó dẹ̀ jálẹ̀kùn wọlé sínú bedroom èèyàn orí pé mi sọ̀rọ̀ gbogbo ẹ̀yin ṣe kàn mí sọ̀rọ̀ orí. omucha ni o omucha ni omucha feelings ẹjọ ní àbí mi àti ẹni tó sọ pé omucha ni o. ẹ̀wọ̀n jẹ́ kí jókòó máa fẹ́. o tí ì rí mi tó máa jókòó sí mi tó máa jẹ́ nà ẹ́ o mo máa nà ẹ́ o inú ilé mi ló wà yìí o kó má sọ fún mi pé ó yá mo lóbìnrin ibi ṣé mi mo gbowó lọ́wọ́ ẹ̀ ṣé mo mọ bọ́ ṣe gbé ẹ débi. wọ́n mọ jáde kó o níjọ. ọmọ ọgbọ́n ọ̀tọ̀ are you okay? idiot. tọ́mí dọ́là tọ́mí dọ́là kọ́ báyọ̀ máa dàbí kí wọ́n máa bu pé ọkùnrin ọkùnrin burú ọkùnrin ṣé bẹ́ẹ̀ lẹ́yìn náà dáàbò ti tò èèyàn gbé píkítọ̀ di òun àti ìdóńgbò náà ti pàdé àwọn tó ń kọrin lójú méjèèjì kan fẹ́ẹ́ rí tí wọ́n ti rí gba two point five million ó ti jẹ́ kó ti ta ayé ẹ̀gbọ́n síbí náà ni bó ṣe máa lọ náà nìyẹn two point five million tọ́mí dọ́là. ṣá. láti jẹta ọba rere ni wọn ò bọ yìí o tó ti yá rere ni ó wá jẹ́ mọ́tò lọ́wọ́ mi láti jẹta ó sọ pé òní lójú tí yàwá sí lọ wọ́n ní o. jọ̀wọ́ kó máa ń sọ fún ẹ mo kó máa ń sọ fún ẹ máa ń sọ fún ìyàwó alẹ́ yìí pé máa bójú ìyá ẹ̀jẹ̀ mo yẹ wá nìyẹn ok last week náà mo yẹ wá nìyẹn ó yọ kó mo mo mo mo fi ẹ pa mo gbé fún ẹ o tún wá wá ń sìn olówó ò nílò ju three hours lọ ṣé three hours já ẹ lè. bọ ní sùúrù ní sùúrù ṣé ọmọ ẹgbẹ́ chẹ́ńtà wà lára mọ́tò yìí ṣé ọmọ ẹgbẹ́ chẹ́ńtà wà lára mọ́tò yìí ọmọ ẹgbẹ́ àmàtí àtẹ̀dẹ́bìrì ibà yà. ká ní sùúrù báwo kí ló ń sọ náà pátí tí mo lọ yẹn àwọn bọ́làsì yẹn pọ̀ gan-an. àwọn bọ́làsì tó máa pa ẹ̀yẹ̀ ló ti ń ga wọlé yẹn olórí burúkú ni ẹ òyìnbó fẹ́. bá ṣe bí wèrè sí sí sí sí máa fi yá lásẹ̀ mú. ó yá mú kí ọ̀wẹ́ ọ̀yà mú dẹ mú dẹ olówó olówó ọjà ẹ̀mú olówó kó jẹ́ sí wọn lóko wọ́n mú kí ọ̀wẹ́ ọ̀yà jọ ìjọ aṣèrè olóko wọ́n lọ sí wájú ẹ̀kú gbà fóònù ẹlẹ́wẹ̀ tó ní jẹ́ ọ̀tọ̀ sí olóko aláìsàn àìkájábàtà bó ṣe rí ìyẹn wájọ wèrè mùsùn pé kí ni bọ́bọ́ bọ́bọ́ bọ́bọ́ mẹ́ta ló ti ń jà fọ yìí o. a tún máa Tomiwa, Tomiwa Tòkunbọ̀ Tọ́míwá Tọ́míwá Tòkunbọ̀. irọ́ ẹ jẹ́ kó sọ mọ́rọ̀ bóyá. irọ́ irọ́ bàbá bàtà ṣe ilé ọ̀nà action sin òun ti wà ní master ọjà báàgì gbàgbà. ó dé ṣe nǹkan tó fẹ́ ṣe. kí ló kọ́ ọ ná. bọ́lá bọ́lá. bọ́lá ẹ̀ eh kárákítà yẹn lọ bọ́lá ní spọ́ọ̀tì yìí láìjẹ́ spọ́ọ̀tì yìí ń sìn ẹni máa wọ ṣọ́ọ̀tì ó máa dẹ́bàgì gbà gbàs ó ń sáré lọ padà so bí ònìyàn máa tẹ̀lé wọn lọ ẹ̀yin máa tẹ́bàgì dẹ́sùn ẹ̀yin máa parí ó lé ó lé tó bá ti wá lé tí ò lè ba tẹ́ẹ̀rí ba ẹ̀yin máa parí ó lé ó lé ó lé ó lé so wọ́n láfẹ́ ṣe ni fourteen to slate sound alpha go. let's go let's go do player go. But you heard when he was saying it. Excuse me, you heard him when he was saying it. Kí ló dé máa fún mi náà kọ́ mi kọ́ máa bá mi act náà you heard me when he was saying it now. Were you sleeping? But if Emma, Emma, Emma, Emma, Emma, fi continue, Emma, fi ask. Let's excuse me. Let's do this thing. Let's go. Hello. lọ. Mo sọ fún ọ. Mo sọ kẹ́ máa kọ̀ Let's go. Ẹ lọ. Kẹ́ máa pè mí síṣẹ́. Mi náà kọ́ ni mo aṣọ máa mọ̀ ó ti fi ó ti fi kíní sí mi lójú ṣọfẹ́ fi sí mi lẹ́nu ni ọlọ́run ọmọ ibi tó gbogbo wọn please let's go let me do this and leave abeg. nígbà ah! ah! oh oh ah! mo lẹ́gbọ̀n ìmúkọ́dún ilé ẹ̀ka ẹni mò ń parọ́ ẹ ṣáà má bọ̀wọ́ mi jẹ́ ẹ jẹ́ ń ṣe bẹ́ẹ̀ ṣe lè gbé ẹ má wọ̀ọ́rì wèrè lẹ́gbọ̀n yìí yé ẹni tí janet ìgbàlósòdì dáadáa rí ẹ bá mọ ọ̀kan náà mi yé mo dáràn ìkọrẹ ìbú tí mo bú wọn ni mo dáràn o wọn náà ó fa ṣé ènìyàn mọ́ mi lọ́wọ́ ni ó ṣì ó yẹ jẹ àná. Oh yeah, let's go ni mo ti gbé. sáré yọgà tọ̀ no ẹ jẹ́ ká ẹ̀ṣẹ̀ mú placing ní end yẹn now so that máa rí bẹ́ẹ̀ ní í ṣe lọ sẹ́yìn because he was coming from that side before then ẹ jẹ́ oya oya. Oh. no ah! oh ah! oh but but no no no no this is nonsense. nonsense. ẹ eh, lè film in public place without public awareness. ipò ke o ẹ film no no no no no no see they don't do it like this in Hollywood. I was born in Sacramento in Rancho Cucamonga in California the United States. ọgbọ́n mi sọ̀jọ́ kí ló ṣe lè padà bọ́ Michael Jackson ìpàdé ẹ̀bùn ló ti wá sálọ́mọlẹ́ ìrí kí ló ṣe é oníbọ́dí ọ̀gọ̀ràn kí ló mẹ́lẹ̀ ibo lẹ ti rí. Um, is this not the Nollywood superstar? okay um, see let me tell you something I have seen the best just last month in Ati Drake Achijowa in Ontario. Yeah, I used to hang out with Cher Maman, Will Smith, Maurice Chestnut, Vivica Fox, and all of those people. You can't come here and be acting like a superstar to me. I am not local, I am so international. Oh, Boru Komini, Tomiwa Tokumbo, Richards. What the hell is wrong with you? Oh, oh, èmi àti oh, Drake. no no no no no rẹ́ẹ̀ rẹ́ mọ́tò pé lose day life kárí bí mo ṣe ń bọ̀ yẹn. Eh, ẹ ṣé kí n fún wọlé sí ẹ lọ ẹgbẹ́nu sàn orí yìí ti dàrú ẹ ti ṣe èrè gan. you see that is the problem As a superstar, you're supposed to be a good role model to a lot of people. But now you are here constituting nuisance in public, you know, talking to me like, will oh, you shut up? Mm-hmm. Talk, do you know who is speaking? Mm-hmm. This is nonsense, I arrant nonsense. I will slap you right now and nothing will happen. Are you crazy? Ah, what's this now? Daylight is low, but ah, and let me tell you something. See, will you get out of my sight? Ah, And let me tell you <laughs> something. See, you kí talk sọ kọ̀ọ̀kan fún ẹ. Tí wọn ò bá kó ẹ lé, mo máa because I am almost your uncle. Wọ́n ò bí ọjà director sọ pé ẹ̀yin lẹ fa ọgbẹ́ lẹ́yìn ẹ lè mú mi wá sàdúgbò wèrè kẹ́ ẹ mú mi wá sọ́gbà àwòrè kí wọ́n máa act if not mi ò ní máa pàdé irú ẹ̀rọ ọkọ yìí how dare you talk to me like that. tí mo bá kọ ẹ lè máa kọ ẹ sìn. wàá kọ́ ta ni. I will run through you definitely you will not like yourself. the uncle mi ẹyọ kan tí mo ní ó ti kú tó bá jẹ́ yẹn ni tó bá jẹ́ uncle mi ẹ kò ti lọ ti pẹ́ kí ló ń ṣe lẹ́yìn náà ìbọn ti mú wèrè wá ẹ jọ ṣé wọ́n máa ń jà lẹ́sìn mi. ṣé wọ́n máa ń jà bí ni. you did do nothing there. Ah, ṣọfẹ́ gbọ́ yóò bí ìṣàlá já ẹ̀ I will run through you. o máa run through ta ni. olórí burúkú ti fojú gbaṣọ lára mi ẹ ti sílẹ̀. o fẹ́ mọ̀ lẹ́sìn ni àbí let me face him jẹ́ jẹ́ face ẹ̀ jẹ́ kí face ẹ̀ wẹ́ẹ̀ ṣẹ̀fẹ̀ mẹkáníìkì ni wèrè wèrè lè kọ́wọ́ ọdún. My name is Fetia Azan. I'm an actress, as you already know. And I like the fact that you are confident and you are blunt mo rí bóyá ṣe lẹ́ẹ̀kan hardly ni mo máa rẹ́ ọkùnrin ìtajọ máa dúró tó o mọ̀ ó tẹ̀ máa kọ̀ wọ́n pé okay because of the kind of person I am ṣọmọ but you gave it to me like what's the name. I am Tomiwa Tokunbo Richards my friends call me Titi Arab. Mm-hmm. It's nice meeting you. My pleasure. You look beautiful. Thank you. I'm <laughs> into automobiles. Really? Yeah. So my need taste for lovely cars. Like seriously, I do machines. I don't do cars. Really? Yeah. <laughs> oh, well. Yeah, mo ti bá yín gbé báàgì ìṣúná aṣọ ẹsẹ̀ mọ́tò so director ti lè dìrín sí i. Ṣo stupid ni? No, like seriously, I don't understand it. Ṣé èmi lọ̀gá ẹ̀ ni àbí wọ lọ̀gá? No, dá mi lọ́ọ̀kì mi ò understand. Ó ṣàrí pé mo ń bá yàn sọ̀rọ̀. Ó wá bá mi, àǹtí ẹ̀ director ti ní ìdíyàn o, ó ti ń rí àwọn crew yóò ti rí wọn lẹ́yìn àbí? Wọ́n ti ń fìdí ẹ lẹ́yìn so kí ni god tó nígbà tó rí pé mo bá yàn sọ̀rọ̀ kí ni mo máa sọ fún imagine she is my pa o kò ní ẹ̀kọ́ kankan mi ò dẹ̀ lè blame ẹ̀ gbogbo àwọn ìta bá ti mú wọn kiri tó ti ń gba nọ́mbà àwọn superstars ni gbogbo àwa báyìí náà nǹkan tó dẹ̀ máa ń ṣe wọ́n wọ́n máa fẹ́ bá irú àwa iná dọ̀wọ́ pọ̀ pé okay i want to be like you know Fete Azan i want to be like wọ́n á máa wá lọ máa gba ẹ̀gbẹ́ òun gbọ̀nà ẹ̀bùrú àbí olórí wọn imagine. Um, you have to take it easy. no it's fine it's fine i can handle her ṣé nǹkan tó máa ṣe lọ fún wọn because the director yẹn ó mọ̀ dájúdájú pé tóun bá rí mi wọn ò lè ṣiṣẹ́ ṣé ó lè máa wúrà ọmọ yìí o irú owó báyìí náà máa fẹ́ máa ń kọ́pì ò pé ẹ̀kọ́ I want to be like Fete Azan jẹ́ kí n sọ fún ẹ torí mo ti mọ lọ sí location o ti gba nọ́mbà wọn lẹ́yìn àbí o ti lọ rí wọn lẹ́yìn má wọrí mo mọ tí màá ṣe fẹ́ má bẹ wá size ẹ má lọ bẹ ká àwọn aṣọ yẹn Badagry ṣé ní tó bá ń wọ àwọn aṣọ bí àwọn tó gbọ àwọn kútọ́nu tó ń kó wá yẹn wọn ò ní lè máa wọ ẹ olóṣì padà lọ sọ fún director mọ̀ pé tọ́ọ̀ bá rí mi wọn lè act tọ́ọ̀ bá dẹ̀ rí mi wọn lè ta fíìmù wọn torí mi náà fi ń ta fíìmù èmi lọ́mọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí so padà kó lọ sọ fún wọn pé mò ń báyàn sọ̀rọ̀ lọ́wọ́ kó get lost àwọn ọmọdé máa stop láti máa mọ ẹ lọ sí location ọ̀bẹ tá a sì má máa jẹ́ kó múra bó ṣe múra ẹ̀ mọ́ ó gbẹ iwájú ó gbẹ lẹ́yìn orí bíi stainless kò da rárá ìgbà tó dẹ̀ o funny enough ìgbà tó dé o ó rí bí àwọn ọmọ tó máa ń pé ìyá ti jẹ àwọn ọmọ bí ọmọ kọ aṣọ́kọ̀ tó pé kò tí rán gidi ní sọtẹ̀ tí ní ọmọ kó lè ga àwọn kẹ́ẹ̀kì five litre yẹn báyìí ló ṣe rí gbà dé. You're very funny. Like seriously tí èmi bá fọ́ ni you you are very very hilarious. <laughs> Oh. fóònù wait. uncle yemi ah. professor yemi osinbajo. yeah sorry let me get this call. Um, hello uncle ẹ má bínú ẹ mo ní àwọn business deals kan tí mo sáré lọ tidy up ní Vancouver so ship yẹn wá ní stopover in Frankfurt ó lọ kó àwọn benz kan mo ṣẹ̀ṣẹ̀ dé náà níjẹta ni yes ẹ má bínú sí mi ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ tí má ti tidy up gbogbo àwọn mọ́tò tí mo fẹ́ clear ní port yẹn màá dé Aso Rock in the next bia four days ẹ má rí mi ẹ má worry no <laughs> dáàdi mi wà wọ́n wà yẹ wọ́n wà ní Casablanca ní Morocco wọ́n sáré lọ rí president Morocco yẹ yẹ àwọn àti Dangote náà lọ́jọ́ lọ no private jet Dangote ló ń gbé lọ torí ẹ̀ ni mo ṣe tẹ̀lé wọn dé torí journey wa ti split ah, ah, alright sir give or take four or five days màá dé Aso Rock màá wá rí yín ẹ má bínú ah, uncle Buhari ńkọ́ eh, ẹ yẹ ẹ dẹ̀ bá mi kí eh, uncle Lai Muhammed náà alright sir ọ̀dà I will be with you by weekend yeah, God's grace ẹ má gbàlejò mi lásán rock ó dára sir all right sir. Um, sorry um, ìgbà tí fóun yẹn ring lẹ́kọ̀ọ́ mo lórúkọ yẹn Professor Yemi Ọ̀ṣínbàjò. yeah the first president. Yeah. the same vice president. <laughs> the same vice president yeah. when you now started the conversation with uncle buhari lai muhammed ó mú àwọn èèyàn gan-an. mi láìkí máa gbéra ga ni. wow. Uh, professor yemi ọ̀ṣínbàjò àwọn àti dáàdì náà jọ wà láti kékeré báyìí. really. yeah so he is more like my uncle. dáàdì gan máa gbé dání gidi nìyẹn. Ah, dáàdì mi àti dangote wọn jọ máa ń roll in two four seven tó bá ti rí dangote you see my dad mi ò láìkí máa form you know <laughs> i don't do that. ó máa ń sọ àìkúyà àwọn tó lówó ju gbogbo àwọn tá a mọ̀ tó yẹ pé ọmọ màmá làwọn kan kẹ fort oil àwọn kan adílé mo mọ̀ pé àwọn èèyàn tó lówó ju wọn lọ́wọ́ àwọn jáde ni ayé mo mọ reason ti dáadé ò ṣe jáde o o mọ̀ pé ó máa jẹ́ ẹni tó yẹ pé kò hàn láìka ariwo àbọ̀ tó sọ fún wọn nígbà tán lọ wọ àkọsẹ̀jáyé wọn kékeré pé wíwákọ́ mọ̀ pariwo because your father cannot be èmi tí dáadé mi bá pẹ̀lú president <laughs> the whole nation máa ti mọ̀. Ah. last uh, dispensation dáàdi mi fẹ́ contest fún presidency but later lọ́kàn consider pé politics president èmi gangan ni president ń gbà lóṣù wọ́n kàn calculate everything wọ́n rí pé work ẹ̀ ó máa disrupt gbogbo business deals wọn lọ́ọ́ ṣe bench uh, idea yẹn. ó yẹ kí n dé Aso Rock by by weekend have you been to Aso Rock. Aso Rock. I have not been there. have been to Abuja twice and it was a movie trip. It's if not because of that kí ni mo fẹ́ lọ ṣe l'Abuja. you won't believe me. um, the last time tí mo lọ yìí àti president Buhari ajọjẹ àmàlà pẹ̀lú ewédú ni. are you for real you know a lot of people don't believe pe president Buhari wọn lè jẹ like. wait wait wait wait ṣe bọ́tẹ̀ ni wọ́n sì kí n gbà kan báwo lára wọn. wọn ti wà okay he is very strong now. oh i still don't believe that you can wine and dine with someone like the president the governor like big big people and you can still be this calm of which ọjọ́ tí wọ́n kọ́rí ẹ náà mo ti mọ̀ pé inú èèyàn ńlá kan ló máa jẹ́ èmi náà ń fọ́ fún yàn bọ́ pé eléyìí sọ yìí ah no no no no mo máa ń láìkẹ́ èèyàn mọ̀ yàn ah mo láìkẹ́ gan um, You know, I roll with the big dons in the society, like èmi àtàwọn John Travolta àjọ máa hang like seriously mo ṣe wà pẹ̀lú Drake <laughs> ní last month now. do you know I've been crushing on John Travolta for the part let's say like sixteen seven years ago ni mo ti mo love ẹ gan like tí mo bá rí bóyá wáyé ah <sighs> no no no no no o ti ń jẹ́ kí n máa fọ́ no no no let um, Fatia calm down o ti ń jẹ́ kí n máa fọ́ where I am today, I'm also a celebrity, but trust me, ṣé wọ́n pé celebrity ju celebrity lọ. Most definitely. But this particular actor tó dárúkọ ìjọba àwọn ilé mi tẹ. ìyá òkè ṣe problem the next time tó lost his lọ sí state àjọ máa lọ um, John Travolta is even on the list èmi ati Morgan Freeman èmi ati Will Smith èmi àti Vivica A Fox èmi ati even uh, Monica Lewinsky àjọ máa ń rò ni like seriously ah, tó to rí mi last time tí mo wà ní Rancho Cucamonga Wow, like you know you just you be amazed you've been to so many countries in fact ẹni ẹgbẹ́ mo ti ń gbọ́ àwọn street àbí state àbí àwọn countries Me, ò tí ẹ gbọ́ rí irú nǹkan tó dárúkọ lélẹ̀ the last time tí mo gbọ́ rí nǹkan báyìí bóyá gbà tí a lọ ṣe fíìmù ní mosque kan tó ń ka kéwú ó dàbí arab prosperous like i don't get. never mind rancho cucamonga is actually a small city ní sacramento california i was born there. wow. Hmm. má jẹ́ ká fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ sí àtìgbà tí mo and enjoy. you know there is this chemistry to click you know I can't even place it like more like it. mo fẹ́ fẹ́. Ah. Um, I don't even know what to say to be sincere because you are, you are the kind of person to ekpo yekomari moyo and due to the nature of my job you know people and. Mm it is meant for me to also know people because ṣoríṣẹ́ wa tó o bá mọ̀yàn má jẹ ń tàn ẹ́ wọ́n kàn máa jẹ èèyàn máyé ni mo lè fẹ́ ní mi ò ní gbà fún ẹ but ibi tó ti máa help mi máa pọ̀ ṣọmọ bó ṣe dárúkọ gbà wọn tó ń dárúkọ yìí imagine kankan rí irú èmi àti John Travolta lásán kákan ya selfie lásán gbogbo blog máa gbé ṣọmọ and torí irú bí tèmi náà tún fọ́ sí ó tún máa hype mi ó máa gbé mi sí level tó yẹ pé àwọn colleague mi mo máa wà ahead wọn and wọ́n máa ń sọ ọkàn overtaking is allowed kan imagine kí n ya just one picture pẹ̀lú John Travolta wọn dáràn every blog ló máa gbé bó publicity yẹn máa help mi and ṣòtú àmọ̀ nǹkan ni pé first option nìyẹn èèyàn kan wá wà tí mo crazy tí mo fẹ́ yáwéré sí Ronaldo ah ṣorí tí mo bá meet ẹ oh my god kókàn tiẹ̀ wá kémi àti ẹ̀kan rira just one post from him ó ti tán wọ́n dáràn. màá bọ́ọ̀sì bọ́ọ̀gùn sẹ́yìn tí Ronaldo tó sọ yẹn gangan gangan ìyàwó ẹ̀ àbúrò ọ̀rẹ́ mi ni Nately, Italy Juventus yeah. hey oh my goodness hey you know just tell me I'm dreaming like there's something I still don't understand. just calm down they are all my friends. oh my god tó bá ti gbà láti fẹ́ mi then you are in that dreamland I'm ah. telling you. <laughs> well, this is not about Mobati Balati Fair. This is about something that will help my career, help my life, help torí kí ni mo ṣe ń ṣe film torí kí ni mo fẹ́ kán mọ̀ mí o pé tell about just one post from these people you are mentioning gbàgbé èèyàn ti èèyàn ti but baby ṣé ọmọ wá sí wedding wa. of course our wedding is gonna be one of the biggest in town i'm telling you everybody will be there tòtìrí nǹkan táwọn bí kubana ṣe the last time yẹn ó kéré gan i be bringing the dawns of the society to that wedding i'm telling you it's gonna be very big it's gonna be very very big. John Travolta, Will Smith. Nami Cowbell. Nami Cowbell. Oh my God. Hey, gbogbo akọ̀lẹ́gì mi ayé wọn ti bàjẹ́. <laughs> Hey, ó mọ kọ́tà máa ṣe mo máa list àwọn tí mo fẹ́ rí lọ́jọ́ wedding. Mi ò tẹ̀ fẹ́ yàn púpọ̀ kò jẹ́ kí president wá. Hey, kí Buhari wá wedding mi. Wọ́n ti dáràn gbogbo. Ó mọ̀ pé a máa short gbogbo social media, a máa short ẹ̀ down. A máa short everywhere, every blogs. You know, that is the kind of. Ah, àwọn tẹ́yìn fọ́nrán fún fọ̀rọ̀ ọjà wà á sàn wọ́n yàtọ̀ làwà wọ́n yàtọ̀ làwà. ìlú yìí. ọ̀kẹ́yìn fọ́ fún. báyìí máa ma lu lọ là ń lu bẹ̀. Ah, ah. kò tó ń jẹ lẹ́yìn sìn. ẹni tó bá tún sọ fún ìdájídé òfé tí a bá wà wọ́n tún gba gani ẹ wà ní pàdé rẹ̀. ebi ìjọ fanage. ṣé ibi tó ti ń pín oúnjẹ wa living ghost ibi tí wọ́n ti ń ṣe ìsìn wọn níbí ibi tó yẹ kéèyàn ti dá oúnjẹ fún wọn kákún lọ lè jẹun bẹ̀. ẹ tí àwa náà <laughs> àwa gan ò lóbi. tó bá wa lóbi sáwọn náà kó bọ ni olóòlò ló lọ lè fura rẹ sínú kejì àbí tí ẹ fẹ́ yẹ ni. wo bá a ṣe ń lọ yìí nìyí ilé là ń lọ o. ilé ọ̀rẹ́ mi ó sì mọ̀ pé mi ò fún jẹ́ sí ọkùnrin ọkọ lọ lè wá nǹkan tó ò lè rí mm. wọn ní igbó kó o ṣe wèrè mọ́ wèrè já wèrè fún mi kó o wá bẹ́yà bí gúre bẹ́ẹ̀rì kó o fi tẹ̀bà fún mi kí n jẹ̀bà gbóná kí n sì sùn lọ lọ́dọ̀ mi. tí mhm. ah, bọ́mọ̀ yọ ni ẹ. ẹ eh, ajẹ́ bẹ́ẹ̀ rẹ́lá nínà. òjò pàṣẹ kí rọ́mà ti bá. o bá àfi ládìgbò yóò rọ́mà ti bá sí kọ́kọ̀ sí lọ́ọ̀mí ilé fún ọ orí mi ò tẹ̀lé wúná. bọ̀ láti bàbá mo ti ń gbọ́ ọ̀rọ̀ ok ok bóyá ní etí yàtọ̀ sí kinní bíkọ́ ọ̀ kì í dé ìran mọ́nàmọ́ná rí. irọ́ ìran tiwa kọ́. ìran tí kọ́. ìran tiwa kọ́. <laughs> ti eyi ẹ eh? <laughs> ebi apá jẹ bàjẹ́. pápá jà ó ní bọ́lá ń dábàá kí ni. <laughs> ebi àdùn ti ẹ ya. tí mo mi kí n kojú ìjọba ọkùnrin náà ń ṣe tó bá mú mi gbàgàtà ni ó wà wò mí báyìí. <laughs> àwọn bàbá ẹ̀ náà wà látọ̀yọ́ ah, àti last born yín eh, last born yín ìyàwó mi. ọ̀ ní à yọ̀ lọ rẹ̀ yọ̀ yẹ̀ ni o. yẹ̀ wà lọ. kí nìkan tó wá sọ sí mi lọ́kàn eh. ọmọkùnrin tá a pàdé ńgbà tó lóun tẹ̀sẹ̀ dé láti ìlú èbò ṣé tá a bá wá lọ ṣé kò ní gbọ́ bùkátà wa ṣé kò ní lárí ju àlọ́ ni. ah ah ah ah ah ah ah ah wisdom wisdom don't leave me wisdom don't leave me don't leave me. ọkọ mi ò lọ bẹ́ẹ̀. Mr. Mr. Um, um, Tom Hitfinger. Tom Pinky. Bí ah. Tosmart àbí. Sọ̀ bó láìkì mi lọ́jọ́ ta pàdé yẹn. Àbíjẹ́ Tàbá débẹ̀. Àbíjẹ́ fẹ́ yẹ ni. Tàbá débẹ̀. Àbíjẹ́ fẹ́ yẹ kọ́lọ́fẹ́. Tàbá débẹ̀. Ẹ̀rọ mọ́mú pa ọ̀rọ̀ mọ́lẹ́. Màmí kọ́ ló mọ̀ fún mi. Màmá fagolo wọn ráìtì fún ẹni. Yà lọ bẹ̀. Má fọwọ́ lálẹ́ fún mi. Tẹ̀lé mi. Tí n tẹ̀lé ta ni àbájọ́ ń lọ. Yà lọ. Tó lọ́mọ ni. Yà lọ o. Mo ti lọ o. All right. Ń ṣe bẹ́ẹ̀ kó mọ̀ ẹ̀dùn rẹ̀ fake life ló bá dé packaging ló bá dé fake life oh, náà. I suppose to be everybody. You can't hear what. Abeg, ẹ má bínú. Ẹ má bínú mẹ́nẹ̀. Aisha yaro kenan na mun mana ce da shi da dawo. Abudu. Mm -hmm. Ah, damn. I, I don't want drink for today. Are you okay? Yeah, I think okay man. come on, dynamic I tell me say are they okay. Okay. Excuse me everybody. Ah, ah, ah, Abudu, Abudu, mm. just calm down. Eh? now pop. Now public video. dey o. Oh. If public man we do for public. <laughs> you pay very well. <laughs> I pay? Well, like you pay you pass my mama for <laughs> your mama. Come, <laughs> me too. Apai, apai, me and goat and the and the cow, malu, we point together. <laughs> Igwa. Ah, uh, Abudu. Yeah. Eh? She will bring, bring more drinks. Ah, me, more beer. I, I, I no bring you more drink. Eh. If I didn't my drink for here, I dey fast. I dey for fasting. You dey fast. Eh, away, away. Ongbawe. Eh, I dey away. Pelotti yìí ni ó sáfẹ́ kò kú fún àdéhùn awé mọ̀ náà ewa ewa kage ne ko kage ne de che se ko to eh lago lago méjì tó wá fi lago lago de e ko èmi ati pa ni ilẹ̀ ti Yorùbá abudu Yorùbá ti ṣe mí lè ṣe mọ̀ náà so wò pé Yorùbá ti sọ̀rọ̀ mm-hmm. lọ́nà pé tí ojú àṣẹ akú àwọn ojú wà fi wá kú mọ̀ náà. Oh tí ojú bá ṣe pin a máa ń yọ a máa fi hàn ojú. <laughs> ọmọ yorùbá àtàtàtà lọ́wọ́ ọmọ yorùbá àtàtà lọ́wọ́ wọn láyé. tí èmi ẹ̀ ti kú ẹ nílẹ̀ yorùbá rẹ̀. ti pẹ́ gan-an. tí èwe bá pẹ́ lára òṣè òṣè. bá di òṣè tí ewé bá pẹ́ lára ọṣẹ àdọ̀ṣẹ. ìyọ̀kọ̀ lọ́dọ̀ tó fi sọ̀rọ̀ kàdéèkó àgbófẹ́tì àti àwọ̀kẹ̀lẹ̀ ìfọ̀sí ní kwara mọ̀nẹ̀. ìfọ̀sí ní kwara owó yorùbá làdàdàdà wa. àbùdù àìgbọ̀fà eh? là ń wòkè. ifá hmm, sì ní kwara. ifá sì ní para kò kí n ṣe kwara. kò mí lẹ́yìn kó kwara kó kwara mi nà nà nà mí lè ṣe tó la ní ìbá sẹ́ni kò kwara lè ṣe mọ̀ dẹ́ kó kwara kó kwara. ibi ló ti ń gbọ́ àwọn yorùbá àbòsí tó ń pa àwọn òwe àwọn òwe tó ń gbọ́ tó ń pa. èmi dá ti súnmọ́ yorùbá jù mọ́ lẹ́yìn. àbùdù. Um, eh. eh? straight to business. èyí wà mọ̀nà. àti tán káyà àfurufú ni mo mọ́ lè bẹ̀rẹ̀ àfurufú ni mo mọ́ lè bẹ̀rẹ̀. òfurufú ló bá ń bẹ̀. ko àfurufú kò <laughs> kò òfurufú fúfurufú sí àwa libel. ah straight to the eh, eh, point. Eh, to the point mọ̀nà. ṣo ti rí ilé tí òun ṣọ yẹn hmm. mo fẹ́ lo ibẹ̀ yẹn fún bíi some months. bóyá bàtà wọ. àbùdù stop now. stop a ní ilé tó ń sọ yẹn mo mọ̀ pé ọ̀gá ẹ̀ ó lè má wà lé ńgbà míì two years ṣebí. ṣé ṣé torí kẹ́ ọ̀gá tèmi rà sí ní alẹ́ kọ́mọ́ arábíà fún àwa. nù nǹkan tí mo tọ́ láti sọ ni pé ilé yẹn tó ń sọ eh, yẹn eh. mo fẹ́ lo ibẹ̀ yẹn fún bíi bíi abi one or two months bíi abi three months pátápátá. káyìn kò sí àyè káyìn kàbẹ́rẹ́ jẹ́ ṣọ́dọ̀ ńlá ìṣubúrò ọba kan náà wọ́n ka sa mun da baya ka sa da ka ka da sai ga shi ko o le jẹ́ kí n lọ bẹ̀ ìtẹ́gírítíkìmọ̀ command act alálòbẹ̀. mi lè lóbẹ̀. gàdíà alálòbẹ̀. kò yé mi ṣé o máa gbà mí láyè àbò lè gbà mí láyè. àmì ọba gbà mí láyè mọ ni. I no get that much chance. Um. Kai, wallahi, Garcia came because I buy you for you buy am for my drink. Um, ṣé. Kai, I no dey I no dey follow you for money o. Ṣé o ṣì máa gbà kí n lóbẹ̀ àbí yóò gbà? I don wan shout because few full dey around. No ṣé o máa gbà kí n lo ilé yẹn for some months àbí o ò gbà. kàmẹ́gà sẹ́ni kó làgọ̀làgọ̀ méjì tó wá fi làgọ̀làgọ̀ lẹ̀ ṣé kò sí àkòtò ní àkọ́tà àwolo. ìyí ṣe for two years. no no no no mi nígbà tí wàá bẹ̀rẹ̀ two years bí be some months bí be three four five months màá kúrò bẹ́ẹ̀. ìgbà díẹ̀ kó. ìgbà díẹ̀. ìgbà díẹ̀ náà lákù ayépẹ́lẹ́ akọrin ìgbà díẹ̀ náà lákù. <laughs> Use and for Faithful are the wash me. <laughs> I did them for secret. Oh. Use and pull seven years. Abudu. <laughs> Abudu. I like. I beg, please put lie. Abudu lie. Bama. Hey, hey, never who Bama, man. Never who Bama. They think it's enough for me. They think it's enough for me. Don't go for mama. Don't go for mama. Don't go for mama. They think. Atagiri Yeah, you go come up where you again up again up I get house for banana island oh lórí irọ́ ni gbogbo ẹ̀ lórí fake life e no be big deal guys fake life eh. ooo. Oh. ah mo kini kíní ọpẹ díẹ̀ mo mú kíní ọpẹ díẹ̀. hello hello guys. ẹ rà sà. ṣe ṣe mú kíní yẹn. ní sáà ẹ rà eh. ṣe rí ah ah thank you very much sir i really appreciate it gan ah ẹ ṣé gan. ẹ sọ pé ẹ fẹ́ rí mi. bẹ́ẹ̀ ni mo fẹ́ rí i. tí ẹ fẹ́ yẹ̀ ni kí ni tí ọba yìí. kí ló mú ẹ. Ah, ah. noun pronoun adjective verb adverb preposition interjection conjunction nígbà tẹ́mi àtẹ́jọ wa ta fẹ́ jọ ríyàn tó wọ́n sọ pé mo fẹ́ rí i kó dáa. ṣé yà ń jẹ ni. bàbá ń jẹun. nígbà tí mo gbàgbé pé kí n lo compound náà fún ẹ nǹkan. wà pọ̀. single now. Ah. ẹ jọ ojú àìrẹ má bínú jàre a fẹ́ rí yín. ok. ṣe ráwa tẹ́ ń wò yìí. ah. Hey. tó bá ní ìyà ń jẹ èèyàn bí ìgbà tí èèyàn gba contract ìyà gan ti tán ó ti jẹwọ́ ó ti tán ó ti kú bàbá ti wá nọwọ́ mu wa bàbá gan ti ń lọ sópin ìgbàgbé a ti wọ bí a ti wọ bí one oh five báyìí. a ti fẹ́ nọwọ́ mu grandpa tó ń jẹ wá báyìí. àwa wò ó pé bá ṣe ń bá a yìí ah! tá a bá tètè sún olóore wa ẹnu wa máa gbẹ. àbí kí ìyà jẹ wá pa. làwa wò pé kàkú wa bá a yín pé wíwá ta wá o ẹ máa fún wa lówó after tẹ bá fún wa lówó tán ẹ ṣẹ̀ṣẹ̀ máa gbé wa lọ sí odò because tẹ bá gbé wa lọ bí àpàdé ọ̀kan máa fún wa ní catfish kìíní kan ẹ it's rubbish it's rubbish so ẹ set wa up ẹ gbé wa lọ sódò ká lọ fi nẹ́ẹ̀tì kó ẹja yẹn tábà tí wàá fi kó ẹja yẹn dé kájọ wa máa point àrùn. tí o fáwọn ẹni mi àwọn táwọn tó wọn nídìí. ṣe rí ìyá ń jẹ́ àwọn èèyàn lu yìí o ṣe rí àwọn ọmọ alẹ́ lóbi pọ̀. gidi oníbọ̀bọ̀ kan fatai mélòó labẹ́ ká abẹ́fẹ́ ah, kankan àṣàbí ọmọ aláìlóbi. okay this is it mm. and guys see i understand what you're trying to say i understand quite well right because um, me i am an international guy i've the last time ti uh, that was the first time i meet right. yeah. okay i told you guys that i'm an international guy. wow. I have been to about 190 countries in the world. Wow. Lẹ́yìn Ọbásanjọ́, I am the most travelled person in this country. Wow, wow, wow. Má ṣe báyìí. Kílódé. Just just calm down. Okay. So what I'm trying to say is I, I'm a business mogul. Ẹ nà. Abẹ́ni iṣẹ́ ló ń tó rẹ́dí pẹ̀lú. Ah. Pẹ́sẹ̀ múra bẹ́ẹ̀ tó wọn lóṣù parí. Wọ́n sọ pé wọ́n fáàlù gbogbo àwọn nǹkan yìí wọ́n á lo ìbò àsóòtọ́ ni. Mọ́ngòrò lẹ́yìn pọ́ọ̀sù. Mọ́ngòrò kọ, káṣù ni, ọ̀dẹ̀ ṣé wọn gbọ́ pé wọ́n ní pé àwọn ọmọogun kan wà táwọn máa ń gbé. nǹkan tí mò ń try láti sọ ni wípé i am a business tycoon. Ah. àwọn integrity nìyẹn o àtàtì tẹlẹ ìtẹlẹ di icon àwọn ni. integrity icon àbí ìtẹlẹ di icon. Eh. tẹ́lí tẹ̀lẹ̀ mo wà láwọn tó ń hẹ̀pẹ̀ eh, nǹkan lè mọ. ó dà pé the chromosome of your mentality is highly pathetic. kò sí rọ́nú ẹ very hypertensively gan. oh dear. hypertensive. Eh? you guys should just take it easy easy. okay. nǹkan tí mò ń sọ ni wípé i'm an entrepreneur i i'm into a lot of businesses i'm into automobiles i'm an hotelier like ah. Eh? this is my tenth hotel kọlọ́run ṣàánú àwọn nǹkan tẹ́ èèyàn fọkàn sí pé ó lè dowó láyé ló máa ń dowó wọ́n tún kọ́ wọ́n tún fi kánópì rẹ́ǹtì. iṣẹ́ tẹ́ǹtì táwọn bàbá musa ṣe wọn fi àgárántì tán fi jáde láyé ni wọn lákòjọ wọn báyìí àwọn máa ń ṣe ayọ̀ ṣe àná wọn ní plastic ṣe. you guys have to take a pill and chill. pẹ́. pill and chew. Yeah, you have to. Wọ́n ka doko de ka slow. Ah, I don't even know how to express myself to you guys. Ẹ sàn, ṣé ẹ pù wá? Nǹkan tí mo tọ́ láti sọ ni pé ibẹ̀ yẹn gọ́gọ́ ni mò ń lọ. Mo sọ fún pé hòtẹ́ẹ̀lì kẹwàá tí mo kọ́ sí Èkó lélẹ̀. Irọ́ ni o. And this is the smallest of them all. Ẹyẹ ló ṣe hòtẹ́ẹ̀lì kẹwàá yín rè. Ah, ah ó yèsì ẹ̀yin lẹ́lẹ́ ó yèsì. wáò wọ́n. kí ni ìṣe ọtọ kan wíṣì wáò mélòó kí ni wáò wáò bíi sàrí ọlọ́pàá ewu wèrè báyìí wáò mélòó ló kù lẹ́nu ẹ̀ kí n rin ti gbin ni kí n rin ti gbin tẹ fẹ́ yẹ ni. kí ló jẹ́ fún mi give and take. ọlọ́run fún give and take lójú olóore rẹ. Ah, ó ṣe dialogue ju o. ìwọ sí sàdéńdọ́mù tó ń bọ̀ ẹ máa yẹ. this is you know this is the thing Tomiwa Tokunbo Richards mhm. ọmọ mm -hmm. Oyelakin ìyẹn ni oyè square yẹn ti jáde wá. wow oyè abájọ tá a ti lọ lu one hundred and nine mm. orí oyè ni ẹ̀wọ̀n pé torí oyè ẹni tí yóò bá padà dórí oyè bàbá rẹ̀ yóò kọ́kọ́ rìn kiri rìn kiri rìn kiri rìn kiri rìn kiri èmi kẹ́tí nígbà tẹ́ ń darúkọ pé ẹ̀dùn ládùúgbò rú mọ́ òwe sákiri ká nìyí ni. atẹ́gùn. Ah. Ọmọ ọba ni mí and I have been to a lot of countries. I have been to Vancouver, uh, Casablanca in Morocco. I have been to Vancouver. I have been to Chihuahua in Mexico. Wow. I have been to Madagascar. Wow. I have been to Antananarivo. Wow. A lot of countries. pé ah sákiri ká ni yín ni mo tún àwọn tí wọ́n máa ń sọ pé orí adé èso ta orí adé èso ta kì í ṣe irú adé orí yín orí adé tọ̀dọ̀ yín ti sùn lú èbó pa kán wá sọ lọ́dọ̀ yín kán wá fi kó tì í ranga àwọn tán ti kó lùwà àbí tí wọ́n fẹ́ yẹ. so um, nǹkan tí mo tọ́ lajì sọ ni wípé mo ṣẹ̀ṣẹ̀ ṣí hòtẹ́ẹ̀lì kan sí Lẹ́kì ni. wáò kí ni wàá wèrè o gbẹnusán dákun sẹ́rí mọ́ni méjì tẹ kọ́kọ́ dákun mọ́níjà tà sísítánsì mi mọ́níjà mọ́jókòó yìí ẹ fún un láti sísítánsì kọ́ mọ́ tún sẹ́rú ẹ dákun ẹ má jẹ́ òṣèrú ọ̀rẹ́ mi. sẹ́rí ìgbà míì àwọn ọ̀rọ̀ kan wà tí ò yẹ kí a sọ lójú yín bọ́tà sì máa sọ náà ẹ jẹ́ kí n sáré rò irọ́ ìbínú láti máa sọ irọ́ irọ́ màá gbọ́ àwọn òkúta tó máa ń dìyàn lọ́nà. Ah, orúkọ jésù kó dínà ẹ o. àmín àmín jésù ogun àìláṣeyọrí ọlọ́run jẹ́ kó jẹ́ ṣe ah, o. àmín jésù torí mánéjà tán ìgbà tó dákọ̀ wáyé pèmí náà fèsì gangan wọ́n ní kí wọ́n mú àsìsà àbí kó jẹ́ ọ̀gá àwọn agbálẹ̀. bọ́n trowé ni ọ́ sọ̀rọ̀ pé bọ́n trowé ni ọ́ lójú olóore ló ti ń takò mi báyìí. apá sórí oh. ká jọ wà níbì kan hmm. kí n máa ṣe lines kí wọ́n fẹ́ máa lọ jẹ́ dialogue rẹ tó lójú kan má bà tiẹ̀ jẹ́ o. kí ló tó ń fa dèndéhùn sí. ẹyin guys. sọ́ọ́ni náà pẹ̀ kọ́ra jẹ́ kí wọ́n fẹ́ fún mi ní give and take. kí ni reason tó fi jẹ́ ká dèndéhùn rẹ jẹ́ wá. ẹyin guys take it easy man. ayé mi rẹ̀ ma ayé kú. ayé kọ́ ayé bloody civilian. you guys just. what are you talking about. easy. your boy is stupid. are you are you normal or something. okay are you crazy. hold on. ooo eyan. You just don't mind your fuck this shit. Look at this, girl. This is what, what are you saying? Check it out, man. Eh, yo, Check it what? Stupid. I, I didn't know. Okay, okay, okay. You are an herbalist. Hello. Oruju. Ẹ jẹ́ Um, so, I'm máa gba àwọn We need to help a lot of people. Oh yes. So, that's what we are gonna do ẹ poster yẹn lẹ fẹ mi ẹ gbogbo everything tó kù yẹn lẹ fẹ mi ẹ̀yin kan lọ lẹ poster yẹn sí town. ok ẹ ṣe gan ẹ ṣe gan mo dúpẹ́ Mr. Tom as manager of your new hotel mo really appreciate yín gan so gbogbo nǹkan tó bá kù ẹ dá mi dá màá mi sọ pé mo mo mo mo mo mo ma bá yín jẹ ṣe wo wo wo ṣàkíyèsí olówó gbọ́ ọkọ̀ náà. Um, I think we are done with this meeting mm-hmm. because I'm catching the next flight to Rancho Cucamonga in Sacramento in California. You guys just have to go into town and place the poster. Ṣé bá ti lẹ poster yẹn, ẹ fi tó kú lẹ fi bì. Ó tán. Ó lè tán. Mo bá ti jẹun yẹn. Tọ́ mi wá lọ́jọ́ kẹfà tó nírọ́ ti ń para o tá a bá wúkọ́ lásán wọ́n ní kí la fẹ́ sọ o kí la fẹ́ sọ o lékeléke tó ti fi kú máa lò yeyeyeyeye ọgbọ́n àti balẹ̀ ló ń wá àti balẹ̀ ló ń wá. ẹni she? Ah! Oh my god! It's just, it's just a funny guy. Oh! Ah, ah, ah, ah, Abudu, Abudu, Abudu, ah! Abudu, Abudu. You can't do that. This is my wife. Um, Sorry, sorry, my bad. <laughs> Ah, um, sorry, sorry, my bad. Who is it? Alili, you are disgusting. Hey, disgusting! Disgusting, Mala Musa Audu. Ab Abuduri. Hey, Abudu, Kai. Òun ló ń ṣọ́ gbogbo bíbá fún mi and he is very, very competent. You are safe. With him here, you are very, very safe. Wallah, you are safe. If Boko Haram are come, and kill myself before I Shut up! When I'm talking, you don't talk bó bíbí mi ò rò pé ó yẹ kí ìwọ gan máa gbàrú àwọn ẹranko wo bó ṣe múra wo erí omi ò understand the belt ajá tó gbé sára wo bó ṣe múra wo fìlà wo jọ kí ni òṣèlè tó tún gbé sétí look at the way he is looking ó dí àdìmẹ́rù bí àpéjọpọ̀ ajá tó kó sínú cage tí gbogbo wọn tó kàn fún lóúnjẹ. àárò ah, gágágá Calm down. I ah, calm down. Bro. Calm down. Look at the way he's looking. He's, he doesn't even look responsible. Like, show them woman sọ pé the way you dress will tell you the way you are dressed. Yeah. When you walk with people, even when you're tó bá Baba Sherry, like when you're Shema Shema, èèyàn ṣe máa ṣe máa respect wọn. Ee mana. Wọ́n bọ̀ nǹkan ṣe rí wò mú. <laughs> You are not normal. Normal. Ah. Wala agenda for se mo take out the malul. Abudu, eh? calm down now. Ìyàwó mi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. Alága Sorry, má bínú. It's just a funny guy understand well pé bébì mi ló ṣe mistake ó yẹ kó ti ṣe screening fún ẹ no ó need therapy because you are not normal yaba lẹ arò ibẹ̀ yẹn náà ti mú ẹ kúrò because wèrè ló jọ́ bébí ìwọ náà owó bóyá ń ṣe náà wẹ́n tó gbà owó bóyá rí náà pẹ̀lú àdúrà àwọn èèyàn big big people àwọn celebrities tó ló mọ̀ kí n máa bọ̀ ń bí báyìí káwọn ọ̀rẹ́ mi tẹ̀lé mi kọ́ rí béèyàn ṣe rí ẹ̀rú máa máa bà wọ́n náà ó bóyá rí ó jọ pé o kàn so ajá mọ́lẹ̀ kọ́ rí jack kọ́ rí àwọn local dog àwọn ajá ọdẹ bó ṣe jọ nìyẹn wọ́n kó tó rí ìnáwó kan ẹ̀gán bí àpò àbìrà táwọn babaláwo máa ń gbé lọ sí kínní he is not looking well. ká èmi ẹ̀ ṣe fàfà láwọn wàláì. Um, abudu. Eh, eh èmi eh, ò ṣe fàfà láwọn kẹfẹfẹ sẹni. abudu abi kí ló kọ orúkọ i think you are mad let me tell you something o fẹ́ rude gan. Eh, ade ade ade abuse. you shut up this is my wife. baby wait are you normal tí mo bá gbá etí ẹ when i'm talking you don't talk do you even realize mi ò lè bá ewì náà ṣùgbọ́n ó yàtọ̀ sẹ́ranko because ṣé kò mọ̀ èèyàn tó dúró síwájú ẹni i'm a nollywood star kò ń wo tv náà ṣùgbọ́n kò máa kọ́ kó bíkù fún ẹ tó máa jókòó síbẹ̀ tó kàn máa wẹ̀ tó máa máa sùn ni because tí o bá ń ṣe ni o máa mọ̀ pé tó dúró síwájú ẹ millions of people fẹ́ wá opportunity kọ́kọ́ tiẹ̀ wà pẹ̀lú mi kọ́kọ́ jókòó pẹ̀lú mi kọ́kọ́ tiẹ̀ ní. oh my god kí ló dé tí mo bá exchange words. say let me tell you something ẹ eh? eh, ọmọ ẹran ọkọ àbí kí lóko ẹ henceforth o lè má gbọ́ gbogbo nǹkan tí mo sọ bọ̀ mo fẹ́ kó máa la etí ẹ̀ kórìí ẹ̀ máa pé kó máa gbọ́ torí ó pa fìlà bí ẹni tó ṣàlàkè lórí nísìn bó ṣe rí ràdàrà tí mo bá gbá ẹ ní ojú tí mo bá gbá ẹ ò ní rìnà number one mode of dressing ẹ máa change number two gbogbo nǹkan tí mo bá fẹ́ máa ṣe nínú ilé ìwọ ló máa máa ṣe tí mo bá ń sọ̀rọ̀ wọn bí ìyá láyà ẹ̀ kò sọ̀rọ̀ tí mo bá pín ẹ lẹ́ẹ̀kan o ní láti dá mi lóhùn twenty one times ṣó ń gbọ́ if i need anything in the house tí mo bá kọ̀ pé á bú o ní láti sáré dé tó bá dé iná máa gbé ẹ mo dẹ̀ wá ní nǹkan kan gbogbo aṣọ mi o máa bẹ̀rẹ̀ látòrí undies eh? wàá bá mi fọ bra mi So the rules that tún yàtọ̀ tó bá ń for bra mi wọn bí yàláyà ẹ̀dá kó wo size bra mi lẹ́yìn because tó bá ti wo molestation ni yeah, yeah. mo máa fight. ó máa boy, ìwà yẹn attempt to rape me? so o ò gbọ́dọ̀ check ẹ̀ mo dẹ̀ kí n wọ pants ju ẹ̀kan lọ pátápátá. èèwọ̀ ń fight fight olóṣì eléyìí dógùn eyín mm. burúkú ẹ̀kan péré ni mo máa ń wọ̀. So if I'm spending one week in this house, hey. o ma fọ for that one week every every night. Tokos fine tokos. Tó bá jẹ́ oṣù kan ni mo fẹ́ lò ń bí. Oṣù kan yẹn ló máa fi fọ pátá. O máa fọ o máa mọ́ ṣó ti gbọ́ eh, eh, mo dẹ̀ lè decide mo lè ní mo fẹ́ jẹun kó bá mi gbé dání wọ́n ló máa gbé dání. ṣé àwọ̀ ti àmì kó. ẹ̀yin ẹni mo máa ń kásẹ̀ sí. Eh, ẹ̀yin á dà ẹ̀yin wà mọ̀nà ẹ̀yin á dà wọ̀nà. so kó jẹ́ kí orí ẹ pé kó o ṣí orí ẹ sílẹ̀ ṣó ti gbọ́ gbogbo nǹkan tọ́kọ mi ń gbà yẹn mi ò lè gbà o mo dẹ̀ ti dé mo ti dé dáadáa ọjọ́ tọ́rẹ́ mi bá dẹ̀ ti wà round má lọ tiẹ̀ sínú kéèjì ni. Ah, ah, àgbọ̀n tí ò because I exchange words with you, you're trying to communicate with me. Show Noma, show wà okay. Babu. Show wà okay. Ó yá kúnlẹ̀ síbẹ̀ kí ni. Kúnlẹ̀ náà kí ló ṣe náà what's wrong with you? Will you go down? I will go down my I will go down like ah, baby what wọ́n on me? like kan tó ń ṣe I don't like it o. Abudu Abudu to get to get um sorry just he's just a funny guy. Do you have do you have a phone? On the phone. Oh, okay, you know what? Have my bag. Yeah. Now bag the way now. What's wrong with you? I don't like what you are doing, though. Eh, hey, Hello. The bag is expensive, and I don't joke with my thing. Please let him go first. Ma lock him out, bó ṣe Move. rìn. No, man. Eh? No, no, man. Kí ló ń ṣe man? Ó yá lọ. Wọ́n eh, fọwọ́ kọ̀ọ̀gọ̀ máa ní láti lọ sanitize ọwọ́ mi. Oh my goodness, baby, wẹ́n ní tó gbà bó ṣe ń rìn gbogbo yín ẹsẹ̀ kọ́ lọ sí kánò kọ́ lọ sí Katsina kí ló ṣẹlẹ̀. a máa fún lórí ẹ̀fíìsì. ó ní orientation this man needs to leave here. ó ní láti kúrò àwọn ọ̀rẹ́ mi ò lè wá kí mi o. a máa wà kàn ṣe sí máa imagine kí wọn máa rìn báyìí. máa wọrí abókí ni wọn ṣe máa ń ṣe about abókí ẹranko ló ń kọ́ jẹ́ ojú ẹ̀ tó wá ju ibi tá a gbé síbi. kò kódà. ìtàn bìsẹ́ ìfà bàtà láìdá baraka lọ́nà dùnà ìtàn bìsẹ́ la e e e e e e. lẹ́jọ́ dá ìfúnni mi tí o a ta. nkíní ìfikíní ìyá ń jẹ ni. Ah. ilé iṣẹ́ báyìí tí bá padà di máníjà mi ni máa jẹ́jú ẹ̀ o ah, ipò mímọ́ lágbára máa lu tiẹ̀ wọ́ o. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ lọ yà ọ gbọ́dọ̀ síwájú ọ̀rẹ́ rẹ̀. like that. ah ọ̀nà wọ́n ẹ̀ tó lọ. mi ṣe wúta mi ṣe ó ti jà bọ́. ibi ni ibi igun ni sọ́mọ bá ń la gidi ni ibi igun ni. Ah, ṣé téèyàn bá ń bàbá téèyàn bá ń bàbá sọ́mọ pé ibi igun wọn rì ni. wọ́n bá ṣàmà ìjà ibi ni ibi igun ni. wọ́n bá máníjà agi ah, o. máníjà tí o. wọ́n bá máníjà agi o. wọ́n ní la o. wọ́n bá máníjà agi o. pẹ̀lẹ́ oṣù máa ṣe housekeeper ni báwo rí. lẹ́nu ìgbà wo sí ìgbà wo ti ń tálé lẹ́nu o tẹ̀ tí ìdérí ipò wọn ti fọ yúnífọ́ọ̀mù sọ́kọ́ bá jẹ́ mọ́níjà ní ayé sọ́jẹ́ mọ́níjà lálùkì àmọ́ ni sọjá ní mọ́níjà ń paradise ni. tí n bá tún dán mi tún ní jẹ́ owó ọ̀run rere. pátá ni wọ́n lọ́yà lùkì àmọ́ eh, ṣé oníwà rẹ ni. ọ̀dẹ́mù ìwọ ni oníwà rẹ ìwọ ìyá ló ń jẹ ọmọ wa jẹun kan tó mú lọ dání tiẹ máa lọ tiẹ máa wó ni tiẹ máa yẹ ni ọlọpàá lọ lọ òròjò òròjò òròjò pàpàpà bíi bíi ṣé ènìyàn máa yà wú gbogbo eri ìyá ń jẹ gbogbo ẹ̀rẹ́ ṣe wáyé èmi máa jí fẹ́ lásán yín. mo fa sáàdì ni. sọba yàrá ìsọkọ bá mú nọ́mbà tí mo tọ́ lọ́wọ́. mo fọlọ́sà wà mú. ó rẹ̀ ló pin. ọpọlọ ẹ lọ lọ mo tọ́ bá wọ̀ mọ́ pé pọ́sà kàkí ibi ẹ̀ ńlá lẹ̀ kíní mọ́ jẹ. ibo ibo la lẹ̀ mọ́ ibo la lẹ̀ mọ́ orí orí ẹ̀ ló yá jàre lẹ́mọ́ bí. ó sì mọ̀ ní ńlá lórí pé ọ̀gá lèmi àtẹ o ọ̀gá lèmi àtẹ o wà á máa bá máníjà agi o ọ̀gá lẹ́fì bọ́dí o wà á máa bá máníjà agi o sọmọ ọ̀gá lẹ́fì bọ́dí o ó rà ń gbórí ẹ̀ fẹ́ yí sá ọkọ rẹ̀ fẹ́ lọ ni wọ́n máa lè. sájà lọ tán pẹ̀lú ayọ̀ ṣáàkó. kò sọmọ sẹ́ńkò òdu o ah wọ́n gbé ọ́fṣẹ́dì àlọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó lè ṣe é sí i jẹ́ kó yí irun iṣẹ́ òyìn sí lu yìí iṣẹ́ òyìn sí lu yìí jẹ́ kó yí orí ẹ̀ yí ni jẹ́ kó wo bẹ́ẹ̀ wọ́n á bẹ́ẹ̀ ni wo ni fílẹ̀ bẹ́ẹ̀. tó bá gbẹ́ni tọ́rù ó nímìlà ó nímìlà ó nímìlà hello director. àbá ò ní ṣe wà ṣe wà pa family ńkọ́. really ẹ need me ah no no no ẹ hold on ẹ má wulẹ̀ sọ date tí mo máa wá ṣiṣẹ́ mi ò lè ráyè because mi ò yà wọ́n ṣẹ́yìn yẹn mọ́ mi ò lè ráyè ṣẹgbọ́ because mi ò yà wọ́n ṣẹ́yìn yẹn mọ́ ẹ lè need mi ní next month kẹ́ máa pè mí nísìn and see let me tell you one good thing about me i'm now very big you know when you are big you are big mo ti big gan ju industry yín yẹn lọ ẹ kàn imagine mélòó gan ni the whole Nollywood gan ẹ sọ fún mi ẹ máa ma yaṣẹ́ gbogbo ẹ̀ náà ẹ máa ṣe ọ̀dọ̀ ẹ̀ pé accent cut you know all this thing kò lọ bá yẹn and right now i'm now rolling with the celebrities like àwọn tó big àwọn hollywood àwọn hollywood stars àwọn tó yẹ pé ẹ ó jọ ní èrè farabalẹ̀ mi ò gbéraga mi ò gbéraga mo ìwà mo ti meet buhari mo ti wine and dine with the kings and the queen mo ìwà yìí tólúbàdàn ò bá rí mi kò lè jẹun so there's some things you should know about me mo ò kàn brag mi ò ṣe mọ̀ pé látìlẹ̀ náà i'm aiming towards building a scandal free name if not ó yẹ kẹ́ máa ti gbórúkọ mi kiri gbogbo blogs kan ti máa ní ah Fetia Hassan is now big she's this she's that boy mọ̀ like lé live. so ẹ jọ̀ọ́ I will not be me. ò tẹ̀lé wá síbi iṣẹ́ yín àìlógo lẹfẹ fi yaṣẹ ah no no no no KFS on fẹ́ five million naira gan Okay, kéré ṣé ẹ mọ̀ iye charge ni ẹ wò torí ẹ mọ̀ bó ṣe ni ma má Media mídíà máa tó mi ẹ máa rí àwọn news to dá pa mi nísìnyí mo ti charge tí ò bá ti kí ń ṣe twenty million twenty five million ẹ mọ̀ now. Eh, bóyá kẹpẹ lomi ìjàre ẹpẹ lomi ìkẹtẹkẹ Ọlọ́run máa gbé yín ga o ṣe ti gbẹdẹ máa di star yín náà dẹ máa rò pẹ̀lú àwọn big celebrities. siri what's up àwọn ọlọtún bá sọ̀rọ̀. hey baby. ọlọtún hmm. bá sọ̀rọ̀ lórí fóònù. wọ́n máa dá àwọn Nollywood upcoming director yẹn lóhùn ṣùgbọ́n kó tó máa ṣe lè ṣe wọ́n ni pé most of them. Eh, wọ́n fẹ́ orúkọ hmm. so irú àwa ta ti lórúkọ yìí ni wọ́n máa fẹ́ bá ṣe pọ̀ so that wọ́n á lè mọ̀ and tó bá rẹni tó pè mí kò wọ́n <laughs> ẹ kí n tẹ sọ̀rọ̀ lọ́bẹ̀ kò mọ́ act rárá ó kàn máa ṣe bí ọ̀dẹ̀ ó máa ṣe yamayama but it's all fine ó lóun fẹ́ kí n wá bá ṣiṣẹ́ ní twenty fourth of next month. next month and today is. Uh, fifteen tó dẹ̀ pè mí lé ní mo àgbà is this one normal èmi kàn jẹ́ ẹni tó kàn máa pè mí tẹ́lẹ̀ bá máa pè mí lásán yẹ kó tó three months like kó ti pè mí tó bá máa lò mí ní april kó ti pè mí láti december home oh, year now. yes na irú ọkọ mi ò dẹ̀ lè mọ àwọn èèyàn tó lò mọ́ yẹn kí wọ́n máa lọ máa bẹ́ kiri tẹ̀lé wọn pé ó oh, yà mo fẹ́ ṣiṣẹ́ no no i don't do that ẹ̀yin nollywood actor ti ẹ tẹ̀ ń try gan because the last time mo tẹ̀lé lọ sí location mo rí bí ẹ ṣe ń ya film nínú oorun tó ń pa everybody mo gbà ah, báwo lẹ ṣe ń ṣe báyìí because where i'm from tó máa fẹ́ ya movie ní Sacramento ní California you know wàá rí ah, lead actor yẹn ó máa wà nínú cabin ẹ máa tán yín sí orí ẹ̀ wàá wá rí body double yẹn ló máa wá gbé sórí set yẹn ló máa ka lines ló máa ṣe ls gan tó máa ti wá fẹ́ mú sí you náà ṣe máa lọ pé lead actor wa nínú cabin nínú AC yẹn ló máa fi rí pé most of our movies wọn máa ń fresh everybody máa posh. imagine ìyá ló fi ń jẹ wá àwọn ọmọ yìí ìyá yín ni. ìyá fi ń jẹ wá because imagine àwọn ọmọ máa ṣe lead role àmọ́ adélé àmọ́ máa lo body scrub àmọ́ máa scrub ara ni ìdọ̀tí tó máa máa jáde lára kí ló ṣẹlẹ̀ mi ò dẹ̀ rí wọn bá wí o sórí ayé ìgbà tí àwọn bàbá bàbá bàbá wọn ti ṣiṣẹ́ gbá yẹn ọmọ panalọ́ọ̀gì ni ọmọ máa gbé kinní káàkiri báyìí náà màmá bí ọ̀yá ọ̀gá ẹ pé ẹ pa ọmọ máa pẹ́ ní location ọmọ máa ṣe oríṣiríṣi ẹlòmíì máa máa ṣe location gan bí ìgbà tó ẹ pé wọ́n ń ṣòkú ni tó ẹ pé gbẹ máa ṣe rọ̀bọ̀rin bí those are the things tó ẹ pé wọn ò fẹ́ understand pé the world is already digital now there a lot of things tó ní láti correct ẹni mo fi love pò wá sínú live mi. sílẹ̀ bébì mi. Oh, o ní problem sí máa introduce ẹ Gary Gray one of the biggest directors ní ní Hollywood My introducer is Spike Lee one of the biggest mm. directors in Hollywood oh no problem by the time mama at the level yẹn gbogbo àwọn Nollywood yẹn máa mọ̀ pé ah, ah! etí azan another level ló wà. Nollywood ti it. I'm telling you. ah <laughs> baby ṣọwárí worry about mo bá máa padà báyìí hmm. tí mo bá gbẹ́sẹ̀ kọ báyìí ilẹ̀ azan everywhere my money. ni. damn. màá charge. Oh, sorry, I want to use in my movie. No, I don't do that anymore when you are big you, you are big ṣọwárí rìn mi máa yàtọ̀ ìṣesí mi máa yàtọ̀ bí mo yín máa jẹ́ máa yàtọ̀ ṣọwárí class ni mo fẹ́ gbé wọlé ìfẹ́. jẹ́ ǹjẹ́ ìbéèrè kankan lọ́wọ́ ẹ̀. okay baby. like èèlò ló lè máa make you know, in a month. Um, because i'm a big name mm -hmm. and torí pé èmi náà ní top artist wọn lọ́wọ́lọ́wọ́ báyìí. Mm and you know wọ́n sanwó fún mi dáadáa tó bá jẹ́ àwọn upcoming yẹn nǹkan tó máa fi rí tó fi máa ṣe olóṣó nìyẹn tó wọ́n máa rìn kiri hmm. because owó tó ń fún wọn lè má kà wọ́n lẹ́nu ọ̀ṣọ́mọ èmi tẹ́ pé tí mo bá ṣe fíìmù ẹyọ kan lásán millions of naira náà mo máa ń charge so everybody ló fẹ́ wò mí mo ń gbowó gidi nǹkan tó fà nìyẹn àwọn ìṣòbílẹ̀ ni mo wà látọjọ́ ni mi ò jáde mama náà ọmọ ẹlòmíì tẹ́ pé owó tó ń fún un ká ó máa máa wò káàkiri ní ṣó yẹ hmm. um, in a month mo máa make bóyá let's say six million or five point five six million naira. Ah, like seriously. really yeah. Um, má worry láti ní lọ bí mo ṣe ń bá ẹ yìí tí ship máa ti cargo tí máa ti clear gbogbo àwọn mọ́tò mi màá sì máa fún ẹ up to like ten to twelve million naira in a month i'm telling you. really. come on baby. ah ah ah! <laughs> wọ́n dáràn. yeah. hey nollywood it's a azan in the building. Hmm. baby just name the event award night celebrity hangout ah tí wọ́n bàjẹ́ tí wọ́n ta mo pọ̀ mẹ́rin bánsà mẹ́fà màá máa lọ convoy kékeré náà pera mi wẹ́ẹ́. fifty billion gang. Like seriously. Should yeah now. Just for them to know that when you are big, you are big. You are you Are baby. Yeah. I think the best thing to do now is máa rí location bá ṣe máa ń lọ mo máa ra àwọn mọ́tò táwọn colleague mi máa ń park ṣorí tí kan ni wọ́n bá ń lo mọ́tò kan báyìí èèyàn mẹ́fà máa máa lórí ẹ̀ hmm. tí kan ni wọ́n bá ń lórí ilé báyìí wọ́n máa pọ̀ the same set of people mindset tí wọ́n gbogbo nǹkan wọ́n máa máa recycle mọ́tò ni kò yàtọ̀ síra nǹkan tó ń lò wá pé ah kí lèmi lè ṣe o. tó máa yàtọ̀. bóyá kí n lọ fún Prado twenty twenty two. ah don't you think that Prado is too small for your. Prado is not small my baby you deal with politicians you deal with big people those these are the cars tó pé tó bá ti wọlé wàá wọ pé ah ló ṣe ìlú kan ló dé sórí irú Prado yẹn ṣó mo wá kọ́ gbé wọlé náà ó dẹ̀ mọ̀ ìyàwó ẹ̀ pé ó ní gàrú mo ọkọ̀ wọlé náà <laughs> tí mo dé tí mo pé okay and you know we have two drivers. filẹ̀. ìkan máa jókòó sí left ìkan máa jókòó sí right. damn wọn á fẹsẹ̀ yẹn ọmọọṣẹ́ mi á ó dẹ̀ mọ̀ wípé ìyàwó. oògùn wá sí ah! ọmọ mi like i'm hungry. ọ̀daràn. <laughs> tọ̀bí wá tọ̀bí wá tó kún bọ̀ hmm. tọ̀bí wá tọ̀bí wá tó kún bọ̀. Hmm. Tomiwa, Tomiwa Tòkunbọ̀ Tọ́míwá Tọ́míwá Tòkunbọ̀. Hello. Irọ́. Good afternoon sir. Yes sir. Sir mo rí pósítà ni sir fún vacancy so mo wá ń kí n pe nọ́mbà. Bẹ́ẹ̀ ni sir. Okay sir. Èmi eh, ò mind ti bá rí post secretary sir okay ten thousand naira lówó form okay sir ẹ ibo ni address ṣe máa send ẹ sí mi kí n lè mọ bí mo ṣe máa gba form tí máa sanwó sir oh okay sir thank you sir thank you very much sir. Omo, but that's so funny. Ah. Like, seriously, it was so for. Ah. Really? Oh, yeah, oh, yeah, me not let know, because. Ah, that, wait, wait, wait, wait, wait vacancy of job lélẹ́yìí o present ah ọmọ opportunity ńlá fún mi lélẹ́yìí hmm? yes o vacancy ló tọ opportunity for me torí pé sórí àtìgbà tí mo ti kúrò ní school báyìí tí mo ti ṣetán ní school mi ò tí ì ríṣẹ́ kọ̀ọ̀kan mi iṣẹ́ ní ti mú kọ́ wa jobless mo jókòó sílé wo ṣùgbọ́n pé ìwọ ọmọ mọ́mì yẹn tó bá ti délé ó máa jẹun ó máa relax mọ́mí ló máa fún ẹ lówó àwọn ló máa ń tọ́jú ẹ sórí èmi ń tèmi. ah ọ̀rẹ́ mi that doesn't mean that doesn't mean it's because it's because you are very very anxious of this job this job it is clearly four one nine àwọn kan tó máa ń lẹ̀ kó máa ń lẹ̀ kiri it is four one nine. àwọn kò pé kúmí ò jẹ́ sọ́wọ́ four one nine mo ṣe ń sọ fún ẹ you don't have to call them. ó ṣe four one nine kò ṣe four one nine gan wo ló bí ìyọkẹrẹ jẹ́ ń pè wọ́n ná i just try something first. but this is four one nine. no so you have to call them. wo ni mo ní ìdíṣẹ́ kò ṣáà ń ah ṣé ṣe wá pọ̀ báyìí. ẹ jẹ́ ká ṣọ́ra fún ẹ lẹ́tàn ẹ̀tàn kì í ṣọgbọ́n. ọ̀rẹ́ o lágbára o. <clears throat> serious o. àwọn bàbá rẹ̀ ní business. Uh-uh. ó yẹ kó mọ̀ pé yẹn ń lọ wẹ́wẹ́. ilé ìjọba yọjú tì mí ní abàmì yìí. <laughs> Eh, bí yẹn ṣe fọ̀rọ̀ ṣẹ́ yẹn lọ mí ni mo wò pé ẹ sáré sọ fún ẹ lẹ́yìn. sorry excuse me. Uh, hello. Uh, this is uh, Bam Bam Global Ventures. Yeah. Hmm. Uh, yeah. Yeah, you are speaking with the chairman. This is the CEO. Uh, yeah. You want to apply for the post of uh, security guard? It's all right. The salary is so sumptuous. The salary is about uh, 250,000 naira for the uh, chief uh, security officer. Oh, oh, that means you are qualified for that particular post because we still have other posts that you can equally apply for. Yeah, we still have the post of cleaner, we have the post of uh, housekeeping. All those ones, the salaries are about uh, 150,000 naira. But most importantly, when you are coming for the interview, please just come around with your 10,000 naira for the form. Well, yeah, my PA will text you the address to the interview. Uh, uh, uh, all right, it's all good. It's all good. Uh, all right best of luck. dọ́kítà ló má sọ̀rọ̀. àwọn tó ń apply fún iṣẹ́ ni nínú lámbà tí mò ń plan yẹn mo ní company mo ní big hotel kan tí mo fẹ́ gbà àwọn èèyàn sí. <laughs> so tó bá wá sọ ten thousand naira yẹn <laughs> ọ́fíìsì wo ló máa kó wọn lọ because kò yé mi mo ṣì wá báyìí sọ̀rọ̀ ṣé ń sìn pé àríṣẹ́ kan ọ̀tán tiẹ̀ ṣe sọ pé wọ́n ṣì lè máa fún ẹ ní bóyá bíi fifty k o owó òun sọ ń sìn pé ah, ẹ fẹ́ àwọn bá ṣe máa dọ́gbọ́n sí bọ́ ètò wa tún sọ ń sìn. kò sọ́fíìsì kankan ó mọ nǹkan tó ṣẹlẹ̀ sí this country èrò pọ̀ gan we have a very good population so a kàn máa exploit the population yẹn ni they call it human exploitation. nítorí mi ń bá ẹ sọ kọ́ nìyẹn táwọn ọmọ ìbá wa ń sìn hotel ibi azin hotel tó ń sọ̀rọ̀ nípa ìbò lẹ fẹ́ gbà wọ́n sí. kò sóòtẹ́ kankan máa kàn máa postpone interview yẹn ní pé ok o this is the first phase of the interview o tí máa gba ten ten bay ten ten thousand lọ́wọ́ èèyàn bíi two hundred tó máa wá fún interview ó mọ iye tó máa jẹ́ ni I could be making one million naira in a day irú nọ́mbà yẹn mo fẹ́ ní kí n sọ fún ẹ gan ni ìwọ́n kan tó bá wà interested ó lè gorí wọlé ó dùn gan èmi àwọn èèyàn pọ̀ tó wáṣẹ́ ìlú yìí gan. níwọ̀n tí mo ń bá sọ̀rọ̀ ṣe fifty k sí. fifty thousand yẹn wò ká ah, mo ti give up lórí ọ̀rẹ́. ah no no no no no. ọ̀rẹ́ mi a ṣe máa ń ṣe é nìyẹn. ah no no no. ẹ àwọn fàyín tàbí ìtọ́sọ pé màá lọ yẹn kọ. irú ẹ̀ tó ń ṣe yìí náà dáa ẹ ṣe yẹn náà. yóò ti rí lẹ́bùn àwọn àyè yẹn gbọ́dọ̀ ní ọpọlọ olóyè adédùdìdè táwọn èèyàn yìí bá lọ ọlọ́pàá kó wá rẹ̀ sí. ó lè pọ ọlọ́pàá ni ẹ máa postpone ẹ ni. ọ̀hún dà. a sọ fún mi pé èmi ń bọ̀ mọ́ ni. ẹ kí ló wá ṣẹlẹ̀. kó ṣe <laughs> ara ti kú mọ́tò ìsàbù àti ara mọ́ ni. sọ fẹ́ wá wọnú mi ni. wọnú wọnú mi mọ́ ni. <laughs> fíìmù. ó dẹ. kàyí dàrẹ́gìtò sannan ka alájà. fẹ́tíà báwo ni kò ṣe. director pm. báwo ni iṣẹ́. mo wà ókè iná lè béèrè mi. àìmí ni. and ṣé kò sí tí mo rẹ́yìn méje like pm director and the producer kí ló dé. Um, ìdí tá a fi wá ni pé lórí nǹkan tá a ti ń discuss for long. Mm a ti try all to no avail mo ṣe ní kí n mú producer if bí a tọ́wọ́n bá bá yín sọ bí ẹ máa ẹ máa tẹ̀lé gbọ́n kan tá a fẹ́ ṣe. bẹ́ẹ̀ ni o ah, Fathia project afẹ́ ṣe yìí ìwọ la rí ń bẹ̀ wọ́n dẹ̀ láwọn ti ń bẹ sọ̀rọ̀ pé olóò ṣiṣẹ́ mọ́ kí ló dé kí ló ṣẹlẹ̀. alájọ ìfọ ni èmi ò ṣe film fíìmù tẹ̀ ń ṣe mọ́ ẹ ti pè mí tẹ́lẹ̀ mo ní mi ò ṣe ẹ̀rẹ̀ tún need láti máa wá kẹ́má ní ẹ jọ àwọn kinní kan ìwọ ni mo rí character mi ò ṣe àwọn fíìmù yìí mọ́ ni ṣẹ́rí mo ìwà yìí mo ti upgrade I don't just do the local one anymore. Ah, àfẹ́tí àwọn ọmọ kan tó ṣẹlẹ̀ tó bá pé owó tán fún ẹ kéré láti àpò mi máa fi five hundred k kù. alájà ẹni ìgbéraga five hundred báwo mi ò sanwó jàre. alájà five hundred k ládùn owó ta fẹ́ ná sí project yìí Ah, ah. director kí ló kún ẹ̀ ṣe bá pò mí ni mo ti fẹ́ mú owó mi ò tí agree pé mo máa bá yín ṣe o ẹ má ṣì mí gbọ́ o the five hundred thousand lè tóbi lójú yín fine because owó kékeré lẹ fi ń yaṣẹ́ ẹ mọ ọkọ mi ti ní kí n má máa ṣe gba àwọn fíìmù ẹgbẹ́ nǹkan tẹ̀ ń ṣe ẹ máa sáré yọba ya wèrè ẹ máa mú six hundred one point two million ẹ máa sáré fi yaṣẹ́ àwọn kí nìyẹn kéré gan mi ṣe mọ́ mo ti rò pẹ̀lú big names ṣe mọ́ bọ̀bọ̀ fast and furious tó kù yẹn ẹ mọ̀ ti kú èmi ni mo fẹ́ ṣe role ẹ̀ nísìn i'm playing the lead role John Travolta Naomi Campbell ẹ mọ̀ Missy Elliot ẹ lè má mọ̀ náà dò ó máa jù yín lọ àbí kẹfẹ́ jù lọ ó dẹ̀ lè jẹ́ pé gbó jù lọ because ẹ mọ̀ pé yorùbá kí ló ṣe wèrè ṣe mọ̀ pé yorùbá lóra ẹ̀ dáadáa ẹ máa ẹ mọ ojú yín ti gbójú miss elliot lọ́nàdọ̀ ẹ lè má mọ jennifer lopez ashanti bó ṣe wà yẹn èmi àti ẹlájọ fẹ́ ṣe twin sister àwọn dáràn bó ṣe wà yẹn mo máa ma gba three billion five billion ẹ̀yin lẹ́yìn lè lè ṣe so mo fi decide pé mo gbogbo àwọn dream mi kéré ẹ mọ abayín bẹ̀ ni ẹ kúrò ń bẹ̀ àti jù yín lọ ń bẹ̀ so mo kàn decide pé wọ́n let me move to the next level. fetia èmi máa nì èmi ló ń bá sọ̀rọ̀ mi understand ta lẹ́yìn alájà ta ni yín ah. mo mọ̀ yín dáadáa senior colleague mi ni yín mo bá yín industry ni ṣé help mi rí ni alájà ah. èmi ni èmi fẹ́tí azan excuse me alájà jẹ́ kí n sọ ọkọ fún yẹn lè ti gbàgbé ọmọ kékeré òun gbàgbé when i got to the industry as nobody mo sun location boss, mo sun lele. alájà so many times wọ́n máa mú mi wá nígbà yẹn pé kẹ́ẹ̀kan lò mí sínú fíìmù yín lásán kì í ṣe wọ́n sìn náà màmá lẹ́ẹ̀ lò mí náà pm director kẹ̀wù ẹ̀yin táyé yín ò ní ìtumọ̀ director mo ti mọ̀ ẹ́ nísìnyí ó ti pẹ́ gan ọmọ nǹkan tó kàn máa ń bí mi nínú lọ́rọ̀ ẹ̀ ni pé ó change aṣọ rí ah. wọ́n máa wọṣọ kan kiri níbi jẹ́ tán àtiwọ́ náà pm òṣì láàrin èmi ah. àti ẹ ní kọ́lọ̀ ń bínú sẹ pé ó fún mi ní kí tẹ́ gbogbo pará pé ó fún mi ní kí rí báyìí pé kí n wọnú yàrá kí n lọ sùn pé ń bọ̀ wá bá mi tí gbogbo yín tẹ́ máa ti rò pé òkè o mi ò lè jẹ́yàn o mi ò lè jẹ́ kankan at the age of nine ló wọ industry o ti lo fifteen good years o wá ṣe òṣì yẹn títí títí títí upcoming kúrò lọ́pcoming O di star ó ti wá di international star ọdún ẹ ní àwọn dynamic dé dynamic kọ́ṣẹ́ ó mọṣẹ́ ó tún kúrò ó tún ti lọ ó ti ọmọ ọlọ́mọ ó ti travel abroad o scholarship lọmọ yẹn fi lọ ṣiṣẹ́ ní New York film o olóṣì ìṣòṣì kiri òun ṣèrànù ká ó wá dúró wo báàgì ọ̀ràn tó gbé ó gbé G&D kí ló ń jẹ́ G&D. fẹ́tíà ẹ́ goat and dog ẹ kí ló ṣẹ̀yìn alájà mo máa ń bọ̀ lórí tiyín ọ̀rọ̀ ò máa dùn lẹ́nu tiyín rárá alájà ọ̀rọ̀ ò máa dùn lẹ́nu yìí ṣé rí irú ọjọ́ èní wọ́n nítorí ìrègùn la fi ń ṣòro inú mi dúpẹ́ ṣòro fún mi rí alájà ìgbà tí mo wá sí industry ẹ ti gbàgbé jẹ́ kí rán yín létí mo mọ̀ tán yín dáadáa mo mọ̀ tán yín gidi ẹ̀yin wá wò nísìnyí ẹ lè wá sílé mi torí mo ti di international celebrity ẹ wá wá sílé mi pé kẹ́ ẹ lò mí sínú fíìmù tó yẹ wọ́n pé tẹ́ ẹ bá lò mí fíìmù yín ibo tà sí youtube àwa ló ń sọ dvd àwa ló ń sọ and you know the world is already going digital ẹ wá lọ́wọ́ color combination lòṣì aṣọ́moge bí ẹni ṣopọ̀ yìí dẹ́kun ẹ ti fi kékeré yín ẹ ti fi ṣe ránù kan wọ́n rọ̀ yín dáadáa alájà ẹ̀ ní ojú tì. fẹ́tí àkòdẹ ní dáa fún star tó lò dì yẹn àtẹ́tọ́ ṣì máa dà àtẹ́tọ́ mi dà wọ́n láti fi dá fún yín pọ̀ èmi kọ́ńtà bá fi dá. ọkẹ́ àgbà tí mo gún mi mo ti gún mi ò lè jábọ́ lọ́wọ́ ìwọ tí ó dàrú ẹ̀yin pé kọ yín níṣẹ́ ẹ̀ ẹ lọ sí mẹ́kà tẹ́lẹ̀ lọ náà wọ́n report yín ní jábàlẹ̀ tí ìrẹ́ ló pa sọ́dẹ̀ tó kọ́ yín ló pa òkú ló ni ẹ lọ mú wọn rí lọ ẹ̀yin ẹ̀rọ ẹ̀dá kàkà máa wọ́ sí ẹ̀yin jẹ́ pé gbàtọ́ ní kẹ́ ṣẹ́ píìkì yẹn kánò lónìí ìgbà tó yẹ wọ́n dákú wọ́n lórí ìṣàbù mi ranjú máa wọn àbẹ́ mọ́ èmi dákú ẹ̀yin dákú yín ló kọ́ mi èmi dákú èmi dákú èmi dákú èmi dákú èmi dákú

the only way out for you right now is to tell me the truth gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe scam tẹ gbá àwọn báwo lẹ ṣe ṣe àti wípé um, ẹ̀yin wo lẹjọ ṣe. ṣé rí ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ scam tẹ̀ ń sọ yìí mi mọ nǹkan kan pa scam bẹ́ẹ̀ ṣe rí mi igi ni mò ń tà mo máa lọ kógi láti Ọ̀yọ́ Ìṣẹ́yìn Ìmẹ̀kọ Ìbàdàn àti kógi láti Kòtọ́nù wá sí eré àgbébà náà rí so gbogbo ilé tẹ̀dẹ̀ wò ní gbogbo ara ń dìbà yìí. nǹkan tí mo bèrè lọ́wọ́ ẹ̀kọ́ ni ṣàlàyé ọ̀rọ̀ fún mi. òun náà ni mò ń tọ́ láti ṣàlàyé. go straight to the point. ibẹ̀ náà mò ń lọ point yẹn gangan mo ṣì ń lọ ẹ kàn jẹ́ kí n kàn mú láti bẹ̀ yẹn ni kọ́rọ̀ mi lè yé yín kẹ́ ẹ lè mọ̀ pé mi ì mọ nǹkan kan pa scam kálẹ̀ bèrè lọ́wọ́ pé irú giwo ni wọ́n pè ní tick màá ṣàlàyé fún yín bó mi ì mọ scam mi ì mọ. tó bá ní pé ẹ gbáwèé hmm. ta ló wà lẹ pósítà. pósítà Ah, ṣe pósítà ẹ̀ tẹ̀ rí yẹn ah, ẹ̀ẹ́dì mo wà ní lọ́jọ́ kan báyìí máa ní lápá máa dé ó dẹ̀ kó gbọ́ ẹ̀dá nígbà èèyàn kan ló kó fóun pé ó ní ká lọ lẹ̀ pé owó dẹ̀ máa yọ fún wa mo dà ó kéré nígbà tó ṣe pé mo ń ṣe nǹkan kan <laughs> pé mi náà ṣe gbà á la ike starch lọ́wọ́ ẹ̀ nìyẹn tèmi dẹ̀ bá gbé ike starch dání ó tán apá ló ṣàmọ everything ló mọ in and out bí gbogbo ẹ̀ ṣáà ṣe. kò sí wàhálà sórí àtiwọ àtàpá àti tó ran iṣẹ́ ẹ̀wọ̀n lẹ máa kó sí. ẹ̀wọ̀n ọfisa ẹza ẹza sẹri Túndé ẹza ẹza ẹza sẹri jẹnẹtì tí mo kàn rí nínú ọ̀rọ̀ yìí tí mo rí nínú ọ̀rọ̀ ogun ìdílé ni o kọlọ máa yẹ kó arógun ẹza ike starch ṣe máa dogun ẹ̀wọ̀n ike starch mo kàn gbé dání ni o mi ò ṣe anything mi ò i don't know. sórí ìwà àtàwọn ogun ìdílé yẹn ẹjọ́ wọn máa ṣayé inú ẹ̀wọ̀n. ẹza come and take him back to the cell. Gaji sọ fún wa wípé ìwọ gangan ló lẹ pósítà yẹn kiri. Ah, ah ọlọ́pàá ẹ sì ń tún òbí yìí pé báyìí bẹ́ẹ̀ bá gbọ́rọ̀ sí gbogbo èèyàn lẹ́nu ilé ayé ẹ bí sí gàdí lẹ́nu ọ láàrin mi àti ṣé gàdí sọ biography ẹ̀ pé ti ṣubú rí ìran owó náà ṣubú ni ó ti larí tẹ bá sẹ́ni kó sí fìlà sẹ́ni láwọn orí rẹ̀ nígbà kan wíìgì ni wọ́n lò ní ìsìnkú lè lo wíìgì mọ́ àgbà ti dé ẹgbà ẹgbà jẹ́ ọ̀pọ̀lá lókun ó dùn mí lọ ayé gàdí ti yẹ tí gàdí bá sọ pé èmi lè nílẹ̀ pósítà irọ́ mi pa láàrin èmi àti yín tilẹ̀ tọ́ lọ́rùn níwájú ọlọ́run ọba tí gbogbo owó padà kú dànù tá a lọ jábọ̀ fún lálùkì àmọ́ nígbà tí gáàdì bá nílẹ̀ pósítà èmi èmi máa ń kun stáàsì èmi máa ń lá stáàsì mara wọ́ọ̀lù mi gàdí ó sì la pósítà lọ gàdí ní la pósítà. so ẹ̀yin méjì fi máa gbórí wa papọ̀ àbí. láìsí fòkà láìsí tẹ́bù tẹ́nísì. sori tí o bá fẹ́ cooperate pẹ̀lú wa níwèyí monday èmi ọgbọ́n máa mú fáìlì lọ sí court láti court ẹ̀gbọ́n àwọn ọgbẹ̀wọ̀n ló ń lọ ọgbẹ̀wọ̀n ló ń lọ òwe pààyà ẹ̀. ẹ wọ́rọ̀ mi lọ ẹ̀tọ́ mo fẹ́ kí ló dé kí ló dé ṣé ẹ̀mí rìn tọ́ láti bá yín yẹn jẹ rẹ̀ tí wọ́n mi lọ kóòtù bẹ̀ta ni ó dúró. òní ń dúró. òní dúró bó ẹ̀yìn alábàárù kódà sóò tọrọ dé ṣé kí n gbé yín débẹ̀ ibikíbi tí n bá gbé yín ní sẹ́ẹ̀jẹ̀ bẹ́ẹ̀. orí ìlú kọ́ ọmọkùnrin pupa kan wà ẹ̀yìn dàbí èrè ó pupa ó ní ìròyìn báyìí ó kódà rẹ̀ ní tọ́ píríǹtì ẹ̀wọ̀n tọ́ píríǹtì tẹ́yìn wá tọ́ píríǹtì kan orúkọ ìgbẹ́jọ́ tó sọ pé òun tọ̀ print ẹ̀rú gbà gbà ọmọkùnrin ṣe jẹ́ tọ̀ print tẹ́tí ẹ̀ ti yẹ ìrírí ni mo tọ́ àdó náà bí pé ah ṣé tọ̀ print tọ̀ print wọn lọ wọn fún lọ́jọ́ pé òun ti travel gan kò sínú tó wọn ò dé rí ìlú tí plane bá ń balẹ̀ sí tó wọn ò ti kó sáà kọ̀ àwa ṣàlàyé ara wa fún un apàdà lọ bá a ní nígbà tá a mọ̀ ní ní pé ah, kò sí sẹ́nu wa mọ̀ sànú wa mọ̀ jẹ́ yóò jẹ́ wa kẹ́sì èmi mọ̀ bọ́gàjì o lórí kò níran ìwà mọ̀ pé ìwà àròjọ débi pé o ti fi bẹ́ẹ̀ bí o ti bẹ́ẹ̀ ń jẹ́ báyìí mi ò mọ̀ ọ̀dà nígbà tí ebi sàn pàkàjì ń jọkàn bá mi lọ pé à ah, já lọ bẹ́ẹ̀ nìkú pé tó lóun ní lárí òun tẹ̀lé láti lè yọ ọ̀rùn wà lọ́wọ́ ó ti yín ló bá fi wọn lọ́kàn balẹ̀ pé òun ti kọ́ òtẹ́ tuntun pé òun ìlú yìí òun jókòó sí wọn pé àwọn tó lọ lè protest pé wọ́n ti pa wọ́n ní ẹnu géètì wọn tó wá kámẹ́rà káàkiri pé kò sí evidence pé wọ́n pa wọ́n mi ò ní dúró ń balẹ̀ à ó dà bẹ́ẹ̀ pé kó jọ kó gbá àná pé ó ní ìlú ìlú kò tẹ́ gbéyàn lọ́ba wọn pé òun fún wa ah, ṣe pé òun fẹ́ fún wa ó ní pé òun ó sọ ọ̀gá ní méjì bẹ́ẹ̀ gàdí ó rẹ̀ di àwọn ọmọọṣẹ́ kan èmi náà rẹ̀ di àwọn ọmọọṣẹ́ kan èmi náà sì ti rí ẹsẹ̀ omi mo mọ lálàá pé mo jọ ká tó ti yẹn kété tó sọ́ba mi dùn ni ọwọ́ nígbà lọ lè lẹ pósítà pé àwọn èèyàn mọ̀ pé owó admission form àbí application form tó bá ti ń gbà èyí tó ń bá ti kó wọlé nu àwọn alájọ ìka lórí wọn tó ti yẹn bá ti lẹ pósítà wọ́n pátápátá tí wọ́n sọ pé wọ́n ti sí yẹn dùn iye wọn ń bọ nínú mímú. keep quiet ah. so ní si ẹni tó gbéṣẹ́ fún ẹ sí ibo ni ilé ẹ. ṣètò kírètì ẹ má dàrẹ́ ti ọ̀rọ̀ sí mi mọ́ pé gbèsè fún mi gbèsè fún mi àti kàjírí. ẹ̀lò má kọ́ mi iṣẹ́ mi sórí ẹ pé ẹ mọ̀ pé tẹ́yìn bá tó. nígbà wo ni ilé ẹ̀kí ni fóònù ọgbà ẹ̀. ilé ilé ẹ̀ sọ pé whatever you say or do sàmì you say against the court of law gbogbo tí mo sọ ẹ̀ rìkọ́ọ̀dù wọ́n gbèsè fún mi àti kàjírí kí wọ́n gbèsè fún mi nìkan so tọ́ print ibi tí mo bọ̀rọ̀ gangan nu oṣù mi lọ́wọ́ pé ìdá ẹ̀yìn tó píríǹtì táyé bàbá mi rí gan mo lè jábọ̀ lọ́wọ́ yín tí n fi pa. ìmọ̀ tèmi kọ́ ló máa fi pa. ṣé mo rí sìn wọn pé promise wa pé wọn fún wa ló wọn fún wa ń sẹni ìjọ ta ti lẹ pósítà tán báyìí bẹ́ẹ̀ dọkẹ ta ni nọ́mbà wọn pé tó ti lọ mọ. ṣètò wa wípé báyìí. tí wọn pè báyìí nọ́mbà yóò dá is concurrent please check the number ajá ìnege tàbí kò tẹ sọ pé switch off ẹ jọ ìṣàánú ẹ mọ̀jẹ̀ kí. mi ò lè ṣàánú ẹ tí ẹ gbogbo ló yẹ. ìwọ owó òde ni mo ti ṣàlàyé. gàdí ti complete pẹ̀lú wa wọn complete dẹ́rẹ́. ẹni ìpínlẹ̀ mi complete ìlú ẹ̀ ti ṣe táyà ti complete ẹ̀dá kù. tó o bẹ complete ẹ̀ wọ́n lọ́wọ́ ai Nigerian foolish kan koya masal ma'auga a dukkan kagan dan a bruno malus good day Hello. Um, we are men of the Nigerian Police Force, and uh, my name is J Detective Smile. This is Detective Roy, and that is Officer Babatunde. Okay. What's the problem? a gbọ́ information pé ẹrùfín wà ń bíbá ẹ̀ and this our search for you. arúfin àwọn àtúnlé mọ̀ ní káàbùtì ọláyàwó nílé. ẹyìn lọ́jú wọn láti ẹ̀wọ̀n bíi sídìí. ẹ lọ́pọ̀. Um, I want you to understand that this is a surveillance uh, uh, information that we got tip off. That is why we are here. So we are not just here. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ kí ló ṣe yín náà, ṣe bó ṣiṣẹ́ ìjọba nìyí kí ló dé ẹ rárá ni no like seriously ṣé ẹ̀kọ́ sùn ẹ̀kọ́ rí síbì kan náà ni so ẹ fẹ́ sọ fún mi pé tó bá tẹ̀ rányàn níṣẹ́ irú èèyàn kì í fi tọmọ jẹ mọ́ àbí torí wọ́n ní pé kẹ́ wá search ilé ọkọ mi ẹ̀yin náà wá wá ẹ wá wá ẹ tún wá wá with pride bí mo ṣe wà naturally mo ní pride mo ní ìgbéraga gan mo love tọ́lọ̀ fi mí sí ọgbọ́n bẹ́ẹ̀ ìgbogbo tún ṣe wá fẹ́ máa tó fẹ́ máa ṣó máa bí mi nínú ẹ mọ̀ pé Hollywood celebrity in the making ló dúró síwájú yín. Are you crazy? Yes. Ẹ to what respect me? Tọ́ba tẹ̀ ní pé òkè o, ẹ lọ sílé yẹn o, ẹ lọ search o, nǹkan kan bá ìṣẹ̀lẹ̀ ìgbà tẹ̀ tí wá rí celebrity ń bẹ́ ó yẹ kẹ́ mi pé fine. Ẹni tó dúró èkó ń ṣèyàn lásán, ṣẹ́rọ́ kọ́mi tẹ̀ ń wò yìí, ó lówó gan, ó mọ̀yàn. Ilé tó nílé kò ì nìkan, ó máa tó Like this is my 15th house, Èkó ì nìkan so ṣẹ́rí kèmí go? mi ò tún mọ̀ kant mọ́ so for you to now tell me pé okay wọ́n ní kẹ́ wá search ilé o pé bọ́yọ́ lẹ́rù òfin kò tẹ́ kẹ́ wọ́n pé wọ́n ń bí fọkàn mi ni bó ṣe wà yìí ó máa parí iṣẹ́ yín just one phone conversation To bá pe Buhari bó ṣe wà Buhari máa máa gbọ́n ni. bó ìwà yẹn Ọ̀ṣínbàjò mo ti bá sọ̀rọ̀ rí. Ọ̀ṣínbàjò mọ̀ náà. ta Tani, kò mọ̀ ẹ wá dé ẹ tí wàá ruga wá èyí tẹ́ pé bẹ́ẹ̀ ṣe wà yìí bóyá ẹ ti gbẹ̀kùn kankan ẹ ẹ mọ ọyàn kankan èyí tẹ́ pé tẹ́ ra àwọn ọ̀gá ẹ máa yes sir yes sir lẹ́ máa máa ṣe wọ́n bí ṣe ọ̀pẹ owó kékeré àwọn broke men ní EFCC máa lọ ń bá àwọn the richest man like my man wọ́n wá pé èké ẹ lọ lé ẹ ẹ lọ plot nǹkan sí i kẹfì dáhùn sí lọ́rùn ṣé fẹ́ gbọ́ ìlara lásán ní nǹkan tó ń ṣẹlẹ̀ ìrọ̀lẹ́ dẹ̀ pa kẹtó hundred kẹtó fifty one bí hundred ní tẹ́ bá wá wọ inú ilé a máa jẹ́ kẹ́ wọlé because ìrọ̀pọ̀ ọkọ mi ò ní nǹkan kan bó ṣe wà yìí ìgbélélé ìtẹ̀mú lọ́wọ́ printing lásán fifteen naira náà fi ń print yẹ tẹ bá wà lọ wọ́n pẹ̀kọ̀ wọlé ẹ̀ bá anything tí yín máa ta tí máa bàjẹ́ ṣá because tọkọ mi bá pè bíbí o mọ̀ náà. um madam we understand you ah dẹ̀ wá sí ibà láti wá embarrass anybody we are only here to do our job you understand and we understand your status we know who you are so ah wá láti wá embarrass yín iṣẹ́ wa là ń ṣe. so madam ẹ jẹ́ máa wí fún ẹ wá ẹ jẹ́ ká ṣiṣẹ́ wa bí ṣẹ́ẹ̀tì no problem mama jẹ́ kẹ́ ṣiṣẹ́ good. baby ṣe international ní bàbá wọn fà lọ ní àmì lóko. see i just call up uh, and everything so let's go inside. ẹ ṣáà ẹ má ẹ má fi nǹkan sílẹ̀ sínú ilé wa o torí àmọ́ trust. kai oga i dey here i go kill myself before i kill them. òbílẹ̀wò àbẹ̀wò èyí tẹ̀ mọ̀ ní sanfu ara wa ni ayẹlẹ fanfanfu ẹ̀dánkù ara wálé ajílẹ̀ fọ́nfọ́n ayi anko wàláyé àtàlẹ́kà fún anko fún mi. quiet ẹ̀dánkù yẹn ti mọ̀ ní ẹ̀dánkù ara wálé police. àgánni fọkàyè mú òun bí tó. ah mo dáràn láyé mi tó bá sọ ẹkú péré mọ olórí burúkú ayé ń jọ máa bàjẹ́ ni aṣọ nǹkan lọ nílé. tẹ̀bí ibi tí mo rò fún gbọ́n láyé mi no ìwọ mi ò sí ilé mi ò sí police station láyé mi ò kò kí kò kí. ìwọ kọ́ ló I have told you mo ti sọ fún yín. kò sí. ayé yìí dá. gbogbo plan move it. ẹ gbogbo media máa i want to be popular i want to be popular they will not put me in the media. Madam, hey, eh. ka right yẹn fún ẹ and i told you earlier in the house that eh. anything you say can and will be used against you in the court of law so please respect eh. yourself and move. Please, jọ ibi Calling my friend, out, out. You know you are wasting my time. Calling officer. Do you know you are wasting my time? I'm wasting my time. Please move. Ah! Calling officer. Hey, where you gone? Where you gone? Hello everyone, I'm Pesolajuwon, reporting live from Holamo TV. It's only got news that the popular Nollywood actress Fete Azan and her fiancé Tomorrow Richard were arrested for the illegal possession of firearms and hard drugs. It was confirmed by the policemen that both were in accomplice on this crime my name is Mr. Olajuwon keep watching Animal TV. ẹ kú dédé wòyí o olúwa ṣàmú olórúkọ tèmi ń jẹ́ láti kàn ní Sadbot television ohun tẹ́ ń láǹfààní láti wò Life and direct náà ni wípé àwọn ọlọ́pàá ti fi ṣìkún òfin gbé Tommy tí gbogbo èèyàn mọ̀ dáadáa jayéjayé ọkùnrin pẹ̀lú òun àti abánidọ́rẹ̀ẹ́ obìnrin rẹ̀ tí gbogbo èèyàn mọ̀ sí Fatia Hasan nípa pé wọ́n ń gbé oògùn olóró bẹ́ẹ̀ ni pé wọ́n sì ká àwọn ìbọn oríṣiríṣi mọ́lé rẹ̀. òun gbé ní irú ibi tó rí báyìí Ah! I can't stand it. Eh, eh, ayé mi, mi ò lè stand ah! ah! Ah! Ṣé. So this is ah. your bedroom. Ah! ah! Ah! Mo ṣẹ̀ sí o, mo ṣẹ̀ léyà. Tóyún dẹ̀ ti wà á o. <laughs> Ayé mi kí ẹ yẹn dànù kí ẹ irú irú òṣùwò lẹ́lẹ́ àárín fún mi yẹn náà irú irú wo ni irú tó yẹ pé mi ò tí ì wọlé gan bó ṣe ń wọlé bá àwọn ẹ̀fọn oríṣiríṣi ẹ̀fọn ló kún sí mi létí do you want to kill me and you think irú èmi yìí mo máa sún bíbá ìwọ́jú mi ò dẹ̀ ní kú. Um, sir ẹ calm down ṣe rí àwa sí hòtẹ́ẹ̀lì yìí àdẹ̀wà ṣiṣẹ́ ládùúgbò yìí this is my first time of coming here tí o tẹ̀yàn bá wà òkè tó bá dọ̀la i will find another one for you it's late already mo lè máa wò tẹ̀ ọ́ lọ́sìn. kí n bẹ́ẹ̀ mánéjì àbí kí n bẹ́ẹ̀ mẹ́nẹ́jẹ̀ kí n wá sùn síbi báyìí kí n kú mọ́júmọ́. bọ́sà yàrá yẹn kò sí nǹkan tó ṣe náà ah, ah, a ti wọ ọbẹ̀ yàrá yẹn dà kí ni káwá kiri wá ṣe. excuse me ta ló ta ló sọ̀rọ̀ sí who is talking ẹ jọ̀ọ́ ta ló sọ̀rọ̀ i'm talking you are talking ìwọ tó yẹ pé kiri ni ẹ actor sọ̀rọ̀ ìwọ náà sọ̀rọ̀ make up make up artist tó yẹ pé powder ló ń kún sáwọn yẹn lójú bíbẹ̀ tó tiẹ̀ mọ́ṣẹ́ yẹn gan òun sọ̀rọ̀ òun sọ̀rọ̀ mo sọ̀rọ̀ ah oh my god Oh, look at gbogbo àwọn embarrassment tó fún mi bíbá yìí. oh my god see let me tell you something anybody lè manage it but i cannot sleep this place mi ì lè sùn bíbá ìwọ́n jùmọ̀ èyí tí mo fẹ́ kó mọ̀ nìyẹn mi ì lè sùn you have to you have to make adequate arrangement for me tó bá mọ̀ kó fẹ́ gbé mi wá sí bíbá yìí. kí ló ń ṣẹlẹ̀. ǹjẹ́ tọ́sà wọ́n sọ pé àwọn olè sùn yàrá tí mo fún àwọn mo dẹ̀ jẹ́ kó understand pé mo lè máa wó hotel lọ́sìn it's late already tó bá ti dọ́là máa change wọn. ẹ má bínú Sherry, this is our first time tá a máa wá sí àdúgbò yìí àti pé hòtẹ́ẹ̀lì à lórí. gbogbo àwọn elite actor máa ní jẹ́ kí ìfẹ́ fẹ́ tí a bá ní rárá. ẹni pé nígbà yìí ni mò ń gbé mi ìmọ̀ kankan pa kínní yẹn. mo máa mú fi. orí mi èjìlá mi ṣe ẹgbẹ́ni akọwọ́ ọjọ́ni ẹ̀kọ́ àbáyé ẹ̀jẹ̀ ṣé wọ́n ṣe mo fẹ́ ṣe ibùkún ìbá mi gbọ́ ọkọ̀ mi lẹ́nu ẹ̀ ah, ṣé mo sọ fún ẹ lẹ́yìn ibùkún mo sọ fún ma ṣì yín jọ̀kọ̀. Ah. ṣe understand èmi náà dẹ̀ ti wọnà rooms yẹn mo rí pé wọn ò fi bẹ́ẹ̀ make sense jù òun mo ṣe ní kọ́ fún yín tó wà okay ṣe rí even èmi director gan ìyàrá ẹ tọ́ fún mi mo mọ̀ ní kọ́ fún yín yẹn kẹ́ bá lè wà okay níṣẹ́ gbọ́ so ẹ bá wọn clean. ọ̀rẹ́ ikọ̀ rẹ̀.

ṣẹ́rí ara nǹkan tá à ń sọ lélẹ́yìí o ara nǹkan tá à ń sọ lélẹ́yìí mo lè jà mo lè dà mo lè ṣe mo lè dà òun lélẹ́yìí o òun láti ń sọ báyìí báyìí báyìí ká fún wọn yàrá kọ́ ní yàrá ò dáa ká fún lóúnjẹ kọ́ ní ìrọ̀lẹ́ra fún wọn lóúnjẹ ṣẹ́rí ṣẹ́rí industry tàwa yìí a ní láti máa calm down ṣẹ́rí celebrity kò ń ṣe oyè lè bàbá anybody o ṣẹ́rí lè ìgbà tó fi hàn ti gbà yẹn tó fi hàn ti gidi tá à ń lè kiri odidi seven months mo fi ń lé kiri tí mò ń fowó lé kiri ọkọ mi ni máa ṣiṣẹ́ o ọkọ mi ni máa lọ báyìí o kí n máa lọ báyìí òun lélẹ́yìí o òun kọ́ ló ti kó bára wọn yìí. ẹ̀yìn láti buttress kan tí adrian tẹ̀sán ìwà gangan ni kí ìwà òun ni kí. ṣé báwo ṣe máa ń bá àwọn náà sọ ń gba ẹ̀nà líle ni pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ la máa fi ń pa àmúkúrò pẹ̀lẹ́ èèyàn kan ní máa tẹ̀lé jájà ọjà ò ní sọ pé tó ń lọ sílùú Ọ̀yọ́ kó má tẹ̀lé tó ń yọ bàṣàbàṣà tó bá dá lẹ́sẹ̀ tó ń kọ ẹsẹ̀ fi dé lù a máa ń sọ fún àwọn ọ̀fẹ́ dọ̀ stand up ó máa ń wọrí wọn kó dẹ̀ ṣe nǹkan tẹ́ ọkọ̀ máa sà ṣé n bá yín change yàrá sí ẹ̀sà ń fẹ́ wáyà lọ. Ah, ọ̀rọ̀ lọ́rọ̀ lèèyàn máa fi ń kọ́gbọ́n ìròyìn sókè yàrá yẹn dà máa má nìjẹ́. sá no no no yàrá yẹn wà òkè náà inú irú yẹn ò lè sùn bẹ́ẹ̀. well ah it's okay ah ṣe bíbẹ̀ lẹ́yìn lẹ́yìn kiri máa sùn èèyàn lẹ́yìn náà náà ah our managers don't worry gbogbo àjọ máa gbogbo àjọ máa manage ẹ̀ náà ni bébí àbí ẹ wá kó kiri náà o bébí àbí. kò dáa o yéyéyé kò dáa. tàbí wa ọ̀rẹ́ mi èsì yà láàyè mo ṣe wọ̀wọ̀ fún ọ̀rọ̀ ara yín sì ń ṣó níbi tó bá yára ẹ dé ṣiṣẹ́ olóòlè ṣiṣẹ́ ok àwọn nǹkan tó ń ṣe yóò make sense onírọ̀ no life táwọn èèyàn ń lò lórí Instagram nìyẹn wọ́n dẹ̀ survive wọ́n náà máa survive ṣòtí wá survive báyìí ni wọ́n máa tó fún ẹ lámbàsádọ̀ náà wọ́n má wọ̀ọ́rì ìsẹ̀mú mọ̀kàn tí mò ń ṣe wọ́n ti padà fún ẹ lámbàsádọ̀ sínú sẹ́ẹ̀lì ẹ̀sìn báwo ló ṣe fẹ́ ṣe kéèsì tó wà nílẹ̀ ṣòkan yẹn rí bí ẹni pé kò ń ṣe nǹkan tó tó nǹkan kan ni ṣó mọ ohun ẹ̀sùn tó fi kàn ẹ́. nítorí ẹ̀ náà ni mo ṣe ní kọ́ bá mi pè é kó wá. you are the only person tó lè gbà mí nínú wàhálà tí mo wà yìí jọ̀ọ́ má wò mí ràn wọ́n jẹ́ kí n kú sínú bíbá yìí sí ó mọ̀ mí ó from the beginning ó pé mi lè ṣe gbogbo nǹkan tí wọ́n sọ pé mo ṣe yìí I don't do drugs mi ò mọ nǹkan kan pa cocaine tó bá nínú ilé yẹn mi ì lè mọ anything nípa ìbọn tó bá ń bẹ̀ jọ torí ọlọ́run torí ẹ̀ mo ṣe ní kó bá mi pè é pé wọ́n nìkan ló mọ̀ lè understand pé mi ò mọ anything nípa then nǹkan tí mo fẹ́ kó ṣe fún mi gbogbo ni pé I need you to get a very competent lawyer kọ́kọ́ jọ kán ṣe investigation kán bá mi ṣe gbogbo forensic analysis orí àwọn exhibit cocaine àti ìbọn yẹn wọ́n rí pé DNA mi fingerprint mi ò sí lára ẹ̀ jọ̀ọ́ I need you to do this for me. kí mi bá gba lọ́yà ìgbà competent lawyer do no matter how expensive tó bá jẹ́ tí má di kúrò wà láti wà má wà bí mo ṣe máa fún ẹ lówó yẹn padà you know i i i. èmi ò mọ̀ wọ́n dáfítì tó báyìí o tó bá sọ fún ẹ pé mo lè dìsẹ́ńsọ lò pé mo lọ bẹ gbà lọ́ọ̀yà ó yẹ kó jiyàn wọn ni kí n ti rówó tí mo fẹ́ máa ṣe ṣé wọn owó tí mo fi ṣe business jẹ́ pé mi ṣe tó àti scam àwọn èèyàn ṣé òun ni kí n lọ kó kí n lọ máa fi gba lọ́ọ̀yà. ẹ eh, ok ok ok sí ọ̀rẹ́ mo ṣe ní twenty thousand kọ́ dídó àpò mi tó bá wọlé tó bá fi lọ sínú ghetto wà á rí àpò tí mo fi kọ́ twenty thousand kọ́ wà bẹ́ẹ̀ gbọ́n mi kú gbọ́n mi wá owó kú gbọ́n mi wá tó bí jẹ́kẹ́ ọ̀yà ní ìwọ kọ́kọ́ gba ìbọn àti kòkéètò wà bẹ́ẹ̀ ìwọ bá ìṣẹ́ tí mo jẹ náà ni àwọn tẹ́tẹ́ tààrà tí mo gbà lọ́wọ́ àwọn èèyàn kò ń ṣèyẹn nìkan ẹlẹ́dàá gbogbo àwọn obìnrin tó ti gbá àti gbogbo àwọn èèyàn tó ti gbá fún máa fi ìyà jẹ sórí twenty thousand yẹn tọ́jú ẹ̀ sọ́wọ́ ọlọ́pàá kó máa bẹ́ẹ̀ fi oúnjẹ nù sẹ́ẹ̀ kó kọ̀ọ̀kan rúba pípi tí kádàrá ẹ̀ wà ní kò sí nǹkan tẹ́lẹ̀ fẹ́ ṣe sí. Kọ́lá you can't do this to me yóò lè fi mílíọ̀tì nípa ìyá yìí wọ̀ kò sí nǹkan tí mo fẹ́ ṣe bí tó sọ pé ìlú ọ̀rẹ́ ṣèlè náà kò sí nǹkan tí mo fẹ́ ṣe ni èmi ò mọ kọ́ wá mú mi padà dé má pè mí mọ́ o because mi ní gbé kọ́ wọn tó bá ti lè gbọ́ pé wọ́n ní mi ní gbé o. kò sí ìfòkó mo fẹ́ pè é. ẹ ẹ sà. Mr. Tomiwa Richards it's unfortunate but um, a ti ṣèwádìí lóríṣiríṣi a dẹ̀ ti discover a lot of things tó ṣókùnkùn sí wa tẹ́lẹ̀ first. Um, ó ti hàn gedegbe wípé ẹlẹ́dí àpòpọ̀ pẹ̀lú Mr um, ehm, Friday ajẹnifuja aka kílẹ̀ ń pè náà ah, Gaji you understand and uh, eh, Mr Johnson Boris aka tẹ́ ń pè ní apá ẹ ẹ ẹ pàdé àpòpọ̀ tó defraud people in the tune of over three hundred thousand naira. uh, <laughs> ah, Mr. Tomiwa Richards. So that's number one. Number two, òun ni pé ẹni tí ó ní ilé tí a ti arrest ní the original owner of the house is back and he is suing you for illegal occupant of his properties. Yes. Oh, that is just number two. Number three ni o pé ẹni tí ó ní ilé tí a sọ yìí he said it categorically pé àti pé òun ò mọ anything nípa any illicit drug or any firearm which leads us to one option and that is you are the owner of the firearm and the illegal drugs. tí a bá ní irú ìwé yẹn. mi mi mú anything nípa drugs àti ìbọn tẹ̀ bá ń bẹ̀rẹ̀ ṣe bí gbàtà arrest mi ẹ̀yìn ìgbà náà ni mo ti mú yín lọ sí ibi tí mò ń gbé gangan inú ghetto tí mò ń gbé gangan ẹ ti lọ bẹ̀ ẹ ti ṣe proper search ẹ dẹ̀ ti rí pé kò sí ẹni tó wà incriminating nínú ilé yẹn ìyẹn ṣò wípé mi ò mọ ẹni tàbí lóye criminal mi mọ ẹni nípa ìbò yẹn ẹ jọ torí ọlọ́run ẹni yẹn ń parọ́ ni tó nílé yẹn gangan olórí burúkú ni òun ló ní gbogbo àwọn activity tẹ bá ń bẹ̀ ẹ jọ mi mọ ẹni nípa ẹ. Hmm. there is no hardened criminal láyé yìí tí ó ever agree pé òun ṣe ẹ̀ṣẹ̀ but then it is not in me it is not my place to judge you so màá fi the rest of the judgment left for the magistrate that is going to handle your case so my prayer for you ni pé kí lọ́ọ̀yà ẹ̀ agbẹjọ́rò ẹ̀ kó mọ̀ nǹkan tó sọ so that I may prove pé lóòótọ́ lóòótọ́ ẹni ní òótọ́ àti ní òdodo wípé o ò mọ anything nípa what we are accusing you of. Ah! I am sorry, Mr. Jenny Richards. Have a nice day. Package your brother. Olórí ẹbí, bí mo ṣe ń sọ lọ, ẹ má wọrí, ẹ má wọrí. Màá fún ní màálù tẹ́yìn ẹgbàgbá méjì. Ṣé ti hall ẹ fọkàn balẹ̀ ẹ fọkàn balẹ̀ agbára Ọlọ́run ka ṣẹ́rí hall tó máa gba two thousand capacity ọ̀ọ̀lì yẹn gangan ni máa sanwó ẹ̀ tí máa gbà èyàn ṣá máa taṣọ lọ ẹ máa taṣọ lọ ẹ máa taṣọ lọ no problem ṣẹ̀rí lẹ́yìn yẹn màá tún wá fún each member of the family ní three three hundred thousand naira each kẹ́ fi ṣe nǹkan tó bá wù yín wá fún àlejò yín because mi ní fẹ́ kẹ́ máa jẹun pẹ̀lú oúnjẹ tá a bá ṣe fún general as in public ṣé o ti yé yín ẹ máa fọ̀ ẹ máa fọ̀ ṣé olórin yẹn náà ni ṣé five hundred máa tó eh, eh, five hundred k tí ò bá lè gbà ní five hundred náà máa fi two hundred ẹ má eh, ẹ má wọrí. ok ok ok agbára ọlọ́run ká you know what i'm saying ẹ <laughs> gbóyìnbó sọ̀rọ̀ mi yé yín ni mo sọ you get what i'm saying sọ̀rọ̀ mi yé yín alright ẹ̀yẹn ṣáà máa fọ̀ ẹ máa taṣọ lọ ẹ máa taṣọ lọ tí wọ́n bá raṣọ ẹ̀ tà fún tẹ́bọ̀rà bá raṣọ ẹ̀ tà fún téèyàn bá rẹ̀ ta fún gbogbo wọn ní ètò ti wà tá a ti ṣe sílẹ̀ fún ọ no problem. Yeah. Um, babe, what's up? ṣé wàá pa. ọ̀gbẹ́ni fimilẹ̀ ìwọlógún bèbí wọ́n sọ owó oúnjẹ ńkọ́ ṣojú fowó oúnjẹ lẹ̀. má gbìyànjú wa o ilé ìkọ́lé mi àtẹjọ sùmọ́jú ni ṣé mo lọ sóko olè ni mo ṣáà rí bí mo ṣe wà lálẹ́ àná òru mo ti ṣe májíìkì ni ó wá ń ranjú òun ranjú òun ranjú ilé ìlàjọ wà lálẹ́ àná ṣó lọ sóko lè ó lọ sóko lè lóní tí wọn bá fẹ́ ra aṣọ kọ́ta fún kájọ̀nù bá fẹ́ rà kọ́ta ẹ satisfaction wà fún two thousand people ó dẹ̀ lọ sóko lè. ah babe ó yẹ kó máa yí ẹ náà packaging packaging ni. Hmm, Ọlọ́run ẹni tó bá rí ẹ sìn àròpọ̀ jẹun yóò ṣẹ́kù sílé tó kó sẹ́gẹ̀ẹ́ dùn ẹ gbogbo sórí ìmúra èyí ni mo mọ̀ bàtà yìí mo sábà gbà tó ya lọ́wọ́ àbúrò ẹ̀ sórí dry cleaner tó ń ya ẹ láṣọ máa lọ pariwo lé lórí bóyá tó bá padà lẹ́yìn yẹn bóyá ọ̀rọ̀ ẹ̀ á lójú díẹ̀ tọ́wọ́ rẹ̀ ò yé mi ẹ́ ẹ tó bá rí ẹ sí ẹ lòun lọ síbi iṣẹ́ òde níbi tó lọ junction ló fẹ́ lọ jókòó sí kó máa tó you shouting o oh, mẹ́tọ́ ń kọjá lọ náà packaging you shouting. sọ̀rọ̀ pàrọ̀ ẹ̀ bò ni ẹnu ti ń kùn mí ládùúgbò náà má máa rìn gbogbo èèyàn ló máa dojúbò mi ọwọ́ òbò mọ́ náà ẹ́ wọ́n lọ dùn sí àfi bíi pé wọ́n wí ní ilé ìfún ẹ tí bàbá oníbàbá òde ìkú mi ìdẹ̀mọ̀ bóyá ń jogún èèyàn láìkú o ti jẹ́wọ́ ọdún mẹ́ta wọ́n wá bíi last time abẹ̀ sí bẹ̀bẹ̀ ni. babe díẹ̀ díẹ̀ calm down ah calm down ṣoṣori wo iye tó kù náà díẹ̀ ló kù o ti ń fara dàbọ̀ tipẹ́tipẹ́ díẹ̀ náà ló kù ah, very soon sì máa yí tiẹ̀ bẹ́ẹ̀m máa túṣẹ́ máa pọ̀ṣẹ́ máa pákéjì ẹ̀wọ́n náà dùn wò. jọ́sọ ti ń ṣe yahoo ni ah, ẹ kí ló ń jẹ́ wàá hit ẹ kí ló fẹ́ hit. Eh, calm down calm down now ah ẹ gbà mí torí ọlọ́run máa ti kọjá àyè mi o. you know what. hálà àti boy. ta ni boy tán. mo ní kó má kọ ọmọ yìí ní ìkọkúkọ. ara òsì orí burúkú tó ṣe ìmáfi tó ní bá dé. tí wọn náà náwó tó ṣe báyìí fún ikú ti máa ṣe fún ẹjọ́ yẹn kó má bàa yí ọmọ jẹ́ fún mi àbí wọn ogun wọlé lè ẹ ó yá go inside. go inside tọ̀mí wá sórí pé kò sún jẹ́ ńlé mọ́ lálẹ́ àná gàrí la mú sùn ṣó dá bẹ́ẹ̀ kó dáa so èmi àti ẹ máa ṣe dín sìn owó máa lè wọlé ṣó ti yẹ a máa lo formula three code zero zero two o ṣáà ti mọ̀ wá síbẹ̀ a máa ṣe báyìí I will call this person now so you will pretend as if you are sick you will tell the person pé ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ má jẹ́ kú o i'm very sick eh? you be shivering even in your voice you be shivering eh, eh, eh, help me out ẹ ṣàánú mi eh, iye tí doctor fẹ́ gbà ẹ bèrè lọ́wọ́ dáàdì mi then give the phone back to me so à lè gbọ́wọ́ màá lè ra at the provisions sílé eh, ó ti yé màá lè ra ice cream fún ẹ your favourite ice cream hmm? so comport yourself. Uh -huh. Let me dial the person's number. Action, okay? It's ringing, it's ringing. Hello, I'm sick. Please don't allow me to die. Some, the doctor need money. He said my I, I will give the phone to my dad now. If you able to take the amount of money we need, so take èlò ah, ọmọ màmí kú wọ́n lọ́wọ́ ṣàánú ayé mi ṣàánú ayé mi ẹnì kan ló kù lẹ́nu tọ̀ mí wá ẹnì kan ló kù lẹ́nu tọ̀ mí wá ah, àjọwò tẹlifíṣàn àjọwò tẹlifíṣàn ṣàwọ́bà làjọ jẹ̀sùn lánàá àjọjọ wo tv ni ó lè jí lọ rí bẹ́ẹ̀ sí ní gbọ́ hospital náà wà báyìí imagine imagine kí lọ́tọ̀ máa lóhùn ní ní one hundred and fifty thousand fún oògùn àti treatment láì gba blood òye ọmọ mi bó ṣe ṣe yé òye mi ṣáná mi tàbí wọ́n gbọ́dọ̀ kú o tàbí wọ́n gbọ́dọ̀ kú o ṣáná òye mi. mi sunkún mi sunkún account number mi. Eh. ẹ kú tó sun yẹn ló máa sùn lórí gbẹ kíkẹ́ níṣẹ́ ẹ̀yẹ ó máa sun kúkú ni òsùnkún òsùnkún ṣọ́mọ mi lọ fi tàn mí wá kú òsùnkún tó máa ṣe ilé ìwọ nìkan máa ṣe. kí ló ń ṣe báyìí náà kí ló ṣe tani kò jẹ́ ká gbọ́rọ̀. ó fẹ́ fẹ́ bá business. má pariwo lè lé ẹ lórí tó bá ṣọ́ rẹ. sori ah, nǹkan tó ṣe yìí sori nǹkan tó ṣe. kí ló ṣe. Ah, ah, àánú wa ṣe mí nù lé ebi àpá ebi àpá ṣege ṣege ìjà ṣe ọtí ọgbẹni sọmi sọmi ìjà ṣe ra. iṣẹ́ mi papa ló já. sí ọmọ mi sí ọmọ mi sí the useless stupid mommy you are we are about to collect. ìwọ lọ useless ìwọ lọ useless olè ní ẹ. ebi apa. àti kìtù ni sẹ́bí sẹ́ẹ̀ pa wá ni. ebi apa. àti kìtù ni. a ìyá ń jẹ nǹkan lọ́wọ́ ni o. pẹ̀lẹ́ tí a bá jẹ nǹkan tó jẹ tán ó bá padà jẹ o. kúrẹ́sì nínú ilé kúrẹ́sì olè ní ẹ. olè ní gàrí. olè ní ẹ. olè ní ẹ. one fifty thousand. olè ní ẹ. síyọ síyọ I want you. síyọ síyọ síyọ fún ẹ pé tó ti bẹ̀rẹ̀ fún ọmọ bàbá tí a lè sùn lọ sí mi. wọ́n sì lọ sọ fún ẹ̀ náà mi ni. mọ̀mí mọ̀mí kó bá ẹ dá sí. one fifty thousand. mọ̀mí. tọ̀bí wá tọ̀bí wá tó kún bọ̀. tọ̀bí wá tọ̀bí wá tọ̀bí wá tọ̀bí how are you. àtọ̀mí yú èé tọ̀bí yìí tó táyé bọ̀ yìí ó ti jẹ́ nǹkan gidi kan nìyẹn o. oh i expect that chicken with rice today. And my dad promised to take me to London next week. Ah, next week you are going to London. Ah, here's your body. Me, me, me, I have to drink garri. Every day I have to drink garri. Ah. Tọ́mọ́, ẹ pa tó kí mu gàrí kù tó gbàgbé sọ́dọ̀ wọn. Tọ́lúwa, báwo sọ fún the pé jẹjẹrẹ fẹ́ràn àti kìlọ̀ jẹ, èyí tó ló fi dọ́pọ̀ àti gàrí wá ṣé o mọ̀ pé pákéjì ni mo fúnra mi ni dáàdì mi ló kọ́ mi pé kí n máa fi pákéjì sí gbogbo nǹkan tí bá ń ṣe. Ah! Hmm. dáàdì rẹ pa ni dáàdì rẹ pa gidi gan wo èmi àtọ́tọ́ fún ẹ pé pákéjì sí o máa kú ọ̀dà ìpẹ́yìn tó bá ti parọ́ báyìí wo inú náà èrú e, sẹ́kọ̀tì òun ló máa fún un yín nínú náà àti dáàdì ẹ náà inú náà lẹ́jọ́ lọ. dáàdì mi ló kọ́ mi nà. Hmm, dáàdì ẹ ló kọ́ ẹ lọ tí tí sójà bá nù ẹ̀ tí a bá nù ẹ̀ lọ́wọ́ kí ló máa sọ pé ó ṣe ẹ̀ o. máa sọ wípé mo ṣubú. o ṣubú ni sójà wa nù ẹ̀ o lọ́dẹ̀ yẹn five years kó rọ kó rìn ọjọ́ orí ẹ̀ o ṣubú ni ó dàbọ̀ tán mi yìí. ti ń para o tá a bá wúkọ́ lásán wọ́n ní kí la fẹ́ sọ o kí la fẹ́ sọ o lékeléke tó ti fi kú màlúù yeyeyeyeye ọgbọ́n àti balẹ̀ ló ń wá àti balẹ̀ ló ń wá. ẹni bá jẹ pọlá After wọ́n tún yà àtàwọn o fake life nobody. bá dé packaging ló